àwọn èèyàn tí wọ́n fẹ́ dà láṣẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tí wọ́n fẹ́ ṣàdúrà kò ṣẹ orí ọkà orí èrè náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń gbáyé. assalamu alaikum jàmáà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tí mọ̀ pé nínú kátàlẹ̀ tí ò lẹ́jọ́ nú kásì tó ń bani kọ́lé sórí ẹ̀ lọ́nà tí ò lòdì sófin Allah ọ̀kan gbòógì ní save your soul garden and numbers of reality jẹ́ a kí àwọn oníbàárà wa nílẹ̀ yìí àti lókè òkun tó jàǹfààní promo price ní phase one lọ́dún tó kọjá ìròyìn ayọ̀ tí mo tún mú wá rèé save your soul garden and numbers of reality tún ti dé pẹ̀lú ọ̀nà àrà ní phase one kejì tí ò jìnnà sí phase one estate wa ilẹ̀ títà ti bẹ̀rẹ̀ ní phase two báyìí pẹ̀lú àǹfààní promo price three point five million naira ní promo price tí a fi bẹ̀rẹ̀ ní phase two tí yóò sì padà sí dẹ̀ẹ́dẹ́yẹ tí wọ́n ń ta ìrágbègbè yìí tí gbèdéke àsìkò promo yìí bá kọjá ẹ̀tún wa gbọ́ o mo láyọ̀ láti sọ fún yín pé promo price yìí kò pín sí phase two pẹ̀lú bí a ṣe fún àwọn oníbàárà wa ní àǹfààní láti one pẹ̀lú five million naira léyìí tó náà normal price wa seven million naira tí gbèdéke àsìkò promo yìí bá kọjá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí wa ní nọ́mbà three àyígbàmí street ìkẹ́gùn fólú ìbẹ̀jú Lagos State tàbí kẹ́ kẹ́ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one two seven two two six nine three nine àbí zero eight zero three five three nine four seven two eight ẹ̀rẹ̀ tún lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lókè òkun plus four four seven eight three two zero four eight five eight nine save your soul garden and numbers of reality darapọ̀ mọ́ wa kó o donílẹ̀ kó o donílẹ̀ tí ì jẹ́ ohun aládùn tí gbogbo àgbáńlá ayé ń jẹ̀gbádùn kì í ṣe nítorí òórùn dídùn rẹ̀ nìkan ṣùgbọ́n fún àǹfààní tó ń ṣe fún ìlera ara wa fún ìbọ̀sípò ẹ̀yà ara wa pẹ̀lú ẹ̀mí gígùn àti àlàáfíà tó pé láì ṣe ìlàkọjá fífi ebi panu tí olóyìnbó ń pè ní dieting àti wàhálà eré ìdárayá tí ó kọjá yìí SAM Slimming Tea ó ní ìdáhùn rẹ̀ SAM Slimming Tea ni èròjà tó wúlò fún ara tí olóyìnbó ń pè ní catechins tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú antioxidants léyìí tó jẹ́ èròjà tó máa ń dẹ́kun àrùn láti wọlé ságọ́ ara SAM Slimming Tea ń fọ púpọ̀ ọ̀rá kúrò nínú ara bẹ́ẹ̀ ló sì ń yọ gbogbo ìdọ̀tí inú ara kí nǹkan ọmọbìnrin má dá múṣẹ́múṣẹ́ kí ni mo ń dẹ ọmọbìnrin láàmú kóríkèríkè ara máa re ni kí múṣẹ́múṣẹ́ ọmọkùnrin náà má dá múṣẹ́múṣẹ́ lọ́wọ́ akọjẹ̀dí SAM slimming tea la pòpọ̀ láti wọ̀yá àjà pẹ̀lú àwọn àrùn yìí SAM tea làkọ́kọ́ rú ẹ̀ lónírúurú ọjà tẹ́ ẹ bá dé ẹ ló sì wà jákèjádò lórílẹ̀‐èdè yìí àti lókè òkun. ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí plus four four seven five one two one three three zero four eight lẹ́ẹ̀kan sí plus four four seven five one two one three three zero four eight SAM slimming tea your healthy way to perfect everybody. ìfàrẹ́ o ta ló máa rà ìfàrẹ́ o ẹ bá wa rà mo kí gbogbo ẹ̀yin èèyàn wa jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá dé ògùn dé oǹdó dé kwara ẹni tó kówó sórí ilẹ̀ kò ṣòwò àṣedànù bí ilẹ̀ ṣe ń dàgbà sí lówó ẹ̀ ń dàgbà sí. ìròyìn ayọ̀ yìí wá fún green city estate tó wà ní ìbàdàn ọ̀yọ́ express road ìṣẹ́jú márùn-ún ní sí yunifásitì bàbá wa kọ́ládàísí ìṣẹ́jú mẹ́wàá ní ìgboro ọjọ́ ọgbọ̀n ìṣẹ́jú péré ní sí ilé ìjọba Ọ̀yọ́ state secretariat ẹ tètè máa bọ̀ wá kówó sórí ẹ̀ o ò lè sanwó nù ihun tó bá rà lọ́wọ́ wa ní five hundred thousand ó dá mi lójú kó o tó pé ọdún kan kó o tó pé ọdún kan wàá máa gba ohun tó kéré jù less than ten million naira tó o bá ra ìfàyẹ́nsìn báwo ló ṣe fẹ́ rí èrè yẹn jẹ eréré ìfàrẹ́ o ta ló máa gbà ọ̀pọ̀ rẹ o ẹ bá wa rà ìfàrẹ́ o ta ló máa gbà èmi K1 the ultimate àti iléeṣẹ́ PS homes and property à ń pè yín báyìí ń sìn pé kẹ́ tètè darapọ̀ mọ́ wa láti wá fi owó ṣòwò èrè lè máa jẹ́ o ire o láti ayé àtijọ́ títí di àsìkò tá a wà yìí ni àṣírí àlàáfíà ara àti ẹ̀mí ọmọ ènìyàn káàkiri àgbáńlá ayé rọ̀ mọ́ ewé àti egbò tí wọ́n bá àwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ ewé àti egbò ti ń lò láti ṣe ọmọ aráyé lóore nínú àwọn tí ẹlẹ́dàá fún ní kápá láti lo ewé àti egbò ṣe ọmọ aráyé lóore tí wọ́n sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwòsàn láti ara ewé àti egbò ní iléeṣẹ́ health is wet organic and prophetic medicine pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Royal natural health care health is wet organic and prophetic medicine iléeṣẹ́ kan gbòógì tó gbóúnjẹ fẹ́ gbẹ́gbà wọ́bọ̀ nínú káfẹ́ ewé àti egbò ṣèwòsàn lọ́nà tí ò lẹ́bọ̀ọ́nú tó kalẹ̀ sílùú France gbogbo àwọn onírúurú àìsàn tó lè wà lágọ̀ọ́ ara ní iléeṣẹ́ health is advert organic and prophetic medicine pẹ̀lú àjọṣepọ̀ àròyá natural health care ti lo ewé àtegbò tí ó mọ bá àwọn àìsàn yìí wọ̀nyí àjà black seed oil ewé àtegbò tá a pò pọ̀ tí ó mọ dáàbò bo ẹ̀dọ̀ àti kíndìnrín protection of liver and kidney bẹ́ẹ̀ náà ló ń regulate blood sugar level stomach ulcer ọgbẹ́ inú bẹ́ẹ̀ ni ó sì ń dáàbò bo ọkàn láti má jẹ́ kí onírúurú àìsàn ó wọnú ẹ̀ rake herbal paste ìyẹn ló wà fún prostate cancer combo plus ìyẹn ni herbal paste medicine tó ṣiṣẹ́ fún fibrosis herb simplex hepatitis flu bẹ́ẹ̀ ni ó sì lè ṣe ìwòsàn fún àpẹẹrẹ covid nineteen anti-cancer náà ò gbẹ́yìn right flusher ló ṣiṣẹ́ fún constipation bẹ́ẹ̀ ni ó sì tún fọ ìdọ̀tí inú ara hemorrhoid náà ò gbẹ́yìn scv herbal solution la pè lò láti máa improve digestion lower blood sugar lost waste bóyá inú tó tóbi lower cholesterol lower blood pressure breast cancer bẹ́ẹ̀ ni yóò tún máa mú ìyípadà ọ̀tun dé bá ọkàn scv herbal solution náà tún ṣiṣẹ́ fún stroke hypertension excess body weight àti stomach obesity bẹ́ẹ̀ náà ló tún ṣiṣẹ́ fún ọlọ́mọbìnrin tó bá ṣe nǹkan oṣù láti máa wá nírọ̀rùn camel milk wàrà ràkúnmí àti omi ràkúnmí náà wà fún ìw ìwòsàn Martin, yẹn ni àgbá àràgbáyàbọ̀yà àwọn ìwòsàn tó ń ṣiṣẹ́ fún std sexual transmitted disease yẹn àwọn kòkòrò ìbálòpọ̀ bíi syphilis gonorrhea àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ló sì ń ṣiṣẹ́ fún urinary tract infection sti skin disease chicken pox kára máa yún ni korí head lice skin rashes itching bẹ́ẹ̀ náà ló sì ń ṣiṣẹ́ fún vaginal discharge and itching pelvic inflammatory disease pid èyíkéyìí ìwòsàn tó bá ń bẹ nínú ara ìwọ́sà àti kàn sí health is right organic and prophetic medicine àwọn ló lè bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ìrọ̀rùn ìròyìn ayọ̀ rèé fẹ̀yìn ara france Farm wípé a ti mú ewé àti egbò tí ó ṣe onírúurú àìsàn tí ń ṣe yín wá bá yín láti máa wò ó sàn bẹ́ẹ̀ ni a sì ń ṣe delivery sí àwọn European countries bíi Italy Spain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyíkéyìí state tó bá wà nínú France ni Earth's organic and prophetic medicine yóò dé Earth's organic and prophetic medicine wà ní rúwà normandy nílùú France ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ Earth's organic and prophetic medicine lẹ́nìí kẹrí ìwòsàn tó pé ẹ pé Ajia Sekinat sórí nọ́mbà yìí plus three three six five two three eight three five three four bẹ́ẹ̀ ni ẹ sì lè bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ WhatsApp pẹ̀lú pẹ̀lú plus three three seven five one three nine two zero eight ẹ̀dẹ̀ tún lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára at sekinat aremu at gmail dot com health is wealth organic and prophetic medicine fún ìwòsàn tó pé. tẹ́sí fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣe tẹ́tún fẹ́ ṣàdúrà kó ṣe súnà tànà bí ni ẹ lò àwọn ọ̀nà tànà bí là ní ẹ mórílé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. kò má sí ewé kò má sí egbò kò má ṣàwúre kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má ṣàbùyẹ nípa kádàrà tọ́lọ́hún ṣètò lórí aráàyè ọmọ àdámà la ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́hún ní bẹ̀. la ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́hún ní bẹ̀. èmi ò ní bá wọn mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní gbẹ̀rẹ̀ sínsìn ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yí ẹsẹ̀ wò ṣẹ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ mọ́. a ní òkà tájà ṣẹ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ mọ́. mo ní òkà kùsànrin ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ mọ́. torí ṣebele lẹ́nu ṣẹ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ mọ́ mọ́. gbẹ̀tùgbẹ̀tù ń kọ́ ara ẹ ni. èmi ò ní bá wọn ṣe lọ. la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀. èmi ò ní bá wọn ṣe bọ mọ́. èmi ò ní bá wọn ṣe bọ mọ́. mo ní ìfúnpá ń kọ́ ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn àṣà wọn. àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn àṣà bọ́ mọ́. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn àṣà bọ́ mọ́. àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ni. èmi ò ní bá wọn àṣà bọ́ mọ́ ẹsẹ̀ bọ́ mọ́. mo ní Òṣògì yẹn ń kọ́ ààrẹ bọ́ ni. èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. torí ọ̀sẹ̀ àbọ̀ òkè ààrẹ bọ́ ni. èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. mo ní òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ́ ni. èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. mo ní pípé ṣége ààrẹ bọ́ ni. èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. ọ̀sẹ̀ àwẹ̀ bíi faláboyún ó ti dájú pé ààrẹ bọ ni mi ní ṣe bẹ́ẹ̀ ma ọba láwùrà wá foríjì mi mo ti túbà. mi ní ṣe bẹ́ẹ̀ mọ ọba láwùrà. wá foríjì mi mo ti túbà. egungun ṣíṣe nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ṣàngó bíbọ nílẹ̀ Yorùbá. àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ifá nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. ìkúnlẹ̀ kíkí ni nílẹ̀ Yorùbá. àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. títà pín ní máa ń fa aláboyún. àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. ẹbọ ni ẹ̀jẹ̀ àkíyèsí. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọ́ra fún. ẹbọ ni ẹ̀jẹ̀ àkíyèsí. ẹbọ ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀ṣun Òṣogbo nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. ìfúnpá ń kọ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. òǹdè níbàdí nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á fún. ṣebele lẹ́nu sẹ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. àṣejẹ abíwẹ́rẹ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. ọ̀sẹ̀ àwẹ̀bí nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. bíbá wọn gbẹ́yọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ a fún ṣọ́ra fún. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته تو بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáláyé ìkẹ́ ọlọ́wọ́n la ọlọ́run orí ajẹjẹ tó ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ara ànábì mo ti wà lórí program. ìkẹ́ ọlọ́run kó máa bá wọn ará ilé ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn aláwọ̀ àmì gbogbo ẹ̀yin brothers wa sisters wa a kí yín dáadáa ìyọ́nú ọlọ́run ìdùnnú ọlọ́run ọlọ́run máṣáájú máa bá gbogbo wa lápapọ̀. La lọ́njọ́ májá pòfo májá ròfo májá tòfo àtúwáńbẹ́ ọlọ́njọ́ májá kọ́rọ̀ ẹnìkankan wá wá gúnlẹ̀ síbi tí ò fò àdúrà tiwa nìyẹn gbogbo gbà gbogbo àsìkò ọlọ́njọ́ májá rógun dààmú ọlọ́njọ́ májá káwa rí ogun dààmú tiwa máṣá ìwà ṣàánú wa máṣá ìwà yọ́nú sí wa. Masha, ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣàjọ máa yọrí sí dáadáa ní gbogbo ìgbà a máa ráwọn èèyàn tá a máa larí mọ́lẹ̀ tá a máa kẹrí mọ́lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹjọ́ ń larí mọ́lẹ̀ ẹjọ́ kẹrí mọ́lẹ̀ iṣẹ́ táwa gbà òun ni pé iṣẹ́ tá a gbà òun ni káwa wá jáṣẹ́ ẹbọ tẹ́ ń ṣe kí ni o iṣẹ́ ẹbọ yín iṣẹ́ táwa gbà nìyẹn àwọn òdẹ níṣẹ́ méjì táwa ń ṣe lórí mídíà yìí ọlọ́njọ́ má baṣẹ́ ìjẹmọ́ wa lọ́wọ́ <laughs> kọ́lọ́njọ́ kó má ba iṣẹ́ ìjẹmọ́ wa ní ọwọ́ jẹ̀gbọ́ fọ́ìsì ìyá wa kan. ọ̀rọ̀ ẹkún kan nìyá wa yẹn ń bè lọ́mí pé kí ló dé tí <laughs> onírọ́lá amẹ́ríkà ń sunkún <laughs> torí pé ìyá wa tó tẹ́ béèrè béèrè yẹn ẹ̀ pé kí lè kí la ṣe fún tó fi ń sunkún tó bẹ́ẹ̀ èmi kọ́ mo ṣe kókó fún torí pé kí sáré dá ìyá wa yẹn lóhùn ní gbangba báyìí kí gbogbo everybody náà bá lè jàǹfààní ẹ̀ wọ́n ti máa ń bú àfáà mi Sheikh Mofolorunsho tí gbogbo wọn máa ń bú Sheikh mi pé Fọlọ́runṣọ́ ẹlẹ́kùn ègbére a ó ní kò ní da fún yàrá láyà gbogbo yín ẹni tóun náà wà ní àwọn tó máa jọ bú wọn ìgbà tí mo wá rí pé òun náà ó sọ ẹkún àsunrọ̀run mo ní à ìwọ náà ti sunkún ẹkún tí ẹjú tàfà mi lọ tó tó bá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kú ya gbé jáde títàfà mi ìyẹn mọ níwọ̀nba ìwọ sun ẹkún yẹn tán ni gbogbo yẹn wá mọ tó wá ń pa ẹlẹ́kún <laughs> ó wá sunkún pé n tó ń pòun lẹ́kún o àsàlátù ó wà nú ẹkún òun ayé ìyàwó ẹyin bàbá wa bẹ́ẹ̀ bá ṣe wọlé ẹ máa bá wa ṣíà prógrámù yìí wọ́n dẹ̀ ti máa ń pè ní uber driver ti pẹ́ ó máa ń parọ́ pé òun ò wá uber ó padà wá hàn nú ẹ pé òun wa uber ah tó èmi ò kú sí pé iṣẹ́ uber ò dáa wàláì mi ò kọ̀ndẹ́mù pé iṣẹ́ uber ò dáa fáwọn ẹni tó ń ṣe even kéèyàn máa lọ ṣe full delivery pé mo lọ ń deliver Domino's mo ń ṣe o mo lọ ń deliver oúnjẹ o kò kí ń ṣàrámù kò sẹ́ẹ̀rí kankan tó pè lára mú náà iṣẹ́ ló ń ṣe náà ṣùgbọ́n ohun tó tó tó fẹ́ máa pera ẹ òun ló jẹ́ kó máa lulẹ̀ gbogbo ohun tó tó tó fẹ́ máa pera ẹ àà o tó báyìí o rí báyìí o dà báyìí má pera ẹni tó tó èmi rèé gbogbo ayé ló mọ̀ started gbogbo ayé ló mọ̀ rújú gbogbo ayé ló mọ̀ kò rújú pé mo ń taṣọ àlòkù nígbà tí mo lọ sí England ní ìjọ òyì bí jẹta bí jọ ọ̀nà tí mo lọ yìí tí mo fi dé ní àná àbí hmm. gbogbo ayé mọ̀ pé iṣẹ́ aṣọ àlòkù ni mo ń ṣe. Mm jíǹsì àlòkù bàtírẹ́nàsì àlòkù polo àlòkù aṣọ ọmọdé machine tá a máa wá ń lò tá a máa fi ń kọ̀pẹ́rẹ́sì aṣọ tó máa fi ń tá a máa fi ń dì í tá a máa fi ń bẹ́ẹ̀lì mo wá nídìí kékeré ńlá wà but kékeré mo nídìí tó torí fáwọn ẹni tí àwọn ní small scale yẹn kábà ráyè máa kàn kó bá lè máa ráyè gbà púpọ̀ nu báàgì yẹn kó bá máa jẹ́ díẹ̀díẹ̀ n tó fà á mo fi travel lọ Si, England ní láti lọ gbé machine wa iṣẹ́ aṣọ àlòkù mò ń ṣe mi ò tijú but iṣẹ́ yẹn ó pè mí parí torí pé mo mọ owó tí mo rí ń bẹ̀ per seconds per seconds ni ni mo fi ń rówó mi tí bá aṣọ kan ó ti níye aṣọ kan ó ti níye tó jẹ́ aṣọ kan tí bá aṣọ kan eléyìí dáa tí mò ń yọ yọ yọ yọ yọ bá kaṣọ one thousand pieces léde ó ti níye tó jẹ́ bèrè lọ́wọ́ àwọn tó ń ra wá sọ pé one thousand pieces yẹn iye gọbọi tó máa gbà rí tó máa ta fún wa bèrè lọ́wọ́ wọn á sọ fún ẹ so iṣẹ́ yẹn pè mí mo dẹ̀ tún talẹ̀ ní nàìjíríà wọlé ní kò tẹ́wọ̀ lọ́rùn wàhálà àti ẹni yẹn mo ń rówó mẹ́ mo ewó tí mo rí mẹ́ Saviour So Garden àti Numasoft ilẹ̀ tá ń tà ilẹ̀ wa tó kéré jù ní three point five million tó kéré tó chipu jù three point five èyí tó wà níbi mosque wa tá ta máa ṣe lọ́ńṣì yẹn láìpẹ́ lọ́ńṣì ní kíní ẹ̀ èmi ni mò ń fa ìdílé o five million naira nìyẹn tá à ń ṣe fẹ́ǹsì ẹ̀ lọ́wọ́ yẹn a máa ṣe lọ́ńṣì nǹkan láìpẹ́ yìí surprise ńlá dẹ̀ wà ń bẹ̀ má jẹ́ kó ṣe ẹ lé mọ̀ lọ́ọ̀ṣì mosque wa ni o àwa surprise wa lórí ilẹ̀ yẹn nǹkan kan máa surprise wa ń bẹ̀ wá rí má wọ̀rí bóyá a máa jáwó wálẹ̀ ní mi tí mọ̀ ṣá má wọ̀rí dúró dìjọ́ yẹn so ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ bá wa share program yìí dáadáa ohun tó bí nìyẹn ohun tó bí ọ̀rọ̀ ẹkún torí pé wọ́n bú àfa àtẹ̀mí pé ẹlẹ́kún ni ah ok ìwọ tó bú àfa mi tó wà náà tó bú àfa mi èmi náà wà níbi tó ti ń sunkún táwa lọ ọ̀gá ẹlẹ́kùn mo wá jẹ́ gbogbo èèyàn rí pé ah, ọ̀gá ẹlẹ́kùn lélẹ̀ yìí àfáà mi kò ń ṣe àfáà mi ò sunkún ọkọ̀ ń ń jọ yẹn ni àfáà mi ò sunkún àfáà mi ń banújẹ́ ni but ìwọ sun ẹkún gidi <laughs> n tó fà ní mo gbé jáde nìyẹn so ìyẹn bẹ́ẹ̀ fẹ́yìn tẹ́ ń béèrè béèrè pé kí ló fẹ́ kún ẹgbẹ́rẹ́ <laughs> wọ́n fàfà mi pa ló wá bí mi nípa ẹ má fàfà mi pa ah sheik bọ́fọlọ́nṣẹ́ ọmọbìnrin mọ̀ pupa ọmọbìnrin mọ̀ pupa bíi táyà mọ́tò <laughs> ẹ bá fàfà mi pamọ́ torí ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ gbé tiẹ̀ náà wà pé kọ́ rí pé ìwọ̀lù wo gangan lẹ́lẹ́pin gbére so ibẹ̀ kọ́ là ń lọ mo wá rí fídíò mo rí fídíò babaláwo babaláwo tó ń sọ̀rọ̀ tó ń tó mesmerize mesmerizing ni o tó ní ah òun máa ṣe kí ní kan máa play ẹ̀ gbogbo a máa gbọ́n tó wí babaláwo yẹn wá ń sọ̀rọ̀ pé gbogbo àwọn àfà àwọn àfà ẹja gbọ́n tó babaláwo yẹn wí náà bọ́m̀bọ́ ẹja gbọ́n tó babaláwo yẹn wí ẹja gbọ́n náà bọ́m̀bọ́ ẹ wá wo ohun tí alábòsí ṣe o ohun tó máa fi sọ pé yé máa bẹ́ nìyẹn yé máa bẹ́ ìwọ ọ̀dẹ ọ̀dẹ ọ̀dẹ o máa ń bẹ o sáré bẹ jáde ṣe fídíò pé ẹ má dá lóhùn o o ṣe kinní kan o ọlọ́run nílà òun ka kéwú náà òun kara baraba gbogbo yẹn ń gbọ́ lẹ́nu ẹgbẹ́ ìwòrán lakú ń dá àlùbáàlù tẹ̀yẹ ń wí náà mí ìjẹ́lẹ́ bẹ́ẹ̀ kà láti ẹ̀ nìyẹn òun ka kéwú náà ní kàkúkà báyìí o dẹ̀ ní o dẹ̀ ní o ní o ní o ní o ní o ka kéwú tó ń lé kéwú Saheed Shittu ò mọ kéwú ìwọ tó wá mọ kéwú ló wá ń pe kéwú ń pè púpè ní kéwú wá yí lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ tó ń jẹ kó bẹ́ẹ̀ pé kéèyàn kó òkúta sí ẹnu kó wá máa kó wá máa kúrù kúrù kúrù ó ń pe kéwú ń pè púpè ṣé tó wà nù Kùránì ló kájà o ó fẹ́ ka kúlíyà yuwal kafirun àbí kí ló àbí ṣe kúlíyà yuwal kafirun ni òun ló kà tì ó ka kúlíyà yuwal kafirun ó kà tì pa wọn pọ̀ mú ẹ tó bá mọ̀ kéwàá sọ fún ẹ pé ó mọ̀ o kàkúlé ayú àìkàfìrún ó kàátì <laughs> ẹjá gbọ́n tí babaláwo yìí wí ńgbà tẹ́mi rí torí pé òun bẹ́ bọ́ta ń sìn ó ní ah, Saheed Shittu òun ló kọ́kọ́ lọ gbé kinní yẹn àmọ́ bí tọ́rọ̀ yẹn ti ń bọ̀ àmọ́ bí tó ti ń lọ àṣekínní kan farabalẹ̀ farabalẹ̀ tó bá ń mesmerize fídíò yìí ti wà bóyá látàná ló ti wà nígboro bóyá ìkànnú àwọn àáfàá yín tó jẹ́ àwọn onísùnfì yín jẹjọ́ ń ṣe jákujàku òun ló kọ́kọ́ plé ẹ̀já òun ló kọ́kọ́ gbé ọdún ẹlẹ́yẹkìtì ẹ̀ ti kọ́kọ́ lọ gbé wá kó ba lè ríra ẹ̀ wò tó ń sọ olóńbèmí jẹ́ tó gbogbo títà ìdí ṣìtù bá ti ṣe offside lọ́dọ̀ ti ti wọ ara tó fi ń lulẹ̀ nìyẹn yé máa ṣe bẹ́ẹ̀. Hmm? yìí máa ṣe bẹ́ẹ̀ àfáà tó kọ́kọ́ gbé ta ọ̀dọ̀ àfáà yìí mo ti lọ kọ́ tiẹ̀ jáde ọ̀dọ̀ àfáà yìí mọ́mbà wàá rí nsìn máa play wàá gbọ́ lọ́dọ̀ àfáà yìí wàá rà àfáà yẹn náà nsìn àfáà ríbi dé sí ló kọ́kọ́ gbé ta àfáà ríbi dé sí ara yín ló kọ́kọ́ gbé síta àfáà ríbi dé tó gbé ta gan gbà tó gbé ta tán mo mọ̀ọ́mọ̀ yọ ọ̀rọ̀ ẹ̀ kó ń bẹ́ẹ̀ pé ìwọ bọ́sẹ̀gbẹ́ ìwọ náà fẹ́ máa defend pé ẹ̀yin afáàyàn ń ṣe kíni kíni wọ ṣèbó ní jálàbí ni ìwọ náà ṣèbó ní jálàbí ni wọn tó kàn fẹ́ máa fi súnà parọ́ àbórí ẹ̀ dàrú ni ìwọ ní àríbidé sí ìwọ ní jálàbí ẹlẹ́bọ tó wá fẹ́ máa pretend bẹ pé wò sí mbẹ kí ló ń jẹ́ pé ò sí mbẹ ta ni ìwọ ìwọ tẹ́ pé ògbó yín jọ ń ṣẹbọ ni wà á fẹ́ máa yọ ọ̀rẹ́ kó mbẹ pé ò sí mbẹ ìwọ ò sí mbọ àríbidé sí <laughs> ìwọ tó gbádùn àríbidé sí pẹ̀lú gbogbo àwọn tó kù ṣé gbogbo ìwé èrè kọ́lọ̀ ní gbogbo yín ẹjọ́ ń ṣe nìna o wàá fẹ́ wá yọ ara tiẹ̀ sẹ́yìn pé òsì ń bẹ̀ òsì ń bo jẹ́ kórè ẹ̀ pé àrìbìdè sí má má ṣe báyẹn o má ṣe tó má bẹ́ mi nù èmi èètì kí wọ́n má ṣàbòsí o àbòsí lèmi èètì gbogbo yín jọ ń ṣe jálàbí ni oníjálàbí ni wọ́n náà oníjálàbí òun ni wọ́n náà olùpẹ̀lú ọ̀ràn ọ̀rọ̀ dáadáa gbà tó ń dìfẹ́ǹdì ọ̀rọ̀ yẹn alibidesi ó ní pé ẹnu ẹ kò ràn ọ̀rọ̀ yẹn dáadáa torí pé wọn náà mọ̀ pé àwọn bàbá yín nílùú Ìlọrin tó jáwọn àgbà fà ninety percent wọn oníyẹ̀pẹ̀ ni wọn ẹlẹ́bọ ni wọn wọn náà mọ̀ bẹ́ẹ̀ alibidesi náà kí wàá ló wá ń ṣe ẹ̀dùn ọ̀fẹ́ máa dìfẹ́ǹdì rọ kí ló ń ṣe ẹ̀dùn ọ̀fẹ́ máa dìfẹ́ǹdì rọ àbórí ẹ̀ dàrú ni kí ló máa defend irọ́ fún pé eh, àwọn bàbá yóò kì í àwọn bàbá yóò ṣẹlẹ̀ bọ̀ ṣé tí ṣé o mọ̀ pé tí ọba tẹ yẹ̀pẹ̀ ala o mọ̀ pé onífàní ṣé iyẹ̀pẹ̀ kò kì í ṣe fàní ṣé iyẹ̀pẹ̀ títẹ̀ kò kì í ṣe fà ìfàní náà ìkọ̀kọ̀ náà ni gbogbo ẹ̀ kọ́ ló tẹ̀sùbà ìfàní ó tẹ yẹ̀pẹ̀ ìfàní ó ń kí wàá lọ́wọ́ ṣe yín. sórí ẹ dàrú náà ibi sí àbọ̀ rò pé dìdìrì gbogbo àwọn tó ń gbọ́ ogun tẹ̀ ṣe ni àbọ̀ eh, ọlọ́run má ṣàìsọ mi o ò fẹ́ defend irọ́ defend eyi defend ẹ̀yin gangan wà àwọn tó kó dọ̀tí bá lọ́rin náà yes ṣe ìpè súná ló ń pè táwọn máa ọmọbìnrin kan bá mi sọ ìkànnì àwọn ìyàwó mi ó ń bá mi sọ lé ní pé o. ó ń bá mi sọ pé afárímidé sí ọ alùsùnà ni mo ní alùsùnà ni tani láyé ẹ tó bá tún sọ <laughs> tó bá tún pé arímidé sí ní alùsùnà <laughs> màá ra ẹ̀ ń kó ó ní kí ni mo mí mo ní arímidé sí òkè ṣe alùsùnà alùbí díà ní ara wọn ni irọ́ ló ń pa ìmọ̀ gan máa ṣe bẹ́ẹ̀ pa alùsùnà kò ń ṣe alùsùnà irọ́ ni o ó kàn ní rúgbọ̀n ni o òun àtọ́nímàjèsí mùsẹ̀bìsẹ̀bì iná bẹ́ẹ̀ iná zálíkà làwọn méjèèjì o ò ní àbí kí la máa lò fáwọn súnmọ́ àmọ́ súnmọ́ súnmọ́ àmọ́ súnmọ́ káfọ́ ọkọ̀ la máa lò ẹ bá mi wáyà tó fìtà àwọn wèrè méjèèjì yẹn onímàjèsí èèyàn jákujáku ni àríbidé sí òun náà dárúgbọ̀n sí wàá rò pé bóyá alùsùn náà ni ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ bá wa share program yìí ṣé máìkì original mic tí mo lò lọ rè mo ti lọ mú iṣẹ́ ti bẹ̀rẹ̀ lóní pẹrẹwu padà fọ́fọ́ àwàsí tún ti bẹ̀rẹ̀ <laughs> kò ní stop life mi yẹ̀yẹ̀ ògò kó lójú ìgò yẹn ń stop life mi. <laughs> ok ẹja gbọ́n tí àfàrìbìdé sí wí sórí ìwọ tó bẹ́ jáde ìwọ tó máa ń bẹ lamẹ́ríkà yẹn ọ̀yà <laughs> ọ̀yà ọ̀yà ńlá ẹ̀ mọ̀nbà. ẹ má bínú ẹ jọ̀ọ́. àwọn kan ní kí má fàáyà aríbidésí pọ̀ kí má fàáyà púpọ̀ bó ṣe gbé jáde yẹn ló dà ẹ mi ò jiyàn but mo kàn ń clear pé aríbidésí kò ń ṣonísúná o kò ń ṣonísúná o má lọ gbàtàn jẹ́ ẹ o kò ń ṣonísúná o gbogbo ètò náà òun ṣe rúkìá fẹ́yàn kan kíní kan òun ṣe rúkìá gbogbo yẹn ṣàká ni o <laughs> ṣàká máa jẹ onírọ́ òfò. <laughs> òun ṣe rúkìá alábàdà àbí rúkìá nam ẹ jẹ́ ká gbọ́n tí aríbidé sí kọ́kọ́ wí fún wọn ọ̀dẹ̀ tó ń bẹ tó ń bẹ tó bẹ láti amẹ́ríkà gbogbo èèyàn mọ̀ pọ̀ dẹ̀ ni ẹ ò ní làákàyè lórí tó bá gbọ́n ni ò ní máa tọ̀ ó máa ń tọ̀ bí spring ó yẹ kó kọ́kọ́ wò pé kí n tó gbé fídíò ẹ jáde mo ní fúùlù tí n bá wá ní fúùlù èèyàn kan ló gbé jáde ṣé bẹ́ẹ̀ ṣe mú títí bàbá oní bàbá araba ẹni àwọn ah, jọ plan ẹni o mo lọ gbé fúùlù jáde pé ó yá yín wèrè ó yá fúùlù lélẹ̀ kí lẹ́ni ṣe sí but a ti mọ̀ ẹ́ o sáré bẹ́ bọ́ta o fẹ́ gba glory kí ló ṣe ẹ́ má máa bẹ́ ẹ má máa bẹ́ farabalẹ̀ <laughs> ibi táwa ń lọ ọ̀tọ̀ ibi ọ̀tọ̀ níbi tí wọ́n yà sí wọn ni àwọn agbó wa sórí platform ẹ̀sìn àáfà àríbidé tó play ẹ̀ lọ́dọ̀ títí ẹ̀ sórí platform Ṣàngó ọ̀ṣọ́ọ̀ṣì ló ti play ẹ̀ yé máa bẹ́ mọ́ sórí platform àáfà àríbidé tó play ẹ̀ lórí platform ẹ̀ orí kí ló ti play ẹ̀. orí kíláfà àríbídé ti play ẹ̀ ó play ẹ̀ lọ́dún ẹ̀ orí péjì ẹ̀ gangan mo ti orí facebook ẹ̀ mo ti download ẹ̀ wá ayé onírọ̀ òdìdá àwọn èèyàn send ẹ̀ sí mi mo wá tẹ̀ ó já sọ́dọ̀ àríbídé sí àríbídé sí gangan ló gbé síbẹ̀ mo dẹ̀ download ẹ̀ lọ́dọ̀ àríbídé sí jáde ṣòdìrí ó wá bẹ́ jáde ó lọ ń ṣe ó ṣe ó bẹ́ ó wá ń tọ́ ó máa ń tọ́ ó máa ń tọ́ ọ̀dẹ̀ ni ẹ̀ ẹ̀ jẹ́ àgbọ̀n táfà àríbídé sí wí lórí ẹ̀ bísímìlẹ̀. mo fẹ́ kí a kọ́kọ́ listen sí ọ̀rọ̀ bàbá aláwo tí ó fẹ́ sọ̀rọ̀ yìí ẹja gbọ́. àfa ń tẹfá wòlíì ń tẹfá gbogbo wọn la mà sírí wọn tó bá dé ojú ṣuṣu fùrọ̀ ó là àwọn táwa mọ̀ tá a sì mọ̀dù tó bí wọn tó bá ti dójú ẹ̀ máa máa tá àṣírí wọn jáde kò sí tán lè ṣe nígbà tó jẹ́ pé àwọn tó pè lórí wọn gan nílùú Ìlọrin tẹfá ṣe ni tí ò bá lè jáde èyí tó jẹ́ olórí nínú Ọ̀yọ́ tá a mọ̀ ó tẹfá tó ṣawo bẹ́ẹ̀ ni kí ló wá dé tí wọ́n máa tan àwọn èèyàn jẹ ẹ̀yin bàbá yìí ẹ̀yin ni mo ké pè o ẹ má jẹ́ àsùn lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àdìde gbogbo ẹ̀yin olúwo ẹ dìde gbogbo ẹ̀yin ìyá olóṣà ẹ̀yin oníṣàngó ọlọ́bàtálá ẹ jẹ́ gbogbo wa kóra pọ̀ táwọn afábà ti lágbára káwọ̀ ẹ jẹ́ àwọ̀ lù lọrin lọ. Eh, ẹ wọ̀rọ̀ burúkú ká lọ sọ fún wọn odù tó tẹ̀ lọrin ká lọ sóru ẹ̀ níbẹ̀ kí wọ́n lè mọ̀ pé ìlú ìlọrin yìí ṣèlú àfà jìbìtì lọ́bàdébẹ̀ olè lọ́bàdébẹ̀ kùránì kan lọ́ fi tẹ̀ lọrin dìdìrín àfa àwọn tó sọ̀rọ̀ níjọ́ sí mo dá lóhùn tó ní Ìlọrin kì í ṣe ìlú Aláàfin kì í ṣe ilẹ̀ Ọ̀yọ́ nítorí pé òpònú lòun ọmọ àlè ní gbogbo wọn. mùdírù ló ń bá wí yẹn o. tọ́mọ àlè ò bá sì ti dàgbà lẹ̀ nímọ̀ pé wàá lọ́ọ́ máa ṣẹlẹ̀ níjọ́ tọ́mọ àlè bá ti dàgbà ẹ rí pé wàá lọ́ọ́ máa nù ìdílé náà. mùdírù bọ́dà sọ bá wí yẹn. mo rọ̀ yín mo bẹ̀ yín mo fi mo fi gbogbo arúmọlẹ̀ bẹ̀ yín ẹ má jẹ́ adákẹ́ lórí ọ̀rọ̀ o ìyá òòṣà yìí ìyá Ọ̀ṣun tí wọ́n lé yìí ó mi mọ̀ bóyá òun ló nílé tó wà kó padà síbẹ̀ kí gbogbo wa wá dìde ìjà tán bá láwọn fẹ́ jẹ ìjà báwọn jà tán bá pogun ẹjẹ́ àbáwọn jagun. ṣe gbọ́. ẹjẹ́ àbáwọn jagun èyí tí wọ́n láwọn gbé dání kàtẹ́ wàá mọ tó jura wọn lọ́mẹ̀ bóyá kùránì ló ju fa lọ ni o ẹjẹ́ àjọ káka ẹjẹ́ àbáwọn fa tó bá dogun kó dogun lọ́tẹ̀ yìí ẹ má jẹ́ àgbà mọ́ ẹ wo ẹ̀yin bàbá eléyìí làkọ́kọ́ mo sì tún bọ̀ lórí ọba Ọ̀yọ́ torí ọ̀rọ̀ Ọ̀yọ́ ó tún fẹ́ àmójútó mò ń bọ̀ lórí yẹn náà o ṣùgbọ́n kẹ́ kọ́kọ́ ṣe iṣẹ́ lórí eléyìí ọba ọ̀yọ́ náà kẹ́ máa gbọ́ lẹ̀ mo sì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ ìfẹ́ kẹ́ ẹ jẹ́ kí wọ́n fi àwọn alábọ̀dé ìjọba lọ́yọ̀ọ́ ẹ ti mọ̀ pé ìṣẹ̀ṣe ló bí ọ̀yọ́ ẹni tó bá jọmọ ṣàngó ní ìjọba lọ́yọ̀ọ́ oníṣẹ̀ṣe ní ìjọba lọ́yọ̀ọ́ aláàfáà kan ní ìjọba lọ́yọ̀ọ́ kírísítẹ́nì kan ní ìjọba lọ́yọ̀ọ́ aláàfin wa tó gbéṣẹ̀ ẹ kí ọlọ́run kó bá wa dẹlẹ̀ rè fún bàbá ẹ rí i pé ó. ẹ ṣeun bàbá ẹ kú ohun ẹ ṣeun ẹ kú àfọmọnìyàn sí i kí ẹ̀ ń gbọ́ táfa alibidé sí wí yẹ láòdù ẹ̀. wọ́n ń bẹ àwọn olórí àwọn àfa wọ́n wá ń tẹ̀fá ẹ dákun ẹ bá wọn àti ń wá kámọ́rú wọn tẹ́lẹ̀ àwọn ọmọ àlè náà nù tí wọ́n jẹ́ mm. ìgbàfin tẹ́yìn ò mọ̀ pé gbogbo àfa kan lórí báwọn torí ẹ àgbà mm. pé ẹ bìlífù wípé agbára kan bẹ tójú tọwọ́ yín lọ nísìnyí ẹni ẹ fẹ́ wá kó dogun kó dọ̀tẹ̀ kẹ́ wá bá wa jà ẹ wá fẹ́ mọ̀ bọ́yá ifá lójú alukurani lọ ni àbí alukurani lójú fa lọ <laughs> bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má rántí tí àwọn àfa àgbà tí wọ́n fi agbára àmọ́lẹ̀ tẹ̀ Ìlọrin àwọn àfa àgbà tí wọ́n ti lọ nínú ayé ẹ má wo agbára Ọlọ́run tí wọ́n ń lò òun ni ẹbẹ bá rí bí bẹ́ẹ̀ ṣe ṣe jòkó ẹ rí wípé ẹ ń wá bẹ́ẹ̀ ṣe hàn ni <laughs> ẹ wá bẹ́ẹ̀ ṣe hàn ni ẹ̀yin náà mọ̀ pé agbára alukurani ó ju iṣẹ́ lọ. so ibi tí fídíò yẹn dé lọ́dọ̀ àríbìdé sí ni èsì tó fún babaláwo nìyẹn sẹ́yìn ẹ̀ náà rí mr ọ̀dẹ̀ ṣé wọ́n náà rí bẹ́ẹ̀ mi kọ́ ni mo gbé jáde ẹni tó gbé jáde ọdún ẹ̀ gọ́gọ́ mo ti download ẹ̀ wá mo wá yọ ọ̀rọ̀ tiẹ̀ kó ń bẹ mo mọ̀ yọ ọ̀rọ̀ ẹ̀ kó ń bẹ́ẹ̀. but fún tó sọ yẹn ló máa jẹ́ kí n fárígbèdé gan lésì lórí tí ó sọ jáde ṣé wọn náà fẹ́ jáde gbọ́ torí ń sìn tó bẹ́ jáde tó fọ́ jáde tó fọ́ jáde là òbí ọ̀pọ̀lọ tó máa ń tọ ó ń farabalẹ̀ torí irú rẹ̀ fẹ́ parí ó rẹ̀ fẹ́ fi gba glory ni pé ah ẹ bá lọ gbọ́ inú ọ̀rọ̀ ẹ̀ ó sọ pé òun lòun lé ifá tó ṣà òun lòun lé kíníkan ẹnu ní gbẹnusàn ẹ parọ́. <laughs> ìwọ ni wọ́lì ìwọ tó bẹ̀ ìwọ tó bẹ̀rù àṣàṣì tó bẹ̀rù ayé wọ́lẹ̀ lè. <laughs> ìwọ lè le ìwọ tó ń bẹ̀rù àṣàṣì <laughs> tó ń bẹ̀rù pé kó má bàa pa ẹ́ àwọn èèyàn kan kọ owó wọ́n ní ìwọ tó tún tọrọ bárà lórí íńtánẹ́ẹ̀tì <laughs> èmi náà tí n bá nídìí owó fún mosque ni mo náwọn tèmi tí bá nídìí owó kò nígbà tí bá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí bá ní a ah, bó ti ẹ̀ ti wá búrọ́kì báyìí ẹ wá fún mi lówó a ah, mo fẹ́ lọ síbì kan ẹ wá fún mi lówó a ah, a níjọ́ wo ni mo ṣe rú ẹ̀rí ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa mo yìí ń bọ̀ o ọ̀tọ̀ níbi tá à ń lọ o níjọ́ òní mo bọ́ sórí íńtánẹ́ẹ̀tì mo wá sunkún owó rí pé ebi ń pa mí ẹ wá fún mi lówó oúnjẹ <laughs> ẹ wá fún mi lówó oúnjẹ pé mo ti wá broke mo broke sàrí ṣètò broke mr broke níjọ́ òní mo bọ́ sórí íńtánẹ́ẹ̀tì pé mo ti wá broke. pẹ̀lú afẹ́mi náà lò ó ìjọ òun sọ. So kó yẹ pé mi náà ọ̀dà owó kìíní kò sẹ́ńtọ́ ọ̀dà owó kìíní dà ó yẹ kó àwọn tẹjọ́ ń parọ́ kó yẹ kó ráwọn ti tiẹ̀ tí ẹ pẹ́jọ máa ń parọ́ náà tó mú ẹ lónírọ́ wàá dẹ̀ lọ́kọ̀ á gbé fún wọn pé aláàjì ṣe pé mi ni professional èmi ni àwọn àwọn òpòrọ̀ gbogbo orí íńtánẹ́ẹ̀tì ẹ wo ṣe fẹ́mi náà náà mo broke wọn ni ah o broke kẹ ìwọ professional onírọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ok ẹ á fi five hundred sínú àkáǹtì ẹ̀ yes ó yẹ kó náwọn tiẹ̀ tó máa pè èmi náwọn tèmi tílẹ̀ bá dá kí tó pobìnrin mẹ́rin ah olórí wà ń bẹ̀ èrò pọ̀ <laughs> alájà bá kẹwàá ń bẹ̀ ìyàwó àtàpàkọ Jámánì ọwà ń bẹ̀ <laughs> èèyàn káúlà mi ti sọ àwọn ọkùnrin o mi ti dárúkọ àwọn ọkùnrin kí n tó dárúkọ àwọn obìnrin obìnrin obìnrin obìnrin obìnrin obìnrin rẹpẹtẹ wọ́n pọ̀ tí bá dárúkọ gbogbo wọn tí bá pò ń gbà ẹwà ilẹ̀ dà abásáyé dà abásáyé ah, dà ò jẹ́ bẹ́ẹ̀ alájà Mariam wà lamẹ́ríkà ọlọ́wọ̀n ní pọ́lá àwọn ọrùn gbogbo bí tọ́lá wọn dé ọlọ́wọ̀n níjó parun ìyàwó bàbá wa kò kí béèrè nìyẹn kọ́lọ́n bá wa bùkún ọlá wọn ọlọ́run má pa wọn run iléeṣẹ́ wọn ọlọ́run jọ májò bàjẹ́ gbogbo ń tọ́ntọ́ lọ́dọ̀ ọlọ́run àti gbogbo ẹ̀yin ìyá wa tó kù gbogbo ń tẹ̀ ń tọrọ tẹ̀fí ṣe dáadáa sọ́lọ́run tẹ̀wá náwó yín sẹ́sìn gbogbo ń tẹ̀ ń tọrọ níwájú ọlọ́run jọ mo fagbára wọ ọlọ́run bẹ̀wọ̀ ọlọ́run mo fògo wọ ọlọ́run mo fi bẹ̀wọ̀ ọlọ́run jọ máṣe gbàdúrà àwọn ìyá yìí àtàwọn bàbá wa yìí ọlọ́run àtàwọn ìyá wa kan lábẹ́ nílùú London mo ti gbàgbọ́ orúkọ ọmọ wọn ọkùnrin báyìí ọkùnrin ìyá wa yẹn pọ̀ báyìí ìyàwó bàbá wa ìyá wa èèyàn dáadáa ni wọ́n ọkọ wọn náà èèyàn dáadáa ni wọ́n ọlọ́run jọ̀ọ́ gbogbo ẹ̀yin ìyàwó alájà síkírọ̀ wà ń bẹ̀ àwọn ìyá dáadáa àwọn ìyá alálùbáríkà gbogbo àwọn ọmọ yín pátá ọlọ́run mo fagbára wọ ọlọ́run mo fi bẹ̀ẹ́ ọlọ́njọ́ má ṣe wọ́n lọ́mọ òfò bá wa ṣe wọ́n lọ́mọ alálùbáríkà alùbáríkà alábàdéhùn sàmáwá àti wàlhárìdọ̀ wáyé zákọ̀dọ̀ amúrọ̀n fa iná ọmọ yakulu làwùkún fàyàkún gbogbo ntẹ̀ ń tọrọ ọlọ́njọ́ má ṣe fún yín bá wa dùn inú ńlẹ̀ ayé yìí ọlọ́run má jẹ́ ráhùn owó kẹ́tó máa kẹ́tó máa ná ọlọ́njọ́ má jẹ́ máa ráhùn owó kẹ́tó máa ná ọlọ́run wọlé agbára wọlọ́hùn wọlé ògo wọlọ́hùn má ṣe máa bá wa dùn gbogbo yín alájà wa alájà wa ṣítù alájà dáadáa yẹn a àti màmá wa ìyá burkina faso ọlọ́mọṣẹ́ àbábá wọn gbogbo inú a brọ́dà mi taofik nílùú germany ó ti wá kó germany ó ti wà ní france ó ti wà ní france ọmọ ìyá mi ni abu taofik àbí abu taofik ah irọ́ abu taofik yóò ṣe o <laughs> taofik <laughs> taofik ni. <laughs> mo ṣe Abdul Taofik mo ṣe ìyá wa nìyẹn mi fẹ́ dárúkọ yín ọlọ́run àbá wa dùn yín nú gbogbo tẹ́ ń fẹ́ gbogbo ẹ̀yin ìyá wa yẹn pátá ọlọ́run máa ṣàbá wa gbàdúrà yín níjọ́ wo la lulẹ̀kùn yín rí pé ìyá wa a máa nídìí ìrànlọ́wọ́ yín tẹ́ ẹ̀ wá fún wa ọlọ́run jọ mọ́ṣàwọ́lá pípa máa ń pè yín pé ẹ máa ń dá wa lóhùn pa máa ń pè yín gbogbo ẹ̀yin ìyá wa yìí pa máa ń pè yín pé ilẹ̀ máa dáa lórí program wa a máa fẹ́ ṣe nǹkan báyìí ẹ wà ń rọra pa àbáṣáìd àwọn òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ àti a máa fún yín yé báyìí. àwọn ọkùnrin ọ̀tọ̀ ọ̀tọ̀ láyé àwọn ọkùnrin táwọn wà ń bẹ̀ digbí ẹ táwọn wà ń bẹ̀ digbí táwọn wà ń bẹ̀ bámú àbáṣáìd tẹ́ bá nídìí ẹ̀ ó wà lẹ̀ àwọn ọ̀gá wàlápàtà in the top <laughs> ọlọ́mọ wa sọ mi di oníbàárà lórí íńtánẹ́ẹ̀tì ọlọ́njọ́ wọ́n sọ mí dorí bára débi pé ah mo ti wá búrọ́kì báyìí ọlọ́run ọlọ́run kì má ọlọ́run má jẹ́ wá má jẹ́ má jẹ́ wá búrọ́kì débi pé máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì pé wọ́n lọ́hùn ilẹ̀ wa dá báyìí ee eh, eh, ẹ wá dáwó fún mi kò sówó tí máa fi tí máa fi máa fi jẹ́ wà bí máa fi ṣe kí ọlọ́njọ́ má jẹ́ orí bẹ́ẹ̀ fún mi ọlọ́njọ́ mo fagbára wọ́ lọ́n bẹ́ẹ̀ mo fagbára mo fògo wọ́ lọ́n mo fi bẹ́ẹ̀ ọlọ́run tó yìí wà ń bẹ́ẹ̀ èèyàn sẹ̀lẹ́tà ń pè àwọn tó kárí ọlọ́run tó yìí wà ń bẹ́ẹ̀ ọlọ́jọ́ gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ọlọ́run ò ní jẹ́ agbábára fún yín lórí íńtánẹ́ẹ̀tì láti fi wá nǹkan jẹ ọlọ́run ò ní jẹ́ agbábára fún yín kẹ́ fi jẹun àbí kẹ́ fi ṣiṣẹ́ mi ayé yín àdánwò tó máa bá yín débi pé ó máa kú pé ká máa tọrọ owó fún yín ọlọ́run máa jò ṣẹlẹ̀ sí yín àtìmí náà ọlọ́run jọ àdánwò tó máa bá mi tí a máa ní ah, ẹja gba bára fún lórí íńtánẹ́ẹ̀tì ọ̀rọ̀ ẹ̀ wá ti kọ́ ọlọ́run jọ mo bẹ́ẹ̀ ọlọ́run jọ rọ́bì látẹ̀jẹ̀ aná fitna tánlẹ̀ lè kọ́ mi zọ̀lì mi wàná jìnnà abẹ́rẹ́ àmọ̀tíkà mí náà lè kọ́ mi lè káfírin mí náà lè kọ́ mi lè mushrikin mí náà lè kọ́ mi zọ̀lì mi mí náà lè kọ́ mi jahilin ẹ̀yin àfáà mi bá ń gba mi bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ gbàdúrà gbogbo wa pátá ọlọ́njọ́ èèyàn kan ní àtàfáàlì fúlàní bẹ́ẹ̀ ni ọlọ́mọdé káfáàlì fúlàní tọ́wọ́ náà ọlọ́mọdé kọ́wọ́ tán lọ́wọ́ ẹ̀ àbí èèyàn ń ṣàdúrà èèyàn ní àtàfáàlì fúlàní bẹ́ẹ̀ ni ọlọ́mọdé kọ́wọ́ àfáàlì fúlàní tán ọlọ́mọdé kọ́wọ́ tán lọ́wọ́ ẹ̀ <laughs> àdúrà ni ọlọ́mọdé kọ́wọ́ tán lọ́wọ́ àfáàlì fúlàní. Alhaji Dosunmu wà ń bẹ̀ iléeṣẹ́ yín ọlọ́njọ́ máṣe àbáwá gbòòrò ẹ̀ bó ṣe ń lọ sókè ọlọ́njọ́ máṣe máa lọ sókè máṣe máa lọ sókè Alfa Ibrahim Malaysia wà ń bẹ̀ àwọn tèmi Alhaji Yusuf náà wà ń bẹ̀ Alhaji Yusuf wà ń bẹ̀ àwọn tájọ́ ń gé nìyẹn wọ́n pé fosún yẹn lẹ́ẹ̀ má dáa ló ń jàre sílẹ̀ hmm. ọlọ́mọdé wa broke débi pé màá wá lulẹ̀kùn aláàjì dòsùnmọ̀ aláàjì dòsùnmọ̀ náà tó wá fọwọ́ rárá pé àfàṣà ah, yìí kò sówó lọ́wọ́ mi. ah ọlọ́run ma jẹ́ òṣèlè bẹ́ẹ̀ sí yín o àti gbogbo ẹ̀yin àfa Ibrahim Malaysia ni aláàjì Yusufu France ni àti gbogbo ẹ̀yin brothers wa káàkiri bẹ́ẹ̀ àtàwọn bàbá bàbá bàbá bàbá kò kẹ́ kò béèrè ni àwọn kan wà má dárúkọ wa fi wálẹ̀ ah ṣé à béèrè ju mẹ́sẹ̀gì kò nídìí di à send mẹ́sẹ̀gì sí wa pé onídìí kọ́ báyìí ó ti tán gbàgbé ẹ̀ <laughs> bàbá wa pọ̀n apàdé eh, mo láwọn mo lẹ́lẹ́rìí fún un apàdé ní mọ́kà aago four thousand dollars náírà fún mi bàbá wa kọ́ báyìí <laughs> four thousand dollars àbáyẹ̀mú mi sọ ó mú mi lọ sọ ṣàfàkùtù bí àfàkùtù bí náà lè jẹ́rìí sí àbáyẹ̀mú mi lọ sọ aláàgó. Alaji alhaji yakubu ige àwọn náà lè jẹ́rìí sí ó dàpọ̀ yes àfa yẹn mú mi àfa kùtù ṣáfà kùtù bí wà ṣé mo fi ó dàpọ̀ mo fi mọ̀ mọ̀ mo sọ fún wọn bàbá yẹn dídì mú mi lọ sí sọ aláàgó báyìí pé àwọn fẹ́ ra wọ́n fẹ́ ra ọ̀dẹ̀ lọ́ra ọ̀dẹ̀ lọ́ra wa ọlọ́ra aago four thousand dollars Baba yẹn ra ẹyọ kan ó dẹ̀ fún mi ó ra títí ẹ̀ ó dẹ̀ fún mi náà lẹ́yìn kan ọlọ́run ní pọ́lá bàbá náà rùn ẹ àwọn èèyàn dáadáa ni àní dárúkọ wọn ò tòrọ inú máa ń bí àwọn wèrè tó bá ti wà ẹ̀wọ̀n abáṣá yìí ni mo rí pé láìka gogan ẹ̀rẹ̀ máa ń lu àwọn àbánú tó tìkì dáadáa èmi náà lè láìka go ẹja ṣe é lọ síbi tó ti ń ta go ẹ̀mẹ́ mo ní à ẹ̀sà ẹ̀kẹ́ màá lọ ní irọ́ àfáṣá yìí dẹ́ni ṣo wọn lọ kẹsà àlẹjọ débẹ̀ ọdẹ òpá ṣe láìkì lè à ẹ̀sà <laughs> ẹ̀ pé ilé yóò gara sókè mọ́mọ́ ṣe láìkì ẹ̀ ó ní mo fẹ́ sà ókè. Okay bàbá yẹn náà ọlọ́run má pọ̀ la bàbá náà gbogbo ọjọ́ táyé bá ń jáyé tí gbà bá ń jẹ́ gbà tóṣì bá ń jóṣì ọlọ́run o ọlọ́run má dẹ òṣì sí irú bàbá náà àti gbogbo ẹ̀yin tí ẹ pẹ́ ìjọ wa tí gbogbo wa jọ ń dúró lórí òdodo yìí ọlọ́run má dẹ òṣì sí gbogbo yín ẹnìkan kan nu yín dàwámù fákìrì arómáyé òṣì tí wọn máa fi bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó máa fi wá ní ẹjọ́ ẹ fún mi lówó mo fẹ́ tíráfù kò sówó lọ́wọ́ mi ọlọ́run ọlọ́run má dẹ̀ sí yín ọlá aláhàúlà wàlá quwwata illa billahi al-ali al-azim ọlọ́run jọ má dojú ti gbogbo wa má ṣe àìṣàánú wa ọlọ́run jọ má ṣe àìṣàánú gbogbo wa o má ṣe àìdùn gbogbo wa nú ọlọ́run jọ má ṣe àìjọ orí bẹ́ẹ̀ má ṣe àìdùn gbogbo wa nú bisirili fatiha bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmi din iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim gairil magdubi alayhim waladdallin àmín ọlọ́njọ́ máṣá ìjórí bẹ́ẹ̀ ọlọ́njọ́ máṣá ìgbà bẹ́ẹ̀ àfi suratul fatiha wọ lọ́hùn àfi bẹ̀wọ̀ lọ́hùn torí àwọn afá wa wọ́n lè mẹ́rin wa pé a lè fi suratul fatiha èmi fi bẹ̀ lọ́hùn tèmi kọ́ lọ́njọ́ àyà mo fi bẹ̀ lọ́hùn kọ́ lọ́njọ́ máṣá ìgbàdúrà gbọ́ tó láì ní dùn ọ̀nà pẹ̀lú gbogbo wa la gbọ́n tí babaláwo babaláwo sọ àrẹ̀gbọ́n táfà àríbidé sí wí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ tírìtì ọ̀rọ̀ àfà àríbidé sí ọ̀rọ̀ àfà àríbidé sí la máa fi tírìtì ọ̀rọ̀ babaláwo mi ìfẹ́ lu ọ̀rọ̀ àfà àríbidé sí ẹ̀ tẹ̀lẹ̀ ní ìgbà tí onírọ́ onírọ́ l'Amẹ́ríkà tó ti bẹ́ bọ́ta tó ti fẹ́ máa dìfẹ́ǹdì shit mo wá fẹ́ fi jẹ mo wá fẹ́ jó iye pé farabalẹ̀ ẹ̀ẹ́ farabalẹ̀ má bẹ̀ má bẹ̀ ẹni tó ń gbé ìyàwó bọ̀ kò kí ń garùn làwọn Yorùbá máa ń wí má bẹ̀ afáàríbidé sì ń sọnú ọ̀rọ̀ ẹ̀ pé àwọn fẹ́ mú àwọn afáà tó ń ṣe àà ṣé òmọdìbò ìkọ́nú àwọn àgbà afáà oníyẹ̀pẹ̀ nílùú Ìlọrin ni ṣé kò láwọn ọmọ tó jogún ẹ̀ ni àríbidé sì pé yìí ń bọ̀ àbá babaláwo babaláwo mò ń bọ̀ o babaláwo mò ń bọ̀ o àríbidé sì ṣé òmọdìbò ṣé ó yá sọ̀rọ̀ tó fẹ́ sọ náà. fọmọnìyàn ṣe ẹ ní àwọn olórí wa kan náà wọ́n ń bẹ àwọn olórí àwọn àfa wọ́n wá já wá ń tẹ̀fá ẹ dákun ẹ bá a dákọ̀ wọn àti ń wá kámọ́rú wọn tẹ́lẹ̀ àwọn ọmọ àlè náà nù. ní sùúrù ó ní wọ́n ní àwọn olórí yín tó ń tẹ yẹ̀pẹ̀ tó ń tẹ̀fá pé òun ṣe láti mesmerize ọ̀nà àwọn ọmọ àlè náà nù so fẹ́ ṣe pé ó mọ̀ pé ṣé òun mọ̀ dìbò ń tẹ yẹpẹ́ nílùú lọ́rin so fẹ́ ló mọ̀ alùpùpù sí bọ́ báyìí mọ̀ ń bọ̀ mo fi jẹ́ dúró sẹ́gbẹ̀ẹ́ kíráyè ńlá ń kó dáadáa lé ní ọlọ́run tẹ ọlọ́run kò fẹ́ mú ọmọ mọ́ ẹ wá ni mi ò fẹ́ wá bá ẹ tẹ́tẹ́lẹ̀ èmi kọ́ o èmi kọ́ o bọ̀ torí irọ́ tí onírọ́ lamẹ́ríkà òun ló lọ bẹ́ onírọ́ lamẹ́ríkà ló bẹ́ o òun ló fà ló jẹ́ kí wá bá ẹ má bínú o o mọ̀ pé mi ò déédéé jẹ́ ń dúró sẹ́gbẹ́ kí n lẹ̀ sẹ́gbẹ́ yẹn ló máa yẹn ni máa láìkì tí inú wọn náà máa dùn sí àríwídé <laughs> sí inú wa dùn sí wàá lọ́fọ̀ẹ́ wàá tún láìkẹ̀ lẹ́nì ṣé mi àríwídé sí ní sùúrù òkè ah, ní sùúrù mr àríwídé sí ní sùúrù ìbéèrè kan ti fẹ́ béèrè lọ́wọ́ ẹ mr àríwídé sí olóhùn àríbidé sí so fẹsẹ̀ pé ó mọ̀ pé ṣéwù mọ́ díbò ìkọ́nù àwọn àgbààfà oníyẹ̀pẹ̀ ní ní gbogbo ìlú Ìlọrin tòró ń sọ ọ́ sí pé o mọ̀ ó ní ẹ kójúwe àwọn àbàbà àwọn tó ń ṣe a ṣé wọ́n fẹ́ràn òmò òmò àwọn tó ń ṣe òmò àwọn tó tẹ̀ ẹ̀pẹ̀ nílọrin àríbidé sí so fẹsẹ̀ pé òmò àwọn tó ń tẹ̀ ẹ̀pẹ̀ nílọrin why to mesmerize. salaam aleykum sir mo wà lórí program. mo wà lórí ọ̀rẹ́ yín ni aríbidé sí babaláwo ni mo ń bọ̀ babaláwo lọ̀rẹ́ yín ẹ̀sùn mi ẹ̀sùn mi ẹ bá wọrí àní ẹ bá wọrí babaláwo ni salamu aleykum dìlọ dìlọ ní alibidesi ń ṣoògùn àní babaláwo lèèyàn ẹni kò ń ṣoògùn bisimilayi Talo ló táàgì fóònù nọ́mbà wo lẹbi sórí ibi. fóònù nọ́mbà wo lélẹ̀ kí lẹ́ ń polówó bẹ̀ contact Malam Yusuf for what sir i want to join Islam èèyàn kan náà òun fẹ́ gba ìsìlámù tó ẹni tó náà fẹ́ gba ìsìlámù yẹn èèyàn kan náà fẹ́ gba ìsìlámù mo rí ẹni tó náà fẹ́ gba ìsìlámù yẹn kó fi nọ́mbà ẹ̀ sórí ibẹ̀ yẹn kí n pè wọlé sìn. Brother, tó lóun fẹ́ gba ìsìláàmù yẹn fi nọ́mbà ẹ sórí ibẹ̀ yẹn ẹ fi nọ́mbà yín sórí ibẹ̀ yẹn sà brọ́dà ẹ fi nọ́mbà yín sí orí ibẹ̀ yẹn màá pè yín wọlé nísìn ṣẹ́ni gbọ́sà ẹ fi fóònù nọ́mbà yín sí orí ibi ibẹ̀ yẹn màá pè yín wọlé nísìn ẹ ọmọ àgbà ìsìláàmù ń sin náà nìyẹn kọ́lọ́ máa ṣàìṣe ní ìrọ̀rùn ah push Islam into their throat with force àwọn náà náà wọn fẹ́ gba ìsìlámù àwa kọ́ láǹtí ìsìlámù sí wọn lọ́nà fún tipatipa Jamiu Ajagunwa ṣé wọn náà rí gbogbo àṣàdùn yẹn fẹ́ẹ̀kì ni àbí wèrè ni ẹ <laughs> ẹ ní gbogbo àṣàdùn yẹn fake ni ṣé ìsìn ọ̀rọ̀ bíbélì mò ń kà ṣé bíbélì mò ń kà fún wọn sìn tó ń tọ́ náà fẹ́ gba ìsìlámù ọmọ èèyàn tó ti gba ìsìlámù lórí platform wa ọmọ yẹ bigeri zab bìgẹ́rì ìsáàbù ni àbúrò máa ń pè báyìí má jẹ́ má jẹ́ ń ṣe lábá abẹ́ mo ti lọ fún ìsáàbù yẹn ṣe dà mo ti fúnnu mọ́ jù fúnnu mọ́ kéwù <laughs> olódò Saheed ẹ kí bọ́dà yẹn fi fóònù nọ́mbà ẹ̀ síbẹ̀ tó fẹ́ gba sílámù yẹn máa pò wọlé sí inṣàlá ẹ bisimilayi arábìdẹ́sí òun sọ pé òun bọ̀ ẹ tuntun wí. ẹ ṣeun ẹ kó àfọmọnìyàn ṣe ẹ ní àwọn olórí wa kan náà wọn ń bẹ àwọn olórí àwọn àfa wọn wá tí wọn ń tẹfa ẹ dákun ẹ bá a dákọ wọn àti ń wá kámọrú wọn tẹ́lẹ̀ àwọn ọmọ àlè náà nù. ààyè ṣé sẹ́wọ̀n mọ́díbò náà mú àlè ní nílùú lọ́rin àgbà fáyín sẹ́wọ̀n mọ́díbò bọ́dà yẹn ti fi fóònù nọ́mbà síbẹ̀ jẹ́ ká kọ́ kí bọ́dà yẹn kọ́kọ́ gbà sílámù náà. ah subhanallah yéé nọ́mbọ̀ ah! báwo ni máa yẹ ṣe báyìí o mò ń bọ̀ o máa pé bọ́dà yẹn wọlé ń sìn ah, subhanallah mo ní láti ra top up sórí fóònù mi mò ń bọ̀ ah. àṣàbí ẹ má bínú torí ọlọ́run. Ṣéhù Modibo tó jẹ́nu àwọn àfáà yín ṣọ́ọ̀mù àlè lọ́rin ni Ṣéhù Modibo ó ṣe èèyàn ní ó ti kú o but ó lálẹ́fà àlẹ́fà ẹ̀ náà tẹ̀yẹ̀pẹ̀ ṣàbí sàmàlẹ́kọ̀ọ́ mo fẹ́ ra top up sí bá a ṣe ń sìn sí ni o. ok ìbéèrè mo béèrè ṣé ṣé wùmọ́ níbò máa pe bọ́dà yẹn wọlé ń sìn kí ni ìyá wa wí. ẹ eh, mo ti rí nọ́mbà brọ́dà tó pósìtì nọ́mbà yẹn mo ti rí inshallah máa pe brọ́dà yẹn wọlé láìpẹ́ ẹ̀sìn mo fẹ́ ra top up sí orí fóònù mi náà ni kí n bá lè pe direct ẹ̀hẹ́ ṣé ṣé o mọ̀ níbo ṣé kò kí n sọmọ lórí ọmọlúwo ni ọmọlúwo ni ṣé o mọ̀ níbo dàsú pé ọmọ àlè lọrin ni ṣé o mọ̀ níbo òṣì èèyàn ní àbí n ti fẹ́ gbọ́ lẹ́nu ènìyàn o tó bá lè pe ṣé òmọdíbò ni ọmọ àlè fún mi ìgbà ẹni máa gbà pé orí òdodo ló wà in kuntum sadiqin ìgbà ẹni máa gbà pé àà orí òdodo ló ṣe kí ni o ìwà àríbídẹ́sí wà torí pé ṣé nínú àwọn olórí burúkú lọrin àwọn òbílẹ̀jẹ́ ìlú Ìlọrin àwọn olórí burúkú tó pera wọn láàfáà nílùú Ìlọrin ní ṣé òun mọ́díbò wa òun á ń pretend pé kọ́ ẹ̀ṣẹ̀ máa dárúkọ ẹ̀ fún yín kọ́ ẹ̀ṣẹ̀ máa dárúkọ ẹ̀ fún yín. Sorry, those details don't match our records. We accept Visa and MasterCard debit and credit cards. Mm.

You have requested a top-up for £5 to be paid for by your card ending 6481. Please press 1 to confirm. Thank you. Your top-up has been processed successfully. To make it easy to top up. Me top up family then telephone our brothers. Eh, ibere ah, àbúrọ̀dà mo ń béèrè ṣé o mọ díbò tó jẹ́ pé olórí gbogbo àwọn atẹ́yẹpẹ lọ́rin òun ni nínú àwọn òbílẹ̀jẹ́ àwọn òṣì àfáà tó bá ìsìláàmù jẹ́ àwọn òṣì àwọn woman trash tó bá ìsìláàmù jẹ́ nílẹ̀ Yorùbá ló wà tẹ́gbà àwọn èèyàn máa ń kó káàkiri gbogbo state tó máa lọ bá páwọn fẹ́ tẹ ẹ̀pẹ̀ ẹ̀ ló o ẹ káàárẹ̀ sà o. yes sir. wọ́n ní ẹni ẹni ẹ fẹ́ gbà sílámù sà. bẹ́ẹ̀ sà. ìlú wo lẹ ti pè yìí. láti èkìtì ni sà. èkìtì kété ìlú àwọn ọmọ tó sí ọ̀dọ̀ àwọn malam yusuf náà nìyẹn. ìlú àwọn afa wa malam yusuf adépọ̀jù. mo máa wo programu lórí eh, facebook nílẹ̀ kí lẹ rí kí ló inspire yín tẹ́ pé ẹ fẹ́ gba Islam. mo láìkí ní kì í ṣe pé mi ò àgbìnjẹ ní kẹ jẹ mẹńtọ ṣá i'm a christian my father is a christian my mother is a christian but mi ò gbọ́ yín dáadáa mo láìpẹ́ tí wọ́n ṣe ṣé ń gbọ́ mi sá. gbọ́ yín báyìí. ẹ mo ní azin ìwà tẹ́ ń wù bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ pẹ̀lú òdodo ẹ máa ń sọ fat so that is the reason why sir. kẹ́lẹ́ fi gba Islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ because ó tí mo ti ń fọ́lọ́ yín gan-an ó I swear to God who made me no mi ò bá yín sọ̀rọ̀ yìí this the first time. no àwọn wèrè tó wà ń gbòòrò wọn ní gbà bẹ́ẹ̀ náà swear to God wọn believe into God dáadáa ẹ jẹ́ kí mi búra èmi ò mọ brọ́dà yìí rí o mi ò dẹ̀ pé brọ́dà yìí rí pé kó wá sórí program wa báwọn fẹ́ gbà síláàmù pé torí mo yẹn ń sọ̀rọ̀ làwọn ṣe láìkì nǹkan tí à ń sọ wàláì tí n bá mọ bọ́dà yìí rí ìyọ́nú ọlọ́run kó má bà mí tí n bá bá wọn sọ̀rọ̀ rí pé kó wá sórí program wa káwa stage manage kí n má rí ìyọ́nú ọlọ́run gbogbo tí n bá dáwọ́lé kọ́lọ́n dá gbogbo ẹnu kí n má rí dáadáa mọ́ níwájú ọlọ́run kọ́lọ́n sọ mí lọ́mọ náà tó bá jẹ́ pé mo mọ̀ wọ́n rí torí pé sìn ẹ máa ní àwọn ah, plan ẹ o wọ́n stage manage ni wèrè ní amọ̀ yín dáadáa ok kí lẹ́lẹ́ rí tẹ́fẹ́ fi gbà slam. àzìn mo tiẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe mo láì kí ẹ máa sọ òótọ́ kó máa sọ rí fact ẹ máa ń sọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí so that is the reason sir ìdí nìyẹn àzìn yes sir. ooo oh, tó bá jẹ́ bẹ́ẹ̀ ah, àwọn tí ẹ̀yin tẹ́ ń send the voice sí mi mi ò lè voice ten send sí mi yẹn ten ten gbogbo yín send sí mi yẹn ṣé play ẹ̀ síta ni ṣé n bọ̀ jẹ́ kí n béèrè ṣé play voice yín síta mi ò lè mú tu brother yìí kí n wá máa sọ̀rọ̀ ó padà bẹ́ẹ̀ pé bóyá mo mi mò ń kóòdì wọn lẹ́yìn àbí mò ń sọ kankan fún wọn lẹ́yìn ẹ̀ lágbó kò sọ̀rọ̀ sí lórí bíbá yẹn sì máa play ṣé play voice yín síta. ẹ kí ló sọ. ẹ̀yin kọ́ mọ̀ bá wí ẹ̀yin kọ́ mọ̀ bá wí bọ́dà àwọn tó send voice sí mi so inú mi dùn pé ẹni torí ẹ ti máa ń wo program wa ti pẹ́ ó ti pẹ́ ó ti tó gbà ó ti wo program wa sà pé ó ti pẹ́ ó ní àkáǹtì gan tí mo lọ ń gba kan tó yẹ pé wọ́n block àkáǹtì yẹn so ìgbà tí mo ti open ilé náà sí so mo tún follow yín náà sí nìkan so mo dẹ̀ like everything nípa english man. So, mo like ẹ̀ máa sọ̀ ń tọ́ màá jẹ́ nǹkan tó ń sọ̀ ń tọ́ sọ̀rọ̀ yìí nìyẹn. tó ẹ̀rí pòdùró là ń sọ lórí platform one ń sa Christian ni mi o Christian ni bàbá mi Christian ni ìyá mi bò mo máa ń follow yín twenty four seven gan. ẹ ti wá ṣètò àti gbà sílámù báyìí. yeah be just because of you sir. torí ọlọ́run lè ṣe máa gbà sílámù èmi kẹ èmi ò jẹ́ kọ̀ọ̀kan o <laughs> mi ò jẹ́ kọ̀ọ̀kan o so inú mi dùn pẹ́lẹ́ ẹ ṣètò àti gbà sílámù ẹ ti ṣètò báyìí ẹ ti rẹ́dì kò ń ṣe pọ́n gbẹ̀bọ̀ sí i lórí kò lẹ́yìn pé ẹ̀kọ́ bribe yín ṣé ẹ̀kọ́ bribe yín lẹ́yìn ọlọ́run ní jẹ́ mi ò tẹ́ mẹ́nìbọ́dì mi ò débi tẹ́ pé enígbọ́n wà láwọn tó yẹ pé ó máa ń criticize muslim tẹ́ pé kò sí nǹkan tó máa ń sọ máa ń pè kò sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ pé kí náà sọ but mi ò tẹ́ mọ nǹkan tó touch mi lálẹ́ yìí tó yẹ pé èmi gangan ló dá wà báyìí so mi ò tẹ́ mọ kò tó pẹ́ tí mo ti ń follow yín gan tipẹ́tipẹ́tipẹ́ òun ṣá máa wo yín mo máa ń pè bóyá nǹkan tẹ́ ń sọ bí ẹ máa jáwọ́ àbí mo ṣá ń follow yín ti pẹ́ but wọn kò dà pé nǹkan tẹ́ gbé lọ́wọ́ òdodo Allahu Akbar Allahu Akbar adúpẹ́ fọlọ́hún inú mi dúpẹ́ yìí náà rí i pé òdodo la gbé dání ní orí platform wa ń bí àparọ́ tó tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ sọ pé ẹ sọ pé bismillahir rahmanir rahim. bismillah bismillah O kọ́ mi lẹ́nu sá. ẹ sọ pé bismi. bismi. Lai, lai. rahman ramoni rohim. tó inú mi dùn ìṣẹ̀rẹ́ tó bá jẹ́ mùsùlùmí ọ̀rìjì tó bá yẹ kó mùsùlùmí ni wọ́n yẹ tẹ̀lẹ̀ gbẹ̀gẹ́ ní kò làmú bisimilayi ramoni rohim ó lè yí àbí wọ́n máa rí sọ ṣùgbọ́n tí ò ṣe mùsùlùmí tí ò ṣe mùsùlùmí yẹ tẹ̀lẹ̀ tẹ̀bá ló kó sọ ó máa yí díẹ̀ lẹ́nu nígbà míì àwọn ẹlòmíì tó yẹ islam ṣe islam àwa dúpẹ́ fọlọ́run tó ẹ sọ pé aṣáájú. aṣáájú anla ìlà. anla ìlà. ìlà Allah. ìlà Allah. wà á ṣe àdùn. wà á ṣe àdùn. wà á ṣe àdùn. wà á ṣe àdùn. muhammadan. muhammadan. rasulullah. Rasulullah. Mo jẹ́rìí wípé. Mo jẹ́rìí wípé. Kò sọ́lọ́hun mi àfọlọ́hun Allah. Kò sọ́lọ́hun mi àfi ọlọ́run Allah. Mo dẹ̀ jẹ́rìí pé. Mo jẹ́rìí pé. Ànábì Muhammad. Ànábì Muhammad. Òjíṣẹ́ ọlọ́run ni. Òjíṣẹ́ ọlọ́run. Ẹrú ọlọ́run dẹ̀ ni. Ẹrú ọlọ́run dẹ̀ ni mo tún jẹ́rìí pé jésù ànábì ìsá. mo jẹ́rìí pé jésù òjíṣẹ́ ọlọ́run jesus christ òjíṣẹ́ ọlọ́run. kò kí n ṣe ọmọ ọlọ́run. kò kí n ṣe ọmọ ọlọ́run. kò dẹ̀ kí n ṣe ọlọ́run. kì í ṣe ọlọ́run. tó Allahu akbar ẹ ti di mùsùlùmí o. ǹjẹ́ sọ. ẹ ti di mùsùlùmí bẹ́ẹ̀ ṣe wáyé orúkọ wo lẹ ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sà. olóò olúwàfíkáyọ̀ uh, victor olúwàfíkáyọ̀ uh, victor victor olúwàfíkáyọ̀ uh, victor. tó ẹ orúkọ ṣe láìka orúkọ mùsùlùmí tẹ bá fẹ́ máa jẹ tó wùn yìí. Mm, mo láì kazeem. kazeem tó kazeem mohammed kazeem tó adúpẹ́ fọlọ́hún ọlọ́hún ọlọ́hún á wá bá wa wà pẹ̀lú yín gbogbo òṣòro tí ẹ mm. máa ń rí tó bá gba Islam ọlọ́njọ́ má jẹ́ kí ṣòro bá yín kọ́lọ́njọ́ bá wa lànà fún yín ẹ wá mọ oríire kan kẹ́ ṣe lálẹ́ yìí. bẹ́ẹ̀ sà. ẹ ti sóríire kan o. ok sà. n tí ẹ kí àwọn àáfàá wa kọ́kọ́ máa fi kún ẹ̀sìn ó yẹ kó máa ṣàlàyé fáwọn èèyàn lélẹ́yìí. bẹ́ẹ̀ sà. tí o bá gba Islam báyìí bẹ́ẹ̀ ṣe gba Islam báyìí ṣé mo gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́tí ṣẹ̀ sẹ́yìn gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́tí ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́tí ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́tí ṣẹ̀ ẹ ti ṣe yahoo rí ni ẹ jìbìtì rí ni ẹ pààyàn rí ni ẹ mutí rí ni ẹ ṣe ṣìnà rí ni gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá léwu ti ṣẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ti ṣẹ̀ Ọlọ́run ti dá gbogbo ẹ̀ ẹ̀ṣẹ̀ starter fún ìyálẹ̀ yìí alẹ́ ilẹ̀ di àtúnbí gbogbo ẹ̀ṣẹ̀ yín ti parẹ́ ẹ kú oríire. aláwọ̀ àgbà gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀ sẹ́yìn Ọlọ́run ti ó ya wọ́n ẹ̀ṣẹ̀ máa ṣí fáìlì fún yín lálẹ́ yìí sì fáìlì tuntun wọ́n ẹ̀ṣẹ̀ máa ṣí fáìlì tuntun fún yín lálẹ́ yìí ni pé yes wọ́n ẹ̀ṣẹ̀ máa gbogbo ẹ̀ tẹ́tí ṣẹ́ tẹ́lẹ̀ wọ́n máa wọ́n máa wọ́n máa scrap ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní o gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́tí ṣẹ̀ sẹ́yìn ọlọ́run ti da gbogbo ẹ̀ fresh ẹ̀ṣẹ̀ start afresh báyìí ọ̀rọ̀ àmì kọ̀ ntọ́lọ́hún sọ ni ẹ ti di àtún èyí ní ìgbọ̀ngọ́lẹ̀ dàtún bíi káwá tuntun bí lẹ́ẹ̀kan máa gbọ́ ẹ wá lọ́wọ́ ẹ wá born again pẹ̀lú ẹ̀rí tó jiná. ẹ kú oríire o. ẹ ṣe gan sa. ọlọ́run ọba bá wà pẹ̀lú yín o iṣẹ́ wo lẹ́yìn. àmín ọmọ àmì oil seller mọ̀ oil. oil o o ẹ lówó lọ́wọ́ lọ́jọ́ kí mi lọ́ọ́ máa ta oil o. <laughs> thank you sir yes sir. ọlọ́wọ́ bá wa bùkún yín o ọlọ́wọ́ bá wa bùkún yín àfa wa kan ju voice ẹ jẹ́ kí n gbọ́ voice ìkan náà àfa wa ìkan náà àfa wa gbà ẹ jẹ́ ká gbọ́ voice àfa wa àfa wa gbà lórí voice. àmín àmín. èmi kàn mo wá nímọ̀ràn pé ká béèrè ibo ni ibo tí ibo ni ń gbé kálẹ̀ bá sì ṣètò bí wọ́n ṣe tún kọ́ nípa ẹ̀sìn dáadáa ọlọ́ba ń sọ yín lẹ́sàn-án lóore o salamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹja tún gbọ́ mo ń bọ̀. a kú oríire o ọlọ́run bá alekiola kò ní pẹ́ sẹ́lẹ̀ ní òpin oore o ọlọ́run bá lẹ́kọ̀ọ́ láwùjọ àṣewé búra náà ní mùsùlùmí délẹ̀ èmi kàn fẹ́ mú wá nímọ̀ràn pé ká béèrè ibo ni ẹ ń gbé kálẹ̀ mi bá sì ṣètò bí wọ́n ṣe tó kọ́ nípa ẹ̀sìn dáadáa ọlọ́run bá ń sọ ilé ìsọ̀rọ̀ lóore o salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu ayakumula kiramakum lekerimsa. ah brother mo máa send nọ́mbà yẹn sí àwọn látọ̀dọ̀ malam yusuf àtọ̀dọ̀ àwọn àfa àwọn ah. àwọn máa contact yín okay sir láti lè láti tún lè improve fún yín nínú knowledge of Islam torí pé Islam ń ṣe mo gbà Islam mo ti gbà Islam tó bá wọn mi máa kírun irọ́ èèyàn gbọ́dọ̀ kírun o àkọ́kọ́ ntọ́lọ́ máa kọ́kọ́ béèrè ìjọ́gbé di àlìkè àmọ́ awalomọ azibo abdi yaomaliki yamati asolat àkọ́kọ́ ntọ́lọ́ máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹrú ẹ̀ ní judgement day irun ni. Okay so ẹ kú oríire brother ọlọ́run ẹ kú oríire o mọ́jọ́ owó yín o torí pé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀ ọlọ́run ti wáìpù ẹ̀ ah ọlọ́run bọ́ọ̀lù wáìpù tẹ̀sí náà ti wọ́n ti ṣẹ̀. <laughs> ẹ kú oríire o congratulations ah o congratulations o congratulations ọlọ́run ní borí ìlú náà jẹ́mọ́ yín lọ́wọ́ o gbogbo iléeṣẹ́ ọlọ́njọ́ jẹ́ kó máa gbòòrò sí ọlọ́njọ́ jẹ́ kó máa gbòòrò sí ọlọ́run jẹ́ kó iṣẹ́ yín bàjẹ́ ọlọ́lá àwọn ọlọ́wọ́lá kò wọ́tà ilà abilà ilà ilà ẹ ṣe púpọ̀ máa padà kọ́ńtàtì yìí máa fún àwọn àfa wa uh, yìí inṣàlá. ẹ sir ṣe púpọ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatu. yes sir. a máa kú oríire ẹ jẹ́ kí n sáré gbọ́ fọ́ìsì yìí àwọn tèmi tí wọ́n send the tọ́ni má play ní ìta ẹ jẹ́ gbọ́ fọ́ìsì àwọn afáwọn ọmọ ẹ̀ ó dùn. ẹ má bínú torí ọlọ́run ọ̀rọ̀ àfa àríbidé sí ni àfa wa ń sọ pé kọ́ má jẹ́ ká discourage irú àfa àríbidé sí irọ́ a discourage ẹ̀ àbòsí láfa àríbidé sí ṣe ó ń ṣàbòsí fún Islam ó ń ṣàbòsí fún orí ààrẹ àbòsí wo làfa àríbidé sí ṣe ó mọ àwọn tó ń tẹyẹ̀pẹ̀ nílọrin ó mọ wọn dáadáa ó mọ wọn dáadáa ó mọ àwọn àfọ oníjàlábí ńìlọrin dáadáa kí wá ló ṣe tó wá ń bọ́ta tó wá ní ẹ ha àwọn ọmọ àlè lọrin nìyẹn sọfẹ́ ló mọ̀ wọ́n ni sọfẹ́ sọ pé wọ́n sí lọrin ni kò sáwọn àfáà tó yẹ iṣẹ́ wò lọrin kò sáfò onífà lọrin ẹni tó bá ti ń tẹ̀yẹ̀ pẹ̀ sọ́mọ̀ pé onífà ni sọ́mọ̀ pẹ́ lẹ́bọ̀ ni ẹni tó bá ti ń tẹ̀yẹ̀ pẹ̀ sọ́mọ̀ pẹ́ lẹ́bọ̀ ni kí ló fẹ́ pẹ̀ yẹ̀pẹ̀ ẹ̀yìn sáàbù ni orí ẹ̀ burú orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ ẹni tó bá ti ń tẹ̀yẹ̀ pẹ̀ lẹ́bọ̀ ni wáyé tó parọ́ wáyé pààrọ̀ ẹ̀ lọ mo jẹ́ ń sun mẹ́yìn jẹ́ ń pààrọ̀ ẹ̀ lọ màá ṣe abá babaláwo yẹn màá ṣe lọ bá yẹn o bọ̀tí wọ́n gangan mo kọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ náà. ẹ ṣeun ẹ kó àfọmọnìyàn ṣe ẹ ní àwọn olórí wa kan náà wọ́n ń bẹ àwọn olórí àwọn àfa àwọn àwọn àǹtẹ̀fà ẹ dákun ẹ bá a dákun wọn. ní sùúrù àní ṣé o mọ dìbò fẹ́ ìyẹn lèmi kọ́kọ́ lọ sórí ẹ̀ àfa yín nílọrin tó jẹ́ ṣé o mọ dìbò tó ń tẹ yẹpẹ ṣé kò kí ń tẹ yẹpẹ ó tẹ yẹ̀pẹ̀ kú ni náà ṣé òmọdìbò ìkọ́nà àwọn ẹbí sọlá tí ni ó tẹ yẹ̀pẹ̀ tó fi kú ni kò jáwọ́ ó ṣe orí ó bá orí burúkú ẹ̀ déwájú ọlọ́run ni <laughs> ó bá orí burúkú ẹ̀ ó bá déwájú ọlọ́run ni. ẹ gbọ́n bọ̀. ẹ̀yin yàn ẹ má ju fọ́ìsì mọ́ for now ẹ má be distract mi ó ń distract mi ẹ jọ ẹ jọ nítorí ọlọ́mọ fọlọ́n bẹ gbogbo wa ẹ jọ ẹ bàbá wa tán sẹ́ndì fọ́ìsì sí wọ́n ní pé onírọ̀ yẹn máa fẹ́ pè é pé ṣé lóòótọ́ ni ọmọ yẹn gba Islam àbí irọ́ ni tó bá jẹ́ pé mi àti ẹ̀jọ̀ Plant. gbogbo tí bá dáwọ́lé kó má yọrí sí dáadáa tí n bá pè àbẹ́yẹn kan ló lọ pè lẹ́yìn pé kó pè kó pè wọlé sórí program bóyá kan náà àwọn ṣèṣọ sọ yá pè wọlé sórí program ṣèpò fẹ́ gbà slam kájọ tó bá yẹ pé irú ẹ̀ ṣẹlẹ̀ pa stage manage kí má kò yọnu ọlọ́run mi ní sọ ju bẹ́ẹ̀ lọ gbogbo tí bá dá wọlé kọ́lọ̀ ń ba gbogbo ẹ̀jẹ̀ <laughs> ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ ọlọ́njọ àlékún oore àlékún dáadáa máṣáì tó máa bá mi gbogbo tí bá ń fẹ́ ọlọ́njọ máṣáì máa ṣe fún mi máṣáì máa yọ́nú sí mi èyí tó ṣe yìí máṣáì tó ṣàlékún ẹ̀yin náà estate manager kàti ẹ̀rí estate manager ẹ̀ka rí bọ̀tẹ́ búra bí mo ṣe búra pé tẹ́ bá parọ́ gbogbo tó bá yẹ pé ẹ mú onítọ̀hún rí gbogbo tẹ́ bá ẹ búra ẹ pé kí gbèsè ayé yìí dojúrú tó bá pé mo mọ ọkùnrin rí àbí mo bá plan kí gbogbo gbèsè ayé mi dojúrú ẹ̀yin náà búra bẹ́ẹ̀ ẹ búra bẹ́ẹ̀ but estate manager ẹ̀ka rí. <laughs> àwọn èèyàn mọ̀ pa wo pàrọ̀ lórí platform yìí òdodo ló ń pèpè ló ń pèrò wá sórí ló ń jẹ́ káwọn èèyàn gbà ó gbọ́ kírísítẹ́nì ṣe pé òun ti wo program wa ti pẹ́ ó dẹ̀ pé òun wò pé ọkùnrin máa tọ́nù bí ó máa tọ́nù bí ó máa tọ́nù bí ó máa tọ́nù kò ní sòdodo mọ́ ó wá dúró pé irọ́ eléyìí ò lè yí padà òdúró ló ń sọ mo ṣetán àti gbà Islam n tà ń sọ nìyẹn yé parọ́ mọ́ irọ́ irọ́ tó ń jáde lẹ́nu yín ló ń ba yín jẹ́ iwájú Ọlọ́run ni ò jẹ́ ká nítumọ̀ ó ní ẹ yé parọ́ ó sòdodo sọ òdodo má sòdodo ah, ah, kí ló dé ìwọ máa wo ọmọ èèyàn tó ti gbà sáàmù rẹ sẹ́fì ọ̀sọ̀lẹ̀ ṣọmọ èèyàn tó ti gbà sáàmù lọ́wọ́ wa lórí platform wa yìí tá a dẹ̀ sọ ok ọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ bíbélì mò ń kóòtù sí ṣé bíbélì mò ń kóòtù mi kóòtù bíbélì fún ọ ọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ ọlọ́run sọ pé ànábì sọ pé ni mò ń kóòtù àwọn àgbà ìsìláàmù pé àwọ ah, abáṣáyé ni olóró lẹ́ ń sọ àwa ṣe tán àti gbà sílámù mi kúkú kó ti bíbélì mi ní bíbélì ṣe kíní kan náà wá gbà sílámù bí wọ́n ṣe máa dáùtù ẹ̀ tó bá dáùtù ẹ̀ wá láì ṣọ́run ẹni kó máa fa ìkiri bí mo ṣe sọ lọ láì ní yà káàkiri àáfàá àríbìdé sí ó mọ iye àáfàá tó ń yẹ iṣẹ́ wò nílọrin tó jẹ́ pé tó fi ń jẹun nìyẹn ṣùgbọ́n ló mọ̀ on doubt ṣùgbọ́n ló mọ̀ pé àwọn àáfàá kì í yẹ iṣẹ́ wò lọ́rin ṣèbí jà tẹ́mi ń bá yín já nìyẹn pé ẹ̀yin àfọlùjálábí lọrin ẹ stop orí burúkú tẹ́ ń ṣe ṣèbí jà tí mò ń já nìyẹn ṣèbí tí mò ń bá yín já fún nìyẹn kí wàá ni mo wá bá yín já fún nílọrin kí ni mo wá sọ̀rọ̀ ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ̀ fún lọrin ṣe àrùn pẹ́lẹ́ mò ń ṣe ni ṣèbí tí mò ń sọ nìyẹn kí wàá ni ariwo tí mò ń pa pé ẹ̀yin olórí burúkú tẹ́ pẹ́ra yín láǹfààní lọrin tẹ́ pẹ́lẹ́ bọ̀ nìyí ṣèbí tí mò ń jà tí mò ń bá yín já nìyẹn ìjà mo wá bá yín já pé stop orí burúkú tẹ́ ń ṣe nílọrin ṣe bá ariwo tí mò ń pa nìyẹn kí láriwo tí mo wá ń pa ibi tẹ́mi lọ nìyẹn o àwọn tó ní àkímá hmm, mi ò bu àríbidé sí ṣùgbọ́n alábòsí ni bó ṣe wà yìí confam alábòsí àfáà ni kò ń ṣe àrùsùn náà èèyàn játijàti ni ara wọn ni mo mọ dáadáa o wàláì mo mọ dáadáa ni mo mọ tán mo mọ parí o tí bá ní mo mọ̀yàn ẹ gbà pé mo mọ̀ ni mo mọ̀ parí gbogbo tó máa ń ṣe àwọn ah, ìṣe rúkìá irọ́ ni o má lọ bá o lọ bá àwọn afárúsùn náà ní jìnnà tó ń ṣe rúkìá eléyìí ń ṣe ní rúkìá o rúkìá ó kàn ṣàká ló ń ṣe o kúrọ́ ló ń pa ó ń ṣe onísùnú ara ara kò ń ṣe onísùnú ara wọ́n jọ ń gé gidi wọ́n jọ ń wọ́n jọ ń gé pẹ̀lú àwọn wèrè yẹn wọ́n jọ ń ta ni confam <laughs> wàláìtàlá kó búra pé òun ṣe ara wọn mo náà wọn voice mo náà wọn voices ṣé òjò kò ń ṣe ẹ̀kọ́ fọ́ acc ni tí ẹ pé gbogbo wọn jọ ń ṣe mítìn tí wọn fẹ́ pa mí ó wà nù wọn kó búra pé irọ́ ni àbí irọ́ ni ẹ̀yin orientation group ò sí mbẹ̀ búra tí kò sí mbẹ̀ ṣe bó wà nù àwọn afẹ́ ẹlẹ́bọ̀ tí o gbé jọ ń plan pẹ́ fẹ́ pa mí <laughs> tẹ́lẹ̀ ká sàǹkan sí àbọ̀ sí mbẹ̀ tí o gbọ́n dárúkọ àfáàrí mi dé sí ẹ̀yin náà sọ̀rọ̀ àbọ̀ sí mbẹ̀ sóòsì bẹ búra spọ́ọ̀sì bẹ àmì òsì níbẹ̀ o èmi wà nínú àwọn àfa àkíní kan ni o àkíní orí ẹ̀ dàrú gbogbo ilẹ̀ tó wà kókó sì lọ ní rọ ẹ gbogbo ilẹ̀ jọ wà so ohun tí mò ń tọ́ láti sọ ni pé àfọ àríbidé sí sọfẹ́ni wò mọ àwọn àfọ oníjàlábí lọrin o mọ wọn gbogbo lọrin bóyá tó ó mọ àwọn àfọ àtúntẹ̀ ẹ̀pẹ̀ ó máa fò nífà wà ní ah, àwọn ọmọ àlè lọrin nìyẹn ẹ ṣé òmọ dìbò ọmọ àlè ni nìyẹn lọrin jẹ́ n tún gbé sẹ́yìn kó tuntun wí ṣé òmọ dìbò yín ọmọ àlè ni. ẹ ṣeun ẹ kó àfọmọnìyàn sí ẹ ní àwọn olórí wa kan náà wọn mm. bẹ àwọn olórí. ṣé ṣé òmọ dìbò náà wà gbà náà àwọn ọmọ sọ̀rọ̀ àti tó jágbà àfáà nílọrin náà kọ́lẹ́ máa pè ṣé kò ṣẹlẹ̀ kò ń ṣe oníyẹ̀pẹ̀. <laughs> ṣé kò so ní yẹ̀pẹ̀ búra sí pé kò so ní yẹ̀pẹ̀ àbí kò láre fà ṣé kò láre fà níjọ́ wo ló ṣe fídíò lórí ẹ̀ pé ah, olórí burúkú ni ókè o ó yá wá ní sùúrù àríbìdé sí ohun tí mo fi lè gbà pé o ò sí láàrin wọn kí ni Islam sọ lórí ká tẹ́ yẹ̀pẹ̀ ṣe fídíò lórí ẹ̀ kí ni Islam sọ lórí ká tẹ́ yẹ̀pẹ̀ kí ni Islam sọ lórí pé ah, ẹni tó bá tẹ́ yẹ̀pẹ̀ o kí ni Islam wí kí ni islam wí lórí ká tẹ yẹ̀pẹ̀ lórí ká máa yẹsẹ wò kí ni islam wí ìsìn yóò fẹ́ dìfẹ́ǹdì pé ah, àwọn olórí wa wo àwọn ọmọ àlè lọ ní lẹ́yìn tó tẹ yẹ̀pẹ̀ má pé pé onífá ifá ni yẹ̀pẹ̀ títẹ̀ iyẹ̀pẹ̀ tó ń tẹ̀ yẹn ifá ni má jiyàn ẹ̀ má pẹpẹ kò kí ń ṣe yẹ̀pẹ̀ kò ń ṣe fá o iyẹ̀pẹ̀ tó ń tẹ̀ a kàn fi yẹ̀pẹ̀ yẹn ṣe a kàn fi ṣe a fi ń ṣeré ni o quantity sọfíọ ni wa o a kàn ń ṣe sọfíọ ni wọn o gbogbo àwọn bàbá wa tó jẹ́ pé sọfíọ ni wọn wọn á mú yẹ̀pẹ̀ wọn á fi ń wo yẹ̀pẹ̀ pé iyẹ̀pẹ̀ eléyìí iyẹ̀pẹ̀ mọ yìí rèé o iyẹ̀pẹ̀ eléyìí o iyẹ̀pẹ̀ òòṣà ni o iyẹ̀pẹ̀ eléyìí o iyẹ̀pẹ̀ <laughs> orí ìyá ńlá ìyá gbogbo yìí dàrú iyẹ̀pẹ̀ táwọn bàbá yẹn ń tẹ̀ tó ń gbé síwájú kí náà fi ń ṣe sọ fi ń wo wọ́n fi wo pa ìyẹ̀pẹ̀ léyìí ẹ̀ máa tẹ́ bá fi ìyẹ̀pẹ̀ léyìí tẹ́ bá mí sẹ́ mọ́ sùmẹ́ǹtì tẹ́ bá da ìyẹ̀pẹ̀ léyìí mọ́ sùmẹ́ǹtì o kò ní <laughs> kò ní kò ní di irọ́ kò ní fa sùmẹ́ǹtì mu dáadáa kò da ó kà máa báyẹn ń wo pa irú ìyẹ̀pẹ̀ wọlé lè wọ́n yọ tó máa kọ́ fọ́ wọ́n fọ́ àwa bóyá kàrin ló fi ń ṣe àbí báwo ni ẹ báwo lẹ́yìn máa ń ṣe orí burúkú yín tó máa fọwọ́ yan yan yan yan yan tó máa fọwọ́ tó máa fọwọ́ kó tán àtúndà gbogbo ẹ̀rù àtúndà àrùn gidigidi àtú ìyàpẹ́ tó ṣe sọ fẹ́ wò ó pé ah, ìyàpẹ́ lè yẹ má fi ẹ má po ẹ má fi ṣe ẹ má fi kọ́lé kò ṣe kọ́lé ṣé nǹkan ṣe nìyẹn ṣé quantity sọ̀fíọ́ làwọn bàbá yín ni ṣé quantity sọ̀fíọ́ <laughs> àwọn ọmọ bàbá sọ̀fíọ́ ṣé sọ̀fíọ́ ni ṣé òmòdìbò ẹ ṣé sọfíà ni ṣé Modibo ni àtàwọn àfáà tó kù ṣé sọfíà ọ̀nà ń ṣe ṣé ṣe sọfíà ọ̀nà ń ṣe torí pé òun sọ fún babaláwo yẹn sìn òun tí aláṣẹ fún babaláwo yẹn pé kò rí bẹ́ẹ̀ pa àwọn gbogbo dárúkọ wọn àwọn ètò èmi dárúkọ fún yín láti ọjọ́ ẹ ti máa ń parọ́ pé àwọn àbá yẹn ẹlẹ́bọ ṣé wọ́n ń ṣe ẹlẹ́bọ ni. sọ́ọ̀nso ní yẹ̀pẹ̀ ṣé mo parọ́ ni ṣé o Modibo tí mò ń dárúkọ ṣé kò tẹ yẹ̀pẹ̀ ni ìkan ìkan ìwà ńlọrin ó dà pé ẹsẹ̀ kù kínní kan wọ́n máa ń dárúkọ ẹ̀ ìkan wo mọ́mọ́ kan rí jẹ́njẹ́ júwèé ẹ̀yọ kan fún ẹ̀ ìyẹn wà lẹ́kọ̀ọ́ Agége ló ń gbé kí náà ń pè ó sàmẹ́dì àtàtà ni amẹ́dì àtàtà iṣẹ́ kí ló ń ṣe mọ̀kọ̀ mọ̀kọ̀ fẹ́ mú randomly kí n kàn mú káàkiri amẹ́dì àtàtà iṣẹ́ kí ló ń ṣe amẹ́dì àtàtà àfa amẹ́dì àtàtà tó ń gbéra gègé iṣẹ́ kí ló ń ṣe iṣẹ́ kí làmẹ́dì àtàtà ń ṣe ṣé kò sórí jarabi kò kí tẹ̀lé pẹ̀ <laughs> tó bá ń ṣe nǹkan mọ́ríkàsì gbogbo àwọn yẹn àwọn yẹn àwọn yẹn ti yẹn ti ń ṣe jalabi tipẹ́ tipẹ́ tipẹ́ ni àwọn yẹn ń ṣe wọn first class jalabi làwọn yẹn ń ṣe jọkàn tó wá sí London bismillah. I Ahmed Atata wá sí London nígbà tó wá wá sí London ìkọ́nà àwọn ọmọ mi mi ìkọ́nà àwọn ọmọ mi mi àwọn màmá dáadáa àwọn ọmọ àwọn dẹ̀ máa ń dùn mí lọ pé Saheed mi ìfẹ́ gbogbo wa látọ̀ máa ń fa yẹ àni mo ti gbọ́ mọ́ mi mo ti gbọ́ <laughs> mi lè dárúkọ wọn àwọn ẹbí mọ́ mi mi ni wọn wọn máa lọ sí àsàlátù àràmọ́nì. alájà wa ní alájà ló wá mú abẹ́rẹ́ àtàtà yẹn ó dàpọ̀ àwọn náà mú lọ sára mọ́nì wọ́n tún wá mú lọ sọ àsàlátù mi wọ́n mú lọ sọ́dọ̀ àwọn oníṣáwí alájà àwọn àgbàlagbà tó ti darúgbó tẹ́ pé àwọn ọmọ súnà àwọn àṣàìdì ah, ẹ̀sìn ẹ̀yẹ ti le jù ẹ̀sìn ẹ̀yẹ ẹ̀sìn <laughs> ẹ̀yẹ làwọn máa ń pè mo ti gbọ́ àwọn mú ahmed àtàtà ó dàpọ̀ àwọn náà mú lọ sí àràmọ́nì wọ́n tún wá mú lọ sí ibi tó ti ń ṣe àsàlátù kan ibi sáwì kan yẹn mọ́ bí mo ṣe rí níbi àràmọ́nì mo kàn bọ́ sórí program ní ta ló pe àfẹ́ ẹlẹ́bọ wá sí ta ló pe àfẹ́ ẹlẹ́bọ wá sí àràmọ́nì àsálátù sẹ́yìn ọmọ báyẹ̀ babaláwo lẹ gbé wá fásá tèmi ń dẹ̀ mọ̀ pé confam babaláwo ni wàláì babaláwo ni torí gbogbo àfáà tó bá ti ń tẹ ẹ̀pẹ̀ tó bá ti ń jó oògùn tó ń sọ ṣe àwúre tó ń dàlejò lóhùn babaláwo confam ni kò rújú E ma ara wa jẹ ni kó sì lọ yín wèrè ẹlẹ́bọ̀ bari ta ló gbé babaláwo wá sàṣàlátù yẹn bóyá two 2019 and nineteen or bóyá nineteen or eighteen or ta ló gbé babaláwo wá <laughs> mo yẹn mo mi èmi ó jẹ́ lọ́n disgrace àfa àti mo gbé wá sásàlátù kíní kan kíní kan mo ní babaláwo ni nà ah babaláwo <laughs> tọ́lá babaláwo wá sásàlátù ẹ ṣe máa gbé babaláwo wá sásàlátù àlàjà ẹ ha ohun tó ṣe yẹn kíní kan wọ́n ti wá fẹ́ ju ọmọ ní gbà tó máa ń sọ̀rọ̀ mi ó dà wọ́n ń sọ̀rọ̀ mi lójú wọ́n ní àlàjà ló wọ́n sọ ọmọ mi ní ah ọmọ yìí ń gbọ́rọ̀ ẹ jẹ́ kí n pe fóònù ẹ̀ náà fi pè mí mo ní babaláwo ni jàre babaláwo ni lọ́kàn mi pẹ̀lú ẹni tí mo mọ̀ nípa babaláwo ni confam babaláwo ni tí ò rújú gbogbo àfáà tó bá ti ń tẹ yẹ̀pẹ̀ babaláwo ni kò rújú gbogbo àfáà tó bá ti ń yẹsẹ́ wò babaláwo ni kò rújú gbogbo àfáà tó bá ti ń fihàn ní tó bá ti ń fihàn ní tó ń fihàn lọ́sẹ̀ ọ̀sẹ̀ tajà ọ̀sẹ̀ àwúre ọ̀sẹ̀ kìnnìkan ọ̀sẹ̀ àgbélépọ̀tà ó ń fún ẹ àbò ń já ẹgbẹ́rẹ́ babaláwo ni kò sí yàtọ̀ nú àwọn àti babaláwo olórí burúkú ni gbogbo wọn mo bá sọ bẹ́ẹ̀ ajá ni à ṣé àṣẹ filẹ̀ kíní kan kíní kan mo ti gbọ́ ọjọ́ kejì mo tún ṣe fídíò mo tún kò mọ̀ wọ́n yà pè mí mi ìgbé fóònù wọn mi ìyá gbé fóònù wọn <laughs> tó mo ti bá ń gbé wọn máa dì mí mú lọ́wọ́ pé à àbá ẹ àní kò má dárúkọ yẹn mọ́ kí má dárúkọ ta ni mọ́ babaláwo ni kò sí tó lè ṣe ọ̀bí ìyá ẹ̀ wọn obìnrin ọ̀fọ́ ẹ̀ ò lè fi rúnú gbà àtúntò abẹ tẹ̀ <laughs> babaláwo confam ẹlẹ́bọ ẹlẹ́bọ tó ń fi islam bojú amídì àtàtà iṣẹ́ kí ló ń ṣe amídì àtàtà iṣẹ́ kí ló ń ṣe àtàwọn míì bẹ́ẹ̀ tó jọmọ lọrin tó jọmọ lọrin lọ́dọ̀ yín lọ́hùn nílọrin mo ń sọ o ti ọmọ l'orin mo fẹ́ sọ o ni mo fẹ́ wá o <laughs> nílọrin tó jẹ́ pé babaláwo náà ń ṣe ẹ wá ń blame babaláwo yẹn pé ah, ẹ fẹ́ máa fẹ́ máa sọ pé ah, ah, ó máa júwe àwọn àfáàyín tó jẹ́ kíní kan ṣé àwọn àfáàyín ò ń ṣẹlẹ̀ bọ̀ ni ṣé kò ń ṣẹlẹ̀ bọ̀ sọ̀n kì í ṣe hmm, deny ṣe pé rọ́ ni wọn kì í ṣe o àwọn àfáàwọn ń ṣẹbọ o àwọn àfáàwọn ń tẹ̀yẹ̀pẹ̀ o ṣé rọ́ ló pamọ́ yín ni ṣé rọ́ ló pamọ́ àwọn àfáàwọn àfáàyín ṣọkùnrin yẹn ń parọ́ mọ́ babaláwo yẹn só parọ́ mọ́ àfa yẹn só parọ́ só parọ́ ó náà àwọn afa ń tẹ́ ẹ̀pẹ́ tó tọ́ ni àwọn afa ń ṣe àwọn afa ń tó sọ̀rì mò ń bọ̀ mò ń bọ̀ já dàgbàlà sẹ́yìn ká gbọ́n táfà yẹn wí já gbọ́n táfà yẹn wí ń bí ẹ̀ ajá ká gbọ́n táfà yẹn wí á sọ. gbogbo wọn la màṣírí wọn tó bá dé ojú ṣuṣu fùrọ̀ ó là. mò ń bọ̀ mò ń bọ̀ máyì tí sọ ìfúrẹ́ tó ń fẹ́ là jẹ́ kó sọ. aláwo tí ó fẹ́ sọ̀rọ̀ yìí ẹja gbọ́ àfa ń tẹfá wòlíì ń tẹfá. ìyá ní sùúrù ṣé wọn ló pa ó náà fà tẹfá wòlíì ń tẹfá ṣé wọn ni. ó náà fà ń tẹfá wòlíì ń tẹfá ṣé wọn ló pa ó láfa ń tẹfa ṣe rọ ló pa ẹ sọ pé rọ ni ẹ sọ pé àwọn afọ́ọ̀kì ń tẹfa o iyẹ̀pẹ̀ tẹ́ ń tẹ yìí sẹ́ mọ̀ ń bọ̀ kí ni ẹ̀yin kàn fi èdè lárúbáwá kọ́ nìyí tẹ́ fẹ́ fi dúdú ojú ayé nìyẹn ẹ ń fi yẹn fi àwọn èèyàn sí intellectual bondage ni níbo ah ìyẹn ń ṣe fa o ìyẹ̀pẹ̀ tẹ́ntẹ́ ìyẹn ń ṣe fa orí yín burú ni àbórí bàbá ìyá yín dàrú ni <laughs> sórí bàbá ìyá rẹ̀ dàrú ni kí ni afẹ́pẹ́lẹ́ yìí tó ń tẹ́ ń ṣe bọ́m̀bà èyí tẹ́ ń tẹ́ yìí sẹ́ kí lélẹ̀ kí lélẹ̀ yìí tẹ́ ń ṣe kí ni kí lélẹ̀ tó ń tẹ̀ yẹn tó ń fọwọ́ tó ń ṣe quantity sọ̀fìọ̀ yẹn iṣẹ́ kí ló ń ṣe iṣẹ́ kí nìyẹn ṣé abaláwo yìí parọ́ sáwọn àfọ kì í ṣe nígbà tí mo lọ́dẹ ọ̀dẹ tó wà ní Amẹ́ríkà tó tí ò gbọ́n yẹn tó bẹ́ bọ́ta bí ọ̀pọ̀lọ́ nójó nura tó fojá lè pẹ̀m tó ní aaa. Ah, ẹ má dá lóhùn o wọ́n ń ṣe kinní kan o ṣé n tí babaláwo yìí sọ fáwọn afáàn ṣe ṣebí táwọn kọ̀ndẹ́mù yẹn pé kọ́ máa ṣe mọ́ àbí táwọn kọ̀ndẹ́mù kọ́ yẹn pé kò dá ẹyẹ ṣe mọ́ ẹ̀yìn àfáà ẹyẹ jó oògùn mọ́ ẹyẹ wẹ̀ṣẹ̀ àwúre mọ́ ẹyẹ ṣọṣẹ fún yàn ṣebí táwọn kọ̀ndẹ́mù yẹn pé má ṣe mọ́ ṣé n táwọn kọ̀ndẹ́mù kọ́ yẹn pé kọ́ yẹn ṣe mọ́ sáwọn àfọ̀ kì í ṣe ṣe pé wọn kì í ṣe ó ní ah, àwọn àtajà àlùsùn àwọn àtajà àlùsùn ìwé àlùsùn náà wà á ò fẹ́ wà lìjọ mọ́ sí àrùsùn <laughs> náà wà lìjọ wáyé tó fi wà lìjọ mọ́ sí ẹni tẹ́jà àrùsùn náà ó yẹ kó fi wà lìjọ mọ́ náà sí mo fẹ́ lọ fi kíní afẹ́ ti kíní mi mo lọ ṣí à nẹ́tíwọ́ọ̀kì sí nǹkan ni ó dẹ̀ ti ó fẹ́ afẹ́ tiẹ̀ ẹ ṣé ọlọ́pàá ṣé ọlọ́ni babaláwo yìí pa èmi fẹ́ kọ́ di ká di bọ́ǹkì ẹ̀ pé irọ́ ló pa àwọn afáyàn kì í ṣe ìgbà yẹn lèmi aláìsàn wa káwọn ẹ̀rí jáde póyà màmá káwọn afáyàn tó polówó ẹbọ wa àwọn afáyàn tó ń ṣe tó ń ṣe fa màmá bá yín kó jáde lẹ́yìn kọ̀ọ̀kan pé ó yà wá di bọ́ǹkì lé ẹ ìkúlù bàbá ló wòrò màá gbé ta pé yà ṣé babaláwo yìí wọ́n parọ́ ṣe bí táwọn ń kọ̀ dẹ́mù nìyẹn pé kẹ́yẹ́ ṣe mọ́ pé kò dáa àbí tá n kàn dẹ́mu kọ́ yẹn pé kò ń sara islam pé kẹ́yẹ ṣe mọ́ ẹ bá wa ṣíà program ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa sọ́n flag wa àbí flag àbí ara wa ló àbí ara ẹ̀ ń flag rẹ̀ ẹ bá wa ṣíà ẹ̀ dáadáa ẹ̀yin brothers wa sisters wa ẹ bá wa ṣíà ẹ̀ dáadáa kẹ̀dẹ̀ bàbá wa click love and like <laughs> ẹ bá wa ṣíà ẹ̀ dáadáa ṣé bí táwọn sọ nìyẹn ṣé babaláwo yìí parọ́ ṣé parọ́ mẹ́yìn àfa babaláwo wàá gbà kó wàá gba èkó gidi gbogbo orí ẹ̀ máa so bí ìtàkùn tó so gbá mọ̀ yìí ń bọ̀ o má ní pé mo respect ẹ̀ mi respect ẹ̀ o mo ń bọ̀ o <laughs> o mọ̀ mí ni o <laughs> tó bá mọ̀ mí ni má ní pé mo support ẹ̀ o mo kàn mo kàn ń fi ọ̀rọ̀ ẹ jẹ́rìí ọ̀rọ̀ náà ni irú eléyìí ṣáwọn àfọ kì ṣe àwọn ta ló ń ṣe eléyìí àwọn ta ni àwọn ta ni ta ló ń tẹ ilé yìí sáwọn àfapọ̀ ṣe báwọn àfáà ni àwọn akọ̀ lárúbáwá sí irọ́ gbogbo la màṣírí wọn tó bá. bẹ́ẹ̀ ni ní sùúrù mo mọ̀ pé màṣírí wọn tó tọ́ kò rújú kò rújú báwọn àfáà ṣe dáadáa kò rújú so aríbidé sí tó bá fẹ́ defend níjọ́ míì wọ́n kọ́kọ́ wọ́n kọ́kọ́ wò pé ah, ṣáwọn àfáwọ̀ ń ṣe kíní tó ń sọpá wọ́n ń ṣe wà ní tòótọ́ ni olórí burúkú ni wọ́n wọ́n ń ṣe àwọn olórí bunú wa náà ń ṣe nu wa wà bú wọn pa má ní àwọn ò mọ̀ wọ́n ó mọ̀ wọ́n wà dárúkọ àwọn tó ń ṣe pé àwọn olórí burúkú ṣe rí ẹ tí ẹ tó bá pé tá ríbi dé sí ṣe rèé ẹ̀yẹ máa wà bòsí tó ṣe o ó yẹ kó ṣe báyìí ó yẹ kó ní ṣe rí o ara ń tà tó bá yẹ pa onísùnà láríbidé sí ní ti ẹ̀kọ́ àríbidé sí sọ̀rọ̀ pé ẹ wo ara ń tà sọ rèé o òun ni ẹlẹ́bọ ti ń ṣàkárá yín sí ló ti ń pariwo tó ti challenge yín yẹn o ẹ wo wèrè ẹlẹ́bọ yìí bó ṣe ranjú <laughs> ẹ wo wèrè bó ṣe ranjú bí kí n kó gbájú fún wèrè <laughs> bó ṣe ranjú <laughs> má ranjú mọ́ mi o kò kó ṣì lọ wèrè ó ranjú wo wèrè bó ṣe ranjú lẹ́yìn mi náà babaláwo stuff rubbish ẹwé ìrànjú <laughs> human rubbish human trash bó ṣe kí n wọ́n wèrè bó ṣe rànjú onírọ̀ <laughs> kò ní káfí náà kò ní bó ṣe wà káfí náà kò ní ó ṣe èèyàn <laughs> gbogbo challenge tó challenge wá ẹ torí pé tó bá ti challenge lọrin gbogbo mùsùlùmí ló challenge gbogbo àwọn mùsùlùmí ló challenge gbogbo mùsùlùmí di owó ló challenge fún tó sọ yẹn wàá jẹyà láyàyà lórí program wa lálẹ́ ìwọ inú àdùn <laughs> wọ́n á sọ fún ẹ pé o ti kó sẹ́nu kọ̀nàkọ̀nà fún tó ṣe wọ́n fọ́n bù ó bú o challenge kurani ó ní <laughs> kò ní ìdíkà wọn àfa lọ rí bẹ́ẹ̀ jà èmi nìkan tó gbogbo yín gbogbo yín ni gbogbo yín lápapọ̀ gbogbo ẹ̀yẹ yẹn gbogbo yín máa fún ẹ lórúkọ mi lálẹ́ yìí ẹ fèmí ṣe sample pé tẹ bá tọwọ́ yín bá ti ká ẹ tápá yín bá ti ká èmi ẹ wá lọ bá wọn lọrin tápá yín bá ti ká èmi nìkan ẹ wá ìṣèwà lọ sí lọrin ẹ lọ pa gbogbo wọn bẹ èmi nìkan ni máa kọ́ bá yín jà èmi nìkan gbogbo ẹ̀yin àwọn olúwo àwọn wèrè tó pé ẹ èmi nìkan mo fẹ́ bá yín jà ẹ má ti lọ lọrin ẹ kọ́kọ́ pa èmi náà tẹ bá ti rí èmi pa ẹ má lọ lọrin gbà ẹ máa mi orúkọ mọ́mì mi orúkọ ni máa fún ẹ àtòrúkọ mọ́mí mi àtòrúkọ dáàdì mi kó wá sá gbogbo tó mọ̀ gbogbo tó bá lè nǹkan mọ̀ ẹ dán wò ìwọ wèrè tó ránjú yìí tó rẹ̀ mo ṣe ń pòkì ẹ pé yàrá ya ẹ kò ní dáa fún dáa fún yàrá ya ẹ o challenge Kùránì lẹ́nu ẹ <laughs> orí ẹ ti yí orí ẹ ó ti yí orí ẹ ó ti yí ní ọrùn ẹ ok. Arẹ́bídẹ́sí ń tí ẹ kó sọ jáde rè pé wà ní àwọn olórí burúkú ṣe rí pé n táà ń sọ rèé o ẹ̀yin olórí burúkú tẹ pera yín láàfáà tó jẹ́ pẹ́lẹ́ bọ̀ ní gbogbo yín òun ni babaláwo ti ń challenge yín yẹn o tó ti ń challenge yín yẹn o ṣó tán lágbájá sórí pé n táà ń sọ rèé ẹ̀yin olórí tó bá yẹ pé tí Arẹ́bídẹ́sí ṣe nìyẹn àwọn èèyàn máa mọ̀ pé à eléyìí ó wà ó wà ó wà fẹ́ẹ̀ àìbára yẹn sọ lóyìnbó ẹ bá mi wóyìnbó kan sọ. So ó ṣe dáadáa Arìbìdésí ṣe dáadáa pé Arìbìdésí èèyàn dáadáa ni o ó ṣe dáadáa o ó ṣòdodo o ṣùgbọ́n owó wá sí pé ẹ̀hẹ́n à pé àdúpẹ́ kó bá wa dárúkọ àwọn tó wà nù ẹ̀ àwọn ṣe ó nígbà tó bá dárúkọ pé àwọn fáwọn alágbájá ẹlẹ́bọ ni ṣé wò ó mọ̀ búra pé ó mọ̀ ṣé bí ọmọ Ísírẹ́lì kó sọ pé ó tiẹ̀ wá mọ́ ẹni tó ó tiẹ̀ wá rí báyìí ṣé bí ọmọ Ísírẹ́lì tó máa fọwọ́ bojú wọ́n máa lajú lẹ̀ wọ́n náà wọ́n ti wọ́n ní gbogbo màálù kọ́lọ̀ kan náà lójú àwọn wọ́n ní gbogbo màálù rí bákan náà lójú àwọn <laughs> àwọn ànábì ọlọ́run àwọn àwọn àwọn <laughs> àwọn tó bá àwọn ànábì ọlọ́run ló gbà wọ́n wíkẹ̀d àwọn ànábì ọlọ́run o <laughs> ànábì Musa ọlọ́run ní kọ́lọ̀ ra màálù wọ́n ní irú màálù wo ni ọlọ́run ní kọ́ ẹ́ ṣàrà ẹni màálù kọ́ṣà wa máa lu kan tó wà pa ọ́ ní kọ́ lọ́ṣà lọ wa ọ̀gbẹ́ni gbogbo màálù rí bákan lójú wa ewo kọ́kọ́kọ́ lọ́hùn sọ <laughs> gbàtọ́lọ̀ ni ṣé ẹ fẹ́ máa fi ànábì mi pa ẹ fẹ́ máa ok ẹ lọ wá lu kọ́lọ̀ báyìí ọtún ọtún disturb ọlọ́ni ok màálù tó ti ṣiṣẹ́ oko kọ̀ọ̀kan rí <laughs> tọ́n ti fi ṣiṣẹ́ oko rí tọ́kàn bọ̀ tọ́n fún lóúnjẹ tó ẹ lọ́wọ́ ní kẹlọ́wàá ọlọ́run wá dá wọn láàmú pé orí yìí ti yí lọ́rùn ìṣẹ́ fẹ́ ó dà pé ẹ fẹ́ máa fà pa èmi náà wá mú kinní yẹn difficult fún yín ọlọ́run wá mú difficult fún wọn pé ẹ lọ wárù màálù torí báyìí torí báyìí torí báyìí ọlọ́run wá ṣàlàyé bó ṣe rí kó lè ní àwọn náà lára ẹ àríbídé tí wọn náà ṣe bí àwọn ẹsẹ ní ìtọ́ni àti ah, ìwà mẹ́rin tó ń jẹ tá ló ń ẹ̀pẹ̀ kò sóní kò sẹ́ni fanu wà kò sóní fa láàrin wà orí ẹ̀ yí àríbídé sí o fẹ́ mọ̀ mẹ́ni tó ń tẹ̀fá tó ń tẹ̀ ẹ̀pẹ́ láàrin òmọ̀ búra sí pé kọ́rọ̀ ẹ̀ dojúrú wájú ọlọ́run mẹ́ni tó ń tẹ̀ ẹ̀pẹ́ nínú òmù níyẹ̀pẹ́ láàrin sí pé kí ìbínú ọlọ́run bá ẹ̀ tó bá mọ̀ wọn náà wọn mọ àlè lọrin nìyẹn ẹ ọmọ àlè lọrin ló ń tẹ ẹ̀pẹ̀ ṣé fídíò kò kò ó máa kẹ lójú ni o kò ṣe fídíò kí ni Islam wí lórí ká tẹ ẹ̀pẹ̀ àríbidé sí sọ mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ kí ni Islam wí o tó bẹ́ẹ̀ o lè sọ. So o ò ní sọ torí pé ó ní rọ ní ẹ̀kàn wà ń bẹ̀ ẹ̀ ń dúdú ojú ayé ni ókè babaláwo yìí ó wá ń ja ẹnu ó mesmerize díẹ̀ ń sun mẹ́yìn ẹgbọ́n tí babaláwo yìí wí. gbogbo wọn la màṣírí wọn tó bá dé ojú ṣuṣu fùrọ̀ ó là máìkì fúnra ẹ ti là ẹjẹ àgbọ mùsùlùmí. àfa ń tẹfá wòlíì ń tẹfá. ṣerọ ló pa ṣó parọ́ báwọn àfa ń tẹfá wòlíì ń tẹfá ṣó parọ́ ni àwọn wòlíì ṣe wọ́n máa ń tẹ fá tó máa tún ṣẹ́ fá ọ̀tọ̀ ni kí wọ́n máa tẹ fá ọ̀tọ̀ ni kò ṣẹ́ fá àwọn àfa ń tẹ fá wọ́n ṣẹ́ fá wọ́n ń tẹ yẹpẹ̀ ṣé rọ sọ̀rọ̀. gbogbo wọn la mà sí rí wọn. ó ní gbogbo wa ó ní gbogbo wa gbogbo àwọn àwọn aláwo làwọn mà sí rí wọn àwa náà mọ̀ àwa lùsùn náà mọ̀ pé olórí burúkú ni wọn a mọ̀ wọn láàrin wa àwọn yóò ń ṣàfihàn ẹlẹ́bọ̀ bíi ti babaláwo babaláwo àwọn wèrè bíi tiyín làwọn yẹn tí ògbó yín jọ ń ṣe orí burúkú papọ̀ àwọn àwọn lẹ́jọ́ ń ṣe àwọn àtàwọn lisa òun irú àwọn èèyàn pẹ̀lú àwọn lisa náà jọ ń ṣe àwọn èèyàn ń ṣàfà olórí burúkú ni wọ́n so ti gbọ́ babaláwo àwọn èèyàn lẹ́jọ́ ń ṣe orí burúkú papọ̀ àwọn èèyàn ń ṣe ara wa wọ́n kò pọ̀ àwọn mùsùlùmí ni àwọn olórí bú ni wọ́n bí ti sọ̀rọ̀ wéré. ilé ojú ṣuṣu fùrọ̀ ó là. jẹ́ kó là. àwọn táwa mọ̀ tá a sì mọ̀ odù tó bí wọn tó bá ti dójú ẹ̀ máa máa táṣìírí wọn jáde kò sí tán lè ṣe. kò nídìí inú mi dùn pé olówó ní tó bá tójú ẹ̀ ẹ máa máa tó àṣírí wọn jáde tó bá wá tó àṣírí wọn jáde gbogbo tó bá dáwọ́lé ò ní yọrí sí dáadáa wèrè babaláwo tó bá tú àṣírí wọn jáde gbogbo tó bá dáwọ́lé kò ní yọrí sí dáadáa pé lágbájá ó wá tẹ̀fà tàmẹ́dù ó tẹ odù lọ́dọ̀ yín tó bá tú jáde gbogbo tó bá dáwọ́lé kò ní yọrí sí dáadáa sọtúgbọ́ mo ti fún ẹ lépè kó ba lè tú wọn láṣìírí ni o tó bá tú wọn láṣìírí ayé ẹ̀ máa bàjẹ́ ni àwa mọ̀ wọ́n bọ́ jẹ́ gbogbo èèyàn mọ̀ pé lórí burúkú ni wọ́n jẹ́ gbogbo èèyàn mọ̀ tó bá wa tú jáde gbogbo tó ń wá ò ní rí olórí burúkú. nígbà tó jẹ́ pé àwọn tó pè lórí wọn gan nílùú Ìlọrin tẹfá. ṣùgbọ́n ó ní ní pé nígbà tó jẹ́ <laughs> tó jáwọn olórí wọn nílùú Ìlọrin wọn tẹfá n tó ń sọ. So, ṣẹṣẹ kàmọ́lì dín ló ń sọ ṣẹṣẹ kàlámọ́ ló ń sọ ṣé abalágbàjì ló ń sọ àbí abalámúnigun abalámúnigun kọ ṣé abalágbàjì ló ń sọ babalágbàjì <laughs> àbí <laughs> ṣé kàmọ́lì dín ní babalágbàjì ṣé wàá dámọ̀ àtàwọn àfáà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣáwọn ló ń sọ èwo nu wọn a mọ̀ pé ilé àwọn sọ láti wọ́n máa ń tẹ ẹ̀pẹ́ olórí ibú ni wọ́n ṣé òun mọ̀ dìbò olórí ibú nìyẹn ìyẹn tẹ ẹ̀pẹ́ kú ni ayé yẹn bàjẹ́ ìyẹn ṣe orí burúkú tán ṣé kàmẹ́lì dín ló ń sọ má sọ àfa tiwa o má sọ àfa wa o tó o bá rí gbogbo èèyàn sọ má sọ ṣé kàmẹ́lì dín má parọ́ má fa tiwa o kò sí ní tí mi ní fi bẹ́ẹ̀ jà wà láìkàláì kò sí nǹkan tí mi ò ní fi bá tí kò sí nǹkan tí mi ò ní fi bẹ́ẹ̀ jà ó láwọn àgbà fáwọn èmi ò lè dìfẹ́ǹdì ṣé wàá dámọ̀ o mi ò trọ́ọ̀sì ṣé wàá dámọ̀ o ẹni tó ń gbọ́wọ́ kiri tó ń gbọ́wọ́ sufi ń gbọ́wọ́ mi ò trọ́ọ̀sì ṣé kàdámọ̀ o mi ò trọ́ọ̀sì ẹ̀ láti bíbá ẹ̀ sọ́hun yẹn tó bá ní ṣé kàdámọ̀ o tẹ̀ fámi ní jiyàn èmi mo sọ wàhálà tiẹ̀ nìyẹn òkè mi má sọ fún mi pé ẹ ha Saheed Shittu ha má sọ orí ẹ burú ni fímílẹ̀ ò ń ṣe èrè mi ò trust ṣé wàá dábàá láti bíbá ìsọ̀hún yẹn tí bá trust ṣe kí n máa jèrè láti bí ìsọ̀hún yẹn mi ò gbàgbọ́ ṣé àdámọ̀ mọ̀ ń mi ò gbàgbọ́ láti bí an inch mi fi gba ṣé wàá dábàá gbọ́ èmi mo sọ èmi mo sọ mo sọ ara mi mi ò speak for any anyone i'm mo speak fúnra mi mi ò gba ṣé kàdámọ̀ gbọ́ tí ọkùnrin bá sọ pé ṣé àdámọ̀ tẹ fáàmì ní jiyàn màmá kò ṣe mí lè mọ̀ kò ṣe mí lè mọ̀ mi ní fipá àjíbùtù mo ṣe mọ̀ mi ní ṣe mọ̀ èmi lèmi sọ. ṣùgbọ́n tó bá ní ṣe kàmọ́lì dín ní ó tẹ̀fà irọ́ ni gbogbo nǹkan mo lè fi bẹ́ẹ̀ jà lórí ẹ̀ torí pé ìmọ́lẹ̀ tó wà lára ṣe kàmọ́lẹ̀ dín ni kò ń ṣe ìmọ́lẹ̀ ìfà ó clear àínú lè bọ́ tínú ẹni tó bá lójú inú amú ológun láàrin gbogbo ẹ̀yà afá amẹ́lẹ́bọ́nú yín náà ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá ẹ bá wa share program yìí dáadáa ẹ share ẹ̀ ẹ bá pín sọ́dọ̀ àwọn wèrè ẹ share sórí platform wọn. <laughs> ẹni tó bá ní ojú inú tó lójú inú tó ní ojú inú àmì ẹlẹ́bọnú yín pé ẹlẹ́bọlélẹ̀ irú Rashidi lómi pókítì sí kò sí mọ́lẹ́ ọlọ́run rẹ̀ kò sí mọ́lẹ́ ọlọ́run wallahi tí bá fi bàjẹ́ kí n má kò yọnu ọlọ́run kò sí mọ́lẹ́ ọlọ́run lára Rashidi olómi pókítì ṣé irú yẹn làfà ìyẹn ìwọ náà wò náà wò Rashidi olómi pókítì bó ṣe rí kò sí tó bá ní kó ṣe ní pé ó ṣe nǹkan bí ṣíríkù òun gan sọ pé òun ṣe pé kó máa ṣe ṣé ìrù yẹn sì ìmọ́lẹ̀ ọlọ́run wà rẹ̀ sójú ojú tiẹ̀ fọ́ ni ọlọ́run gan náà tún béèrè pé wà fi àǹfóṣekùn àfàlà tòbòsí rò ọlọ́run ni wà fí àǹfùsì kún àfàlà túbùsì rúnà wà fí àǹfùsì kún àfàlà túbùsì rúnà ọlọ́run ni wònú yín o àbóòrí ni ojú ẹ̀fọ́ ni àfàlà túbùsì rúnà ṣóòrí ni ṣojú <laughs> ìwò tẹ́lẹ̀ bọ́mọ̀. torí àwọn ẹ̀ pàtí máa mọ̀ pẹ́lẹ́ bọ ni gbogbo tó ń wí jáde kò sí jáde ṣe à á ṣe jára bí ó débi kó parọ́ mọ̀nà bí wa olóníjàlá bí lànà bí ìwà fi àǹfùsì kún àfàlà túbú sí rúùn wà fi àǹfùsì kún àfàlà tó bó sí ronú tó bá ti rẹ́ni tí ẹ pé ń ṣoògùn tó jẹ́ lẹ́bọ̀ tó bá jẹ́ tó dúró tọ́lọ́hún wàá mọ̀ pé lẹ́yìn ìmọ́lẹ̀ ọlọ́run sí lára ẹ̀ tó bá dúró tọ́lọ́hún wàá ti rí lára ẹ̀ pé lẹ́yìn eléyìí ń ṣẹ́ ni ọlọ́run jàre kò nídìí kó sọ̀rọ̀ wàá ti mọ̀ wàá ti rí lára ẹ̀ pé lẹ́yìn kò sí mọ́lẹ̀ ọlọ́run lára ẹ̀ kò sí lára ẹ̀ kò sí mbẹ́ <laughs> ṣé kàmọ́lì dín ni ah ó ń gbọ́ tí bàbá ń sọ jáde lẹ́nu ni ah lọ gbọ́ wá sí bàbá yẹn lọ gbọ́ wàá máa rí mọ́lẹ́ ọlọ́run nú ọ̀rọ̀ tí bàbá ń sọ wàá máa rí àwọn yẹn ò ń ṣe pé wọ́n wáyé o àwọn yẹn ò wá ayé ayé ló ń wá wọn ò ò gbọ́yé lọ́wọ́ ṣé kàmọ́lì ti ń dáadáa àwọn èèyàn ò wáyé ayé ló ń wá wọn ayé ló ń lé wọn kiri àwọn èèyàn ò ọ̀ǹtì fàyè ayé ń fẹ́ lé wọn ni àwọn èèyàn ò gbìyànjú àti wáyé ayé ń lé wọn pé jọ wá wá mú mi mọ́ra àwọn ń wáyé báyìí pé kí ni ọ̀tọ̀ làwọn tó ń wáyé wàá máa rí báyìí pé eléyìí afá ayé ni irú wọn ni ò lè sòdodo torí kọ́ má bàa bù wọn ṣé kàmọ́lìdínní ò sí ń bẹ̀ kàn sí ń bẹ̀ kàn sí ń bẹ̀ wọ́n ju ṣé kàmọ́lìdínní ló kò nílọrin lórí kí náà fi ju ṣé kàmọ́lìdínní ló kò <laughs> torí kí ló ṣe ju ṣé kàmọ́rìndín ló kò nílọrin torí kí ni kéèyàn kan wá bọ́ta kó wá lẹ́mìí mo ní kó ń bú ṣé kàmọ́rìndín mi. tí bá ní kéèyàn kan bú ṣé kàmọ́rìndín gbogbo tí bá kójọ kọ́ náà ń pa gbogbo ẹ̀rún kò bú ṣé kàmọ́rìndín ni èmi ọlọ́run má jẹ́ kò yọnu ọlọ́run tí bá sọ bẹ́ẹ̀ èmi ojú mi ò fọ ṣé kàmọ́rìndín ni mo rí eléyìí ti tiẹ̀ ń ṣe ara yín ọlọ́run ọba kan gbé wá ni kò ń ṣẹlẹ̀ bọ̀ <laughs> ṣé tàbọ́lì nìyí. tó bá fẹ́ babaláwo oníwọ̀n àfa bóyá àwọn àfa àìsìn ló ń sọ a sọ tàwọn tókè bí ṣé tàbọ́lì dín ni tí n bá rí gbogbo àfa defend tí n bá rí gbogbo àfa defend pé àmì mi ò mi lè sọ̀rọ̀ pa àwọn àfa tó kú o ṣùgbọ́n ṣé kàmọ́lì dín ní <laughs> ìyọ́ bàbá yẹn kò ń bẹ̀ torí kò sí ń bẹ̀ kò sí lọ́tò lè pa kí mo gbọ́ ẹ̀yà aláwọ̀ ayé kẹ̀wọ́ mi ò ní gbọ́ ó ní ìgbà bá níwájú ọlọ́run <laughs> wà láìtàlẹ̀ wo kò gbé kò lọ mú fọ́tò bàbá bàbá wa nínú léèdì àní máa déwájú ọlọ́run ká kí tó gbà <laughs> èmi mo sọ o èmi màá déwájú ọlọ́run báyìí pé nígbà máa déwájú ọlọ́run ọlọ́run sọ pé tó tọ́ ni aláwo ni tó tọ́ ni màá tó gbà èmi mò ń sọ <laughs> èmi mo sọ ọmọ kéèyàn máa sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ wàá dẹ̀ máa rí mọ́lẹ̀ ọlọ́run nú ọ̀rọ̀ tó ń sọ ah, etí ẹ̀ dì ní wo mọ́ ó lọ gbọ́rọ̀ ṣe kàmọ́ ní dì ní lọ gbọ́ tó máa ń sọ̀rọ̀ tí àbáyẹn bá ń sọ̀rọ̀ tọ́lẹ̀ ń dáná sí fún farabalẹ̀ kó gbọ́ tó bá jẹ́ tó lójú inú wàá rí pé léyìí ẹni ọlọ́run léléyìí ọlọ́run máa tọ̀mọ́lẹ̀ á máa jùmọ́lẹ̀ sínú ọ̀rọ̀ tó ń sọ báyìí wọ́n gbà máa rí pé ìmọ́lẹ̀ ọlọ́run wà nú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu eléyìí torí kò ṣe fáyé ẹni tó bá ń ṣe nǹkan torí ayé wàá mọ̀ tó bá ń sọ̀rọ̀ wàá máa rí pé ọ̀rọ̀ yẹn máa ń wò ó ṣáà à kò ní lápá kò ní manifesti jáde látara àwọn ẹni tó ń gbọ́ tó ń sọ gan wọn ní change tó wáyé torí ọlọ́run tó wáyé torí ayé ló ṣe wọn ní change ẹ lọ wo àwọn àfáà tó máa ń sọ tó máa ń sọ àsọdùn tó máa ń ṣe gbọ́n kan àwàdà yẹn àwọn ẹni tó ń gbọ́ tó ń sọ wọn ní change kò bí ẹ bọ wọn ní change ẹ wo programu táwa ń ṣe táwa ń pariwo táwa ń dẹnu rú lórí íńtánẹ́ẹ̀tì ọmọ èèyàn tó ti fẹ́ bọ́ọ̀lẹ̀ lórí ẹ̀ ṣé torí ayérayé ń ṣe torí owó ọmọ èèyàn tá a lè kà tí òun ṣe thousands àwọn èèyàn tó ti ju ẹ bọ́ọ̀lẹ̀ wọ́n rí mọ́lẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n wá sí táwọn afákùtù bí ń ṣe táwọn afáfọlọ́nṣọ́ ń ṣe táwọn afá abdullahi mustapha ń ṣe àwọn afá ọpẹ mímú tọ ẹrú àwọn afá afọlọ́nṣọ́ afá wa sheikh abdullahi mustapha ẹ lọ wo gbogbo àṣọ ń ṣe táwọn èèyàn ń gbọ́ tó lè ń jẹ bọ́lẹ̀ gbogbo àwọn àfọ́nisún náà tó ń jẹ bọ́lẹ̀ lórí lórí ọ̀rọ̀ tó ń sọ eré ló pè é ni owó táwọn bàbá yín ṣe wọ́n tún ṣẹ́ bọ́ lọ ni àwọn bàbá yín tún ṣe àwọn wọ́n tún kọ́ ẹlẹ́bọ mọ́ra àwọn ẹlẹ́bọ tó wà pàdé àwọn bàbá yín ò fẹ́ bọ́lẹ̀ wà ní kémi gbalẹ̀ ní ọlọ́run ẹni ọlọ́run ò ṣì wò àwọn bàbá yín ò fẹ́ bọ́lẹ̀ orí yín burú pẹ̀lú àwọn bàbá yín ẹ̀ wá ní pé babaláwo yìí parọ́ ṣó parọ́ lórí bẹ́ẹ̀ ṣó parọ́ gbogbo ẹ̀kọ́ ni rọ̀ ibi tó bá ti sọ̀rọ̀ odò màá ní ó sọ ibi tó bá ti sọ̀rọ̀ odò màá ní bẹ́ẹ̀ ni ó sọ odò ló sọ ibi tó bá ti parọ́ àní irọ́ ló pa ń bí àti tó bá ní àwọn àfa bóyá àwọn àfa gbẹ̀yìn gbà ń sìn ló fẹ́ sọ wá dárúkọ àwọn àfa gbẹ̀yìn gbà pé wọ́n tẹ̀fá màá ní tòótọ́ rè màá gbà wọlé dárúkọ wọn dárúkọ wọn dẹ̀ ni ẹ ah. <laughs> bá eré máa kọ mo ń bọ̀ tí wọn máa ń ṣe gbogbo nǹkan èmi ò máa ń fi èmi ò máa ní kọ́fà rọ èmi ò ní kọ́fà ẹ̀ láyé ibi tó bá ti ṣe yamayama wọn yẹn ibi tó bá ti ṣe yamayama wọn yẹn má pè mí síbẹ̀ ah yamayama yín ẹ má fèmí sí ọwọ́ dẹ̀ ọ̀dẹ̀ wa bẹ́ bọ́ta wa ní ẹ má dá lóhùn o ẹ má tẹ̀lé lẹ́gọ́fà o ẹ má tẹ̀lé lẹ́gọ́fà yàrá ìyá ìwò ló ń wá káàkiri lẹ́gọ́fà wọn náà tẹ̀lé ṣé tó sọ ní tí wọn bá láwọn ìsọ ṣé make sense pé àwọn àwọn àfa àwọn àfa yín o tó jẹlẹbọ ṣé rọ́ ló pa àwọn ṣé sáfà tó jẹlẹbọ ni kò sí bàbá ló wúlò kì í ṣẹlẹbọ ni ṣé ò ṣẹlẹbọ ṣe kò ṣẹlẹbọ tónúkọ́ má dóògùn kò sọ ṣe kò púrù pẹ́lẹ́bọ lòun orí yìí ti yí papọ̀ àbálòwò ní kọ́ bá dógun àbíkò sọ ẹni tó bá ní kọ́ bá dógun ṣé kò ṣẹlẹ̀ bọ̀ orí ti yí orí gbogbo yín jẹ̀sùn mẹ́yìn ya sọ̀rọ̀ tó ń sọ lọ jẹ̀sùn mẹ́yìn ya sọ̀rọ̀. gbogbo wọn la mà sí rí wọn tó bá dé ojú ṣuṣu fùrọ̀ ó là. má jẹ́ kó dojú fùrọ̀ kí fùrọ̀ tó là láì díẹ̀ àbí kó lọ lo tetracycline pé àbí kó lọ lo famlax ṣe oògùn kan ni àbí kó olúwa tásìkò òṣìṣú lo ìkígbẹ́ gbọ́n kó yàgbẹ́ sọ gbogbo àwọn àáfàá tó mọ̀ pẹ́lẹ́ bọ̀ ni wọ́n nù wá sọjáde tó o bá sọjáde ò ní jèrè gbogbo tó bá kó jọ orí ẹ̀ burú. àwọn táwa mọ̀ tàṣìmọ́dù tó bí wọn tó bá ti. <laughs> ó ní ẹ̀yin tẹ́yin mọ̀ tẹ́bẹ̀ mọ́dù tó bí wọn sọjáde o tó o bá sọjáde ayé àbàjẹ́ ni o sọjáde tó bá bò wọn láṣìírí tó bá ṣe ní wíwo lẹ́nu awọ́wọ́ ayé àbàjẹ́ ni tó o bá sọjáde ò ní ṣe oríire babaláwo tó o bá sọ àwọn àfa tó ṣe oògùn tó ṣe ifá wèrè tó ń sọ yẹn ayé abàjẹ́ ni sọ̀rọ̀ wèrè. lójú ẹ̀ máa ma táṣìírí wọn jáde kò sí ní tán lè ṣe. ẹ o ti mọ̀ pé kò sí ní tán lè ṣe aṣọ jáde tó bá bẹ̀ lójú pé kò ṣe tán wà á rí pé jo ni ẹ ìsìn náà máa ṣàkárẹ̀ ló máa ṣàkàkiri pé ọlọ́pàá ẹ má bínú ẹ má bínú ló máa gbọ́n sí sọ jáde sọ jáde sọ wo tó o bá ti sọ jáde o ti dẹni ẹ̀sìn láwùjọ pé orí omi tá gbé wáyé gbàgede ni tí gbogbo yẹn ti máa gbà sí fún ẹ ò ní ní ìmọ̀ láwùjọ sọ jáde afẹ́mẹ́ni afẹ́mọ àwọn àfáà tó jẹ tó ṣe kíní yẹn tí ẹ̀mú méjì jáde méjì lásán ti tó fún wa méjì ju méjì lẹ́nu àwọn àfáà wa kárí wọn. méjì. nígbà tó jẹ́ pé àwọn tó pẹ̀lú lórí wọn gan nílùú Ìlọrin tẹ̀fá. tó gbọ́ ó ní pé nígbà tó jẹ́ pé àwọn olórí wa gan nílùú Ìlọrin wọ́n tẹ̀fá. tó gbọ́ ṣó parọ́ ṣó parọ́ ni ntẹ́mi béèrè ni à irọ́ ló ń pa àwọn àtẹ́fà o òpùrọ́ ni o olórí burúkú òpùrọ́ ni o sọ́jà dé jẹ́ ń gbọ́ lẹ́nu ẹ̀ kó sì pé irọ́ ló ń pa tó bá ti lè proof ẹ̀ rọ́ǹgì sọ́jà ìwọ ìwọ babaláwo tó o bá gbé jáde o ò ní jèrè gbogbo ọmọ tó bá jáde rà rẹ̀ gbé jáde afẹ́ rí. èyí o bá lè jáde ètò jẹ́ olórí nínú ọ̀yọ́ tá a mọ̀ ó tẹ̀fà tó ṣàwo. àwọn òjìyàn <laughs> ó ní èyí tó jó lórí gan nílùú ọ̀yọ́ tó tẹ̀fà tó ṣàwo mi ò jiyàn yẹn nílùú ọ̀yọ́ èèyàn á jẹ́ màámù gidi á jẹ́ màámù ìlú gidi ó gbọ́ pé oníṣọ̀ǹgó kú wà lọ kírun sí lára kí ló lọ ṣe ń bẹ̀ ìgbà lọ kírun sí lára tó bá pè é gan ah, nípa oníṣògo ni bàbá wa aláàfin Ọ̀yọ́ kí ni fẹ́ wá lọ kírun sí lára fún mi ò kí o ṣèmi tí ẹ kó já ìlẹ́nu ìmáàmù Ìlọrin ìmáàmù Ọ̀yọ́ nìyẹn àbí tí ẹ kó já ìlẹ́nu ẹ̀kọ́ nìyẹn kí ló lọ kírun sí lára fún tí ò bá ṣara wọn ìbéèrè ìbéèrè mo sọ o kí ló lọ kírun sí lára fún o fẹ́ gbé yẹn déwájú Ọlọ́run kí ló lọ kírun sí oníṣògo lára fún olórí oníṣògo gbogbo gbogbo lẹ Yorùbá ẹni tó bá ti jẹ́ kí lẹ̀ ń pè náà aláàfin Ọ̀yọ́ especially aláàfin Ọ̀yọ́ yẹn olórí oníṣàngó ni olórí oníṣàngó ni ó gbọ́ tí gbà tí kí lorúkì kí lorúkọ ẹ̀ ń kì náà kí lorúkọ ọmọ onírànù tó máa ń ṣe fíìmù yẹn ṣáàtà onírànù ẹlẹ́nu jáwáyà tó máa ń ṣe fíìmù ọmọ jákàjáká yẹn tó ń pè ní Ibrahim ṣáàtà yẹn ẹgbọ́n gbà tí yẹn tí yẹn ń kì ó ní ta ni ó mọ̀ pé Ṣàngó lọ́mọdé yẹn mí ta ni ó pé àbálẹ̀ ń kì kò ṣe kí pé ah, tani ọmọ pé ní kùránì ni bàbá wa adéyẹmí tani ọmọ pé alálù kùránì ni bàbá ó ṣe fi kùránì kì wáyé tó fi ṣọ̀gbọ́ kì wà á pé bàbá kírun kù ẹ̀yin wèrè onírọ́ òṣìṣàyè gbogbo yín jọ orí yín ti burú àti wọ Ibrahim Chata orí gbogbo yín ti yí papọ̀ ẹ̀ ń ṣe èrè ìwọ kọ́ ló fi ṣọ̀gbọ́ kì bàbá ó fi ṣọ̀gbọ́ kì ó tún wá ní <laughs> ó tún wá ní ó ní bàbá ó ní ẹ̀yin olórí burúkú mo wá rí kan tí yẹn náà ń ṣe fíìmù báyìí tí mo ti gbé mi ní dárúkọ ẹ̀ báyìí onírànú yẹn bẹ́ẹ̀ kọ́ta pé Saheed ha kí lórúkọ wèrè yẹn ó ti ó ti yá wọn kan <laughs> mi ìfẹ́ dárúkọ ẹ̀ ni o mo ti rántí orúkọ ẹ̀ o ìrọ̀lẹ́ irun ìrọ̀lẹ́ yẹn irun irun irun irun irun irun asri mi ìfẹ́ dárúkọ ẹ̀ tí bá ti mú etí ó ti yá àwọn kan mi ìfẹ́ dárúkọ yẹn yẹn ọkùnrin báyìí nìyẹn èèyàn jakujaku báyìí yẹn náà fẹ́ nírúgbọ̀n báyìí nírúgbọ̀n yẹn oníranù <laughs> yẹn náà ti ṣoògùn yẹn náà máa ṣe babaláwo báyìí tó máa ń ṣe babaláwo yẹn wá bọ́ta pé ah <laughs> eléyìí ní wèrè Saheed táni wọ́n pè wèrè bàbá ẹ̀ wèrè tẹ <laughs> blọọkì ọmọ mọ́ àlè mo ti blọọkì ẹ̀ wèrè yẹn ó bá bọ́ta ó bá ní ah Saheed <laughs> ó ní ah Ibrahim Sátánì wo wá ń bá wí mo hmm, pe kílẹ̀ kílì kílì bá báyà láyà gbogbo yẹn wèrè yẹn fẹ́ ṣe mi fẹ́ dárúkọ wèrè yẹn ni o mi fẹ́ dárúkọ wèrè yẹn ni èèyàn kan ló ti yé mi o <laughs> tó bá mọ̀ kọ orúkọ ẹ̀ kárí mi fẹ́ dárúkọ ẹ̀ ni ó dà pé bóyá èèyàn kan mi ì tẹ morúkọ tó ń jẹ mi ì morúkọ tó ń jẹ wàláì ó bá bẹ́ bọ́ta ó ní ah Saheed Shittu ó ṣàmọ àwọn ohun fẹ̀ tó máa ń lò fúnra wọn pé ah kíní kan kíní kan mọ̀ pé ìyá ẹ̀ àbó ìṣirè mi ẹ wá jẹ́ múgùn ṣé mi wá wà nù pé ẹ máa fògùn dẹ́rùbà tó bá jẹ́ fògùn dẹ́rùbà gbogbo èèyàn èmi wá wà nù tó gùn márùn láti jọjọ yìí táwọn àáfàá tó ní nǹkan tó ní fọ̀n tó lè kanna gan wọ́n ń sá wọ́n ń forí lo wọ́n ń tàkìtì wọ́n rí kankan ṣe ni wọ́n wá ń ṣe ni wọ́n ń ṣe àkínníkan ah, ẹ̀yìn wèrè eléyìí náà tó wá ń fọ́nbù ọ̀dẹ̀ yìí náà ń fọ́nbù ó ń fògùn fọ́nbù irú eléyìí gbogbo yín àti gbogbo ta ló lórí ẹ̀yìn aláwọ̀ yẹn náà gbogbo yín ẹ̀ tó mi ń tù lẹ́nu <laughs> <laughs> tómi jù máa kó iṣẹ́ nígbà máa jẹ́ yín bẹ́ẹ̀ tó kí ló rọ̀ jù náà bẹ́ẹ̀ bọ́ọ̀ máa fi mu tíì ní ẹ̀yìn <laughs> wà láyẹ̀ ní kọ̀ọ̀kan ọlọ́ọ̀ bá ń gbọ́ àwọn àjọlú yóò tó bẹ́ẹ̀ gbogbo àjọlú tẹ ní wọn tó bẹ́ẹ̀ ẹ sá gbogbo tẹ ní kò ní da fáwọn bàbá yín gbogbo wèrè tẹ ní irọ́ ni mi ìdẹ́ nítorí yín dìde lóru yànnà fìlà èmi màá sùn ni wà kí lè léyìí wíńsì jẹ́ blọ́ọ̀kì mi nítorí tí yín dìde lóru báyìí ọ̀nàfìlà yẹn kàn nọ́fìlà èmi no ọ̀nàfìlà o mi nítorí tí yín dìde lóru pé àmọ́ ẹ lọ yan ọ̀nàfìlà torí títí èmi màá sùn gbogbo àjọ ní ẹran wa màá sùn mi ní dìde mi ní dìde lórí bẹ́ẹ̀dì ọlọ́run ó ṣe èèyàn sọ̀rọ̀ wéré. bẹ́ẹ̀ ni kí tí wọ́n máa tan àwọn èèyàn jẹ ẹ̀yin bàbá yìí ẹ̀yin ni mo ké pè o ẹ má jẹ́ àsùn lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àdìde gbogbo ẹ̀yin olúwo ẹ dìde gbogbo ẹ̀yin ìyá olóòṣà ẹ̀yin oníṣàngó. wá gbogbo ẹ̀yin wèrè tó ń pè yẹn gbogbo yín oníkẹ́ dìde o ó ti ní gbogbo yín kẹ́ dìde kẹ́ tó lọ lọ́rin kẹ́ lọ lọ́rin mo wà nú àwọn mo wà nú àwọn mùsùlùmí mi ò sọmọ lọ́rin o mi ò sọmọ lọ́rin o mo wà náà wọn jẹ pé tẹ bá dẹ́fẹ́ kógun jà lórí ẹ̀yìn ẹlẹ́bọ̀ tẹ máa kọ́kọ́ pa mo wà náà tẹ gbọ́dọ̀ kọ́kọ́ pa tẹ ẹ bá ti rí mi pa ẹ má ti lọ lọ́rin ẹ kọ́kọ́ pè mí náà ẹ wá dájọ́ fún mi pé Saheed Shittu á fún ẹ lọ́jọ́ méje ọjọ́ méje kí gbogbo yín dájọ́ pé Saheed <laughs> Shittu ẹ ojú àti kíníkan máa rí kíníkan ló máa ń ṣe kíníkan tẹ máa ń sọ yẹn tẹ máa ń ṣe inú fíìmù àwọn fíìmù yẹn tẹ máa ń ṣe yẹn tẹ máa lọ ń promote àwọn ní àwọn ní fíìmù ní pé ah ọjọ́ tí kinní kan bá rí kinní kan ọjọ́ tí kinní kan bá rí kinní kan ha ah, Saheed Shittu àwa ló ń báwí ẹ àwa ló ń báwí ha <laughs> ah, Saheed Shittu wọ́n ní pé kò má ṣe kinní kan ọjọ́ tí Ọ̀rúnmìlà lọ sí Mùṣín wọ́n wá ní kó gbọ́dọ̀ gbà tí Ọ̀rúnmìlà lọ sí Ìyànà Ìpájà Ìyànà Ìpájà gbọ́dọ̀ tráfíkì máa wà Ìyànà Ìpájà ni ó máa ń wà lóṣòdì náà irọ́ wọ́n wá yànàpájà yànàpájà nígbà tí Ọ̀rúnmìlà ń lọ yànàpájà ó ń bọ̀ láti Mùṣín ó ń lọ yànàpájà wọ́n wá ní pé kó má gbósòdì òsòdì torí pé tráfíkì wà ń bẹ̀ ó ní pé torí kíni wọ́n ní pé kó má gbósòdì ó ní má gbósòdì wọ́n ní pé Ọ̀rúnmìlà wá ń bè lọ́wọ́ pé torí kílẹ̀ fi ni má gbàbẹ̀ wọ́n ní torí tráfíkì ni ó ní tó bá ti ní torí tráfíkì òun máa gba one way wọ́n ní Ọ̀rúnmìlà wá dé ojú tó bá ṣe bí tòun òun máa lo ewé ọlọ́fẹ́ wọ́n wá ní pé ewé ewé ọlọ́fẹ́ wo wọ́n lòun máa lọ ẹlikọ́pítà wọ́n lọ ẹlikọ́pítà kò síbi tó máa bà sí Mùṣín ó lòun máa lọ dúró sọ̀rọ̀ orí ọjà ojúwòye orí tó bá ṣe bí tòun ni wọ́n máa palẹ̀ mọ́ gbogbo ọjà kúrò bẹ́ẹ̀ òun máa gbẹ ẹlikọ́pítà òun máa fò ẹ̀ ń ṣe èrè gbogbo àwọn ìtàn wèrè tẹ̀ wá ń pa irọ́ ni <laughs> Ọ̀rúnmìlà ọ̀nàmílà wa ń bọ̀ ọ̀nàmílà wa ṣe kíní kan ọ̀nàmílà wa sáré wá fò ọ̀nàmílà wa sọ pé wọ́n tó bá lọ gbà mú ṣe ó bá lọ gbà mú ṣe lọ sọ́ṣọ́dì àkóso ọ̀làs man irú ìtàn tó máa ń sọ nìyẹn o jágajàga àwọn jágajàga tó wà máa sọ tẹ́pẹ́ wàá máa wo bá kí ló ń sọ náà ọ̀nàmílà wa ṣe kíní kan ọ̀nàmílà wa sọ pé kíní kan ọ̀nàmílà wa sáré ọ̀nàmílà wa dúró wọn tó bá ṣe bí tòun ni ó máa fò tó bá fò tán ó máa pé kíní kan ó yà á fẹ́ gbé pa irọ́ ni fíìmù lẹ́yìn ṣe so wà mẹ́ẹ̀ ṣòro ọ̀run mi láàrí how many years ọ̀run mi láti lọ tó má bi wèrè yìí tó ń sọ̀rọ̀ yìí pé how many years ọ̀run mi láti lọ kò mọ̀ kò mọ̀ <laughs> wà láì kò mọ̀ bèrè pa èdè wo lọ́run mi là sọ àní Yorùbá àní gbẹ́nu ẹ̀sán Yorùbá ìṣe Yorùbá Yorùbá àti ọmọ bo ní ọ̀run mi là sọmọ fẹ́ ní abọ́ ọmọ Ọ̀yọ́. Ọ̀rúnmìlà nígbà tí Ọ̀rúnmìlà wa lọ Ọ̀rúnmìlà wa gba mọ́ṣí ó wa gba mọ́ṣí lóṣòdì ó wa kó sọ ọ̀làsímà àwọn ọ̀làsímà wa dè mọ́lẹ̀ wọn làwọn ń gbéra <laughs> wàláì tó máa sọ nìyẹn lọ́gbọ́n tó sọ yẹ kó pọ̀fọ̀ lójú ẹ̀ wàá máa rí pé ah wọ́n adúlọ́ fẹ́ràn mi là oríkìní kan kìnì kan ọ̀rọ̀ gun ló wá adúlọ́ fẹ́ràn mi là Ọ̀rúnmìlà wá ń sáré Ọ̀rúnmìlà tó wá dúró gbà tó wá dúró tán ó wá náà fẹ́ fò àwọn kan wá ní kó sọ <laughs> gbogbo sítórì jagajaga ẹ̀rọ burúkú ẹ̀rọ burúkú pé gbogbo àwọn bàbá yẹn àwọn wèrè tó náà fẹ́ pè yẹn mọ̀ ń bọ̀ ó láwọn fẹ́ pé gbogbo àwọn wèrè kan ẹ á ń gbọ́lẹ́nu ẹ á wí. ẹ̀yin ni mo ké pé o ẹ má jẹ́ àsùn lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àgbẹ̀ gbogbo ètò jẹ́ olórí nínú ọ̀yọ́ tá a mọ̀ ó tẹ fátó ṣawo. mo dá padà sẹ́yìn ni ó yà. bẹ́ẹ̀ni kí ló wá dé tí wọ́n máa tan àwọn èèyàn jẹ ẹ̀yin bàbá yìí ẹ̀yin ni mo ké pé o ẹ má jẹ́ àsùn lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àdìde gbogbo ẹ̀yin olúwo ẹ dìde Oya, oni ní gbogbo ẹ̀yin olúwo gbogbo ẹ̀yin olúwo nàìjíríà gbogbo ẹ̀yin olúwo nàìjíríà kẹ́ tó lọ lọ́rin Saheed Shittu ní kẹ́ kọ́kọ́ pa máa wá fún yín details mi orúkọ tí mo nje. jẹ́ orúkọ mọ́mì mi àti orúkọ dáàdì mi but n tó máa pè mí mi o like ká máa fọ́nbù ẹ máa dájọ́ fún mi ni torí pe ẹ máa dájọ́ fún mi pé Saheed Shittu <laughs> ah ọmọdé búroko ó bójú ẹ̀yìn ó rò kò mọ̀ pé ó jọ àbí bàrà ẹ̀yìn pé kò ó yẹ kíní kan òjò kan ló máa ń ṣe kíní kan ìyẹn kọ́ ń fẹ́ kẹ́ ṣe ẹ máa dá ọjọ́ fún mi pé Saheed Shittu a fún ẹ ní ọjọ́ méjìlá o máa fàyè yìí sílẹ̀ èmi náà wà òkè ẹ jẹ́ kí n kọ wíìlì mi lẹ̀ kí n bá lè pìpìà ẹ bẹ́ẹ̀ fún mi return ticket mi kí n bá lè pípẹ́ pa ìjọba yìí mo fẹ́ kó láyé o Saheed Shittu jẹ́ ẹ̀ tẹ̀ máa di báàgì mi lẹ̀ ní ìjọ ìjọ ọtí ní tó bá di next week Friday ẹ máa kú èmi náà yà tètè ṣe wílì lẹ pé àṣàbí torí ọlọ́run ìwọ gbélé ìwọ náà Fatima Madia gbogbo yìí làwọn táyé kọyìn Zikiro Kifaya ìwọ kí lórúkọ yìí náà ádámọ̀ fọ̀dílà gbogbo yín ẹ̀ṣẹ́ àgbà ìwọ náà gbélé ìwọ náà gbélé kí n bá lè ṣe pógún mi lẹ̀ kí n tó lọ ó pè mí fẹ́ pin ẹ má ṣe pé àá má sá lọ o má sá lọ o kò ní ìdíkẹ́ lọ lọ́rin ẹ kọ́kọ́ pé ìjọba ti pè mí tán ẹ wá máa lọ lọ́rin ìgbà ah eré tó ń jarun sí wa ah apinnu ah. náà olúwo ẹ eh, kí ló ń kọ lisa ẹ wá ń bì ìyá ìyá ọlọ́sùn aboliṣọ́gun ẹ wá ń bì ah ọjọ́ ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ arán àlàásì ẹ bá arán àlàásì ẹ bọ̀ ara lé lórí káàbà àsọpa ẹni wu ẹ tó bá wà àbí ah ìyá ọlọ́sùn ọ̀yà ìyá ọlọ́sùn ẹ bá wa dọ̀sún sí ó ṣe ó máa wọkọ̀ ojú omi ó máa lọ sí kìlọ̀ pẹ̀ kómi kómi kómi gbé mi ẹ dolúwẹ̀rí sí olúwẹ̀rí máa gbóòjò <laughs> àbí èwo ló tún ṣiṣẹ́ nu afẹ́fẹ́ nu yín ẹ pé ah, ọ̀rọ̀ mẹ́la kọ̀ ọ̀rọ̀ mẹ́la ṣiṣẹ́ nu afẹ́fẹ́ èwo ló máa ìkọ́ wà tó máa ń ṣiṣẹ́ nu afẹ́fẹ́ àbí kò sí tó máa ń ṣiṣẹ́ nu afẹ́fẹ́ ẹ ó máa ń wa mọ́tò ó máa ń wa mọ́tò ogun ah, bàbá ológun ẹ wá bì ẹ bá àbògúnlé lórí tó bá yẹn drive ẹ bọ́ lé lórí ẹ bọ́ lé lórí kó kú kí mọ́tò ẹ gbókìtì kó kú n tí mo fẹ́ nìyẹn bọ́tẹ̀ máa dájọ́ ẹ dájọ́ fún mi pé ìjọ báyìí <laughs> kó tó péjọ báyìí bẹ́ẹ̀ máa ń ṣe inú fíìmù yẹn ní kẹ́ ṣe o má lọ sí pé ẹ sá pamọ́ tí nǹkan bá tí nǹkan bá lọ ṣe mí tí o tí nǹkan bá ṣe mí kò ń ṣe ìrìnlẹ̀ ṣe nìyẹn o mi ẹ má ẹ yẹn ẹ má gọ̀ra yẹn o tí n bá kú ní pírọ̀ tàwa yìí àwọn wèrè yìí kọ́ ló pa mí wọn lágbára torí pé tó bá fẹ́ ṣe pé according to ẹ̀yin ẹ máa dá ọjọ́ yẹn fún mi pé a fún ẹ lọ́jọ́ méje ò ní o máa kú ni ìyẹn ni mo fẹ́ gbọ́ ìyẹn lèmi fẹ́ gbọ́ ẹ lè máa dá ọjọ́ yẹn ọjọ́ yẹn ni gbogbo ẹbọdì ni máa kà pé ọjọ́ kìíní kọjá ó lulẹ̀ ọjọ́ kejì lulẹ̀ torí pé wèrè ara yín sọ pé kí n bú ṣọ̀ǹgó ní pé dárúkọ ṣọ̀ǹgó irúmọlẹ̀ o gbogbo yín mo ní kò ní dá fún gbogbo àwọn wèrè tẹ́lẹ̀ ń bọ̀ yẹn kò ní dá fún gbogbo wọn ó ní kí n bú wọn òun ló sọ bẹ́ẹ̀ òun ló tró challenge èmi kọ́ ọmọdé lè lọ bú wọn ó tró challenge oní kì í bú wọn bó ti bá ti bú wọn tí bá ti bóun bú wọn tí n kò bá ti wá ṣe mí gbà yẹn òun máa gba Islam mo dẹ̀ bú wọn mo gbé gbogbo àwọn ṣàtẹ̀ǹbọ̀ mo gbé gbogbo wọn ṣé pé kò ní dáa fún gbogbo wọn mo dẹ̀ yẹn ń sùn mo ń jí mo ń jámọ̀lá àtàpàkò mi tún nà sí <laughs> ọlọ́jà sóríire. <laughs> bàbá ẹ̀yà ni sùúrù bó ṣe ń gbóná máa kó dà sórí fóònù máa lè pé fóònù ti máa fi rìsífù kọlù omi ò ní jẹ́ kó ṣiṣẹ́ mm. anyway ṣọ́ ń gbọ́. ẹja pílẹ̀ síwájú. gbogbo ẹ̀yin ìyá olóṣà ẹ̀yin oníṣàngó ọlọ́bàtálá ẹ̀jẹ̀ gbogbo wa kóra pọ̀. <laughs> ọlọ́bàtálá ṣọ́bàtálá lẹ ń sọ ní abọ́bàtà ẹ máa ń pè ní ọbàtálá ṣé ọbàtálá lẹ mìíní ní ọlọ́bàtálá ọbàtálá ń bọ́ máa ń pè ní ọbàtálá nǹkan kan tí ò yé mi ni pé ṣé ọbàtálá ni kíní yẹn ń jẹ ni àbí ọbàtálá. <laughs> torí kò yé mi èmi ọmọ ok ó ti pé gbogbo àwọn olóòṣà yẹn orúkọ tí mò ń jẹ Saheed lórúkọ tí mò ń jẹ Zikiro lórúkọ ọmọ mi mi Zikiro lórúkọ ọmọ mi mi tí ó gbọ́ Adam lórúkọ dáàdì mi Saidi mò ń jẹ zikiru adam lórúkọ dáàdì mi ṣòtúgbọ́ ṣòtúgbọ́ orúkọ tí mò ń jẹ gangan nìyẹn wà láìta láì orúkọ mi sọ́ọ̀nì mọ́mì nìyẹn sori shitu family name wa ni saheed shitu family name tí gbogbo wa ń ni gbogbo family wa luko orúkọ grandpa wa wọ́n jẹ́ shitu lọ́nlọ́ grandpa lọ́nlọ́nlọ́ wọ́n jẹ́ ṣètò ìmáàmù dẹ̀ ni wọ́n ìmáàmù ni bàbá yẹn <laughs> fún wọn tó bá mọ̀ ìmáàmù ni bàbá yẹn wàláì so ohun tí mo ní lọ́wọ́ ẹ wàá pe gbogbo wọn yẹn pé gbogbo ẹ jẹ́ ká kọ́kọ́ pa Saheed Shittu kẹ́tọ́ lọ lọ́rin kẹ́ ti rí mi pa àwọn àfa àlọ́rin asa wọ́n á fi gbogbo ọba àlọ́rin ọba àlọ́rin akẹ́rù kó omi asa lọ. wọ́n ní dúró bàbá wọn ní dúró múláwá ni wọ́n máa sá lọ. ẹ kọ́kọ́ lára àwọn ọmọ ọba àlọ́rin làwa ẹ kọ́kọ́ pàwá ẹ kọ́kọ́ mímì kò lẹ̀ kẹ́tọ́ lọ lọ́rin. ẹ mímì kò lẹ́nu pé yẹs àṣàṣà yìí ṣì tó a máa pàwọ́ tàbá àwọn tó kù tó bá ti rí wa wọ́n máa họ easy. <laughs> ọlọ́ọ̀bá ẹ̀dán wò kárí tó o bá ti tẹ́ ẹ̀ bá ti wá ṣe kò ní dá fáwọn bàbá gbogbo àwọn lísà olúwo apènà àti ìyàsọ̀ǹgò gbogbo àwọn wèrè tó pẹ́ kò ní dá fún gbogbo yín papọ̀ ẹ̀ ní ṣe oríire gbogbo àwọn aláwo nàìjíríà ni mò ń sọ kò ní dá fún gbogbo yín ẹ̀ ní ṣe oríire lápapọ̀ mi ò mi ò sọ ló pé mo fi jókè o mo mí ni ẹ̀ kò ní dá fún gbogbo yín ṣèbí ọ̀rọ̀ pọ̀ wọn pẹ́fẹ́ lọ lọ́rin kò ní dá fún gbogbo ẹ̀ ń ṣe èrè tí ẹ̀ bá ti wá ṣe but n tó máa pè mí wàá tún fídíò mi ṣe wàá wá sọ gbangba pé wàá máa sọ gbangba ni o wàá wá sọ gbangba pé n tó fẹ́ sọ yìí ó dá gbogbo ẹ̀yin aláwọ̀ ẹ̀ ti jọ tíìmù pé ìjọ báyìí ẹ̀ dájọ́ báyìí fún Saheed Shittu kẹtù lọ́lọ́rin yóò fọ́n bù o mi ò lágbára kankan o but àyà kan wà nù kùránì kẹrìm wọn kò challenge kùránì ẹja gbọ́ síwájú nítorí bí mímú yẹn. káwọ ẹja wọlú lọrin lọ. ẹ oníkà wọlú lọ <laughs> kẹ wọlú lọrin lọ ìwọ yìí sọ̀rọ̀ wèrè. ká lọ sọ fún wọn odù tó tẹ̀ lọrin ká lọ sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀. odù tó tẹ̀ lọrin ẹ fẹ́ lọ sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀. kí wọ́n lè mọ̀ pé ìlú Ìlọrin yìí ṣèlú àfáà ṣùgbọ́n kán lè mọ̀ pé ìlú Ìlọrin òun ṣe ìlú àfa ṣé tó bá sọ pé ọkùnrin bá sọ bẹ́ẹ̀ ṣó parọ́ pé ìlú Ìlọrin òun ṣe ìlú àfa tó bá sọ bẹ́ẹ̀ ṣó parọ́ nígbà tí ẹ pa àwọn àfa tó wà ń bẹ ẹlẹ́bọ ló pọ̀ jù ẹlẹ́bọ àfa ló pọ̀ lọ́rin ṣó parọ́ ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣẹlẹ́bọ pọ̀ lọ nínú àwọn àfa tó pẹ̀lú àwọn láfa ṣọ́ọ̀kì ṣẹlẹ́bọ nígbà tí mo ń kọ̀ndẹ́mu pé ẹ má jọ oògùn ẹ má ṣọṣẹ àwúre ṣe báwọn afẹ́ ẹlẹ́bọ ni gbogbo wọn ba bá mi jà owó bọ́ ṣe ń bá mi jà àbúrò ni tó parọ́ ṣé rọ́ ló pa ẹni pé rọ́ ló ń pa náà àwọn ta ló ń bá mi jà ṣe báwọn afẹ́ ẹlẹ́bọ ni gbogbo ẹyin ṣe mítìn lé mi lórí wọ́n tún kọrin wọ́n tún kọrin mi tó já ọmọ ọlọ́rin tó tún wá ń bú mi tó tún pé tó ń kọrin fi ń <laughs> gbogbo orin tẹ kọ alápátá ọlọ́run kọ́ lẹ́bẹ̀ ó ń mú gbogbo ẹ̀ sílẹ̀ wọ́n mú sílẹ̀ pé n tẹ́ ṣeré ìwọ náà participate ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wọn participate gbogbo ẹ̀yin tẹ́ fóun yín àtàjà náà àtẹ̀yìn tó gbẹ̀rin àti gbogbo ẹ̀yin tẹ́ jọ ṣe fídíò tẹ́ wá ń kọrin tẹ́ fi wá ń bú mi lórí pé mo ní ẹ má jẹ ẹ má ṣẹ bọ̀ ẹ má jẹ ogun ẹ má wọ ẹṣẹ àwúre tó jẹ́ pé ní tí mò ń sọ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ wá kún wọn lọ́wọ́ tẹ́ kọrin àbí ẹ̀yin tẹ́ ṣe anything láti fi tako tí mò ń sọ nílọrin àbí nílùú mi ni àtúbọ̀tán gbogbo yín ò ní dáa ẹ ní lẹ́yìn gbogbo yín àtàwọn tó ní kẹ́ báwọn ṣe tó ní kẹ́ báwọn kọrin àwọn fẹ́ máa play ẹ̀ gbogbo yín ẹ̀ níjọ lẹ́yìn àtúbọ̀tán ọmọdé rúdà mùdírù mọ́ríkàsà ìjà gbọ́ mùdírù mọ̀ nígboro mùdírù wa ń gbénu lé wọ́n ń wòrán ta àlùmọ́ríkàsà bàbá wà nù lé wọ́n fún bàbá lẹ́kọ̀ọ́ àti róbó a máa mú ẹ̀kọ́ ẹ̀kọ́ a máa dà lẹ́nu bàbá bẹ́ẹ̀ a máa dà látẹnu bàbá báyìí ẹ̀ wọ́n ní bàbá alájì ẹ̀ mú tẹ́fẹ́ mú à mú mú àní ẹ̀ mú kínní àní mò mú a máa dàrú báyìí gbogbo ẹnu wa ń ṣe yẹ wọn máa rọ sí àbálẹ́nu bàbá wẹ́wẹ́wẹ́wọ́ ṣé drip la fẹ́ kó lápá gbogbo ọ̀rọ̀ yìí ti sú wa o mùdúró wa ti dẹni tó ń lo pampers bàbá ń lo pampers bàbá ti ń lo pampers bàbá ti wá lẹni ó ti dẹni tó ń lo pampers kó bọ́ọ̀tà tí ò bá lo pampers kó bọ́ọ̀tà kẹ́nìbọ̀dé má dì í kó rìn kárí <laughs> bàbá ti wá dẹni tó ń lo pampers àlùbọ́dé kásá ti ń lo pampers alibarikasa <laughs> bàbá ti dẹ́n tó ń lo pampers kó bọ́ta àtúbọ̀tún ẹ̀ nìyẹn <laughs> ìgbẹ̀yìn àwọn aláburú nìyẹn títí ẹ̀yìn tẹ́ pẹ́ tó ń ṣàbòsí yẹn ìgbẹ̀yìn tí náà ń bọ̀ ìdààmú tó máa bá ìgbésí ayé yín wọ́lọ́ọ̀yì apá àwọn àrọmọdọ́mọ yín ò ní ká kò ní kó lẹ̀ torí pé wọ́n á máa àwọn èèyàn máa sọ pé ah, ọlọ́run máa ṣe gbé àti wọ́n á máa ọ̀rọ̀ yín máa di prayer point fáwọn èèyàn tá a máa sọ pé ah, ọlọ́run bó ṣe ṣègbésí ayé kárú náà bó ṣe ṣègbésí ayé fèrè àwọn náà ọlọ́run máa ṣègbésí ayé tó abẹ́ ọ̀rọ̀ tí náà máa di bẹ́ẹ̀ tó máa fi yín máa sọ pé ah, ọlọ́run bó ṣe ṣègbésí ayé lágbájá tó gbógun tó dodo ọlọ́run àwọn àrọ́mọdọ́mọ ti wá ọlọ́run máa jókòó dàbí tí ọ̀rọ̀ tí náà ń bọ̀ bẹ́ẹ̀ ẹ ti sùn débẹ̀ ọlọ́run sọ fáwọn kèfèrí Mọ́kà pé anzari tukum náírà tálà sọ ọlọ́run ni mo ń kìlọ̀ fẹ́yìn kèfèrí Mọ́kà o níbi inú ẹ̀mí ọlọ́run tó tálà sọ ibi inú ẹ̀mí ọlọ́run tó ṣe yí yí yí ọlọ́run ni láàyèsí láhà èèyàn kò ní wọnú náà ìlàlẹ̀ àṣekọ̀ àfẹn tó ti sori burúkú parí sẹ́yìn ò mọ̀ pé èyí ti sori burúkú parí ẹ̀ ń pa irọ́ débi pé irọ́ yín wá ń irọ́ yín irọ́ yín wá ó wá ń pọ́nkè ó wá ń pọ́nkè ẹ ti wá di professional bẹ́ẹ̀ wá rírọ́ àsìkò kan mọ́ ọ̀rọ̀ Malam Yusuf tó clear ti gbogbo ayé tó yé gbogbo ayé ẹ̀yin wá gbé wá ẹ wá ń twist ẹ̀ síbi tó wù yín subhanallah ah ìwọ tó ń ṣe bẹ́ẹ̀ láàrọ̀ dí aláwọ̀ àǹkà àyìnà máa ń táwa jáka ó ní kò yọ lọ́wọ́ gbogbo tó bá dojú kọ ọ̀rọ̀ tó clear gbogbo tó bá dojú kọ báyìí ò ní kò yọ ní ọlọ́run ò ní ràánú ọlọ́run n tó clear tí gbogbo èèyàn rí báyìí pé ah ọ̀rọ̀ black and white lọ́rọ̀ yẹn o black re white re ó clear ìwọ wá ń twist yẹ wá ń yí ee eh? gbogbo ibi tó bá dojú kò ní ìlànà ọlọ́run àdàbí tó bá yẹ kó màlá yusuf ṣàbòsí nìkan ló máa ránu ọlọ́run màlá yusuf ò ṣàbòsí anybody òdodo làfà yẹn sọ wá ń twist ọ̀rọ̀ àfà yẹn ń twist ẹ̀ sọ́tún twist ẹ̀ sọ́sì ah <laughs> hey ló bí ṣeré o ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ sun púpọ̀ wà nù ọlọ́run ẹ̀ ní rí tẹ máa fi jáde láyé sọ̀rọ̀ wéré. jìbìtì lọ́ba débẹ̀ olè lọ́ba débẹ̀. jìbìtì lọ́ba débo níbọ̀ jìbìtì lọ́ba débo. olùtó tẹ̀ lọrin ká lọ sóru ẹ̀ níbẹ̀ kí wọ́n lè mọ̀ pé ìlú Ìlọrin ìṣèlú àfa. ẹ gbọ́rọ̀ jìbìtì lọ́ba débẹ̀ olè lọ́ba débẹ̀. wọ́n ní jìbìtì lẹ́ba débi pé ẹ sọ lọrin nílọrin o olè lẹ́ba débẹ̀ nítorí wí ni o ìbí kan mo sọ ohun tó sọ òun ló sọ tiẹ̀. <laughs> sọ̀rọ̀ wéré. kùránì kan ló fi tẹ̀ lọ́rin. káyì bàbá yìí ní kùránì kan ló fi tẹ̀ lọ́rin kí wọ́n náà fi tẹ̀ lọ́rin ìfà sọ̀rọ̀ wéré. dìdìrín àfa àwọn tó sọ̀rọ̀ níjọ́ sí mo dá lóhùn. yé ó ní dìdìrín àfa àwọn tó sọ̀rọ̀ níjọ́ sí mùdírù mọ́ríkàsì ni wèrè yìí ń bá wí o alimọ́ríkàsà alimọ́ríkàsà mùdírù abibu abimọ̀láyìn asabu ulamol kasabi òun lélẹ́yìí ń báwí o ó pe mùdírù ní dídìrín àáfàá tó sọ̀rọ̀ níjọ́ sí òun dá lóhùn mùdírù alimọ́ríkàsá ni wèrè yìí ń báwí. tó ní ìlọrin kì í ṣe ìlú aláàfin kì í ṣe ilẹ̀ ọ̀yọ́ nítorí pé òpònú lòun ọmọ àlè ní gbogbo wọn. <laughs> ọ̀rọ̀ burúkú ó nítorí pé òpònú ni mùdírù ọmọ àlè ní gbogbo they are bastards who <laughs> èmi ò sí mbẹ́ o wọ́n pè mí lọ́mọ àlè o. ẹ tọ́mọ àlè ò bá sì ti dàgbà lẹ́ẹ̀ni mọ̀ pé wàá lọ́ọ́ máa ṣẹlẹ̀ níjọ́ tọ́mọ àlè bá ti dàgbà ẹ rí i pé wàá lọ́ọ́ máa nù ìdílé náà. tó tó ọlọ́run Allahu Akbar ẹ eh, ẹ̀yin náà wò dílé ṣé wa dá mọ́ tó tọ́ ṣé n tó sọ nìyẹn ṣé n tó mí nìyẹn pé ọmọ àlè nàfà bíbù ṣé n tó oní proof. <laughs> sọ̀rọ̀ wéré ẹjọ́ yín bàbá wa mo rọ̀ yín mo bẹ̀ yín mo fi ifá bẹ̀ yín mo fi gbogbo arúmọlẹ̀ bẹ̀ yín ẹ má jẹ́ adákẹ́ lórí ọ̀rọ̀ yìí o. ó lóun fi gba arúmọlẹ̀ kí ló ń pè ní gba sixty gbogbo arúmọlẹ̀ tẹ ní ṣé sixty ni <laughs> àwọn àjọ̀nù irúmọlẹ̀ èmi gan irúmọlẹ̀ irúmọlẹ̀ tó ń jẹ pizza <laughs> tó ń jẹ pizza tí bá parí sí máa tó lọ pẹpẹ soup <laughs> irú to tó mú pẹ́pẹ́ sùpù lè mí irú mọ́lẹ̀ tó mú pẹ́pẹ́ sùpù tó tó bá ń pizza ọmọ pizza ọmọ pizza ti nandos ti nandos àbí dominos ti dominos bisimilá irú mọ́lẹ̀ tó ń pizza òun lè mí a mi fi goat cheese goat cheese Aba bá mi fi so máa ń ó dùn bàjẹ́ goat cheese. <laughs> okay igba two hundred thank you very much mi ò ẹ̀kọ́ mi ò gbọ́ yóò. <laughs> mi ò gbọ́ yóò bára dárí <laughs> irúmọlẹ̀ irúmọlẹ̀ tó ń jẹ písà lèmi tó ń jẹ písà sọ̀rọ̀ wéré. ìyá òòṣà yìí ìyá ọ̀ṣun tí wọ́n lé yìí ó gbọ́dọ̀ padà síbi tó wà. ok ìyá òòṣà tó ń lé lọrin yẹn olóhùn gbọ́dọ̀ padà síbi tó wà ok ẹ̀yin afá lọrin iṣẹ́ rẹ o ẹ iṣẹ́ rẹ o ẹ̀yin afá lọrin babaláwo yìí ṣe pé ìyí òòṣà tó ń lé kúrò ní ibi tó ti ń ṣòòṣà yẹn ó gbọ́dọ̀ padà bẹ̀ tó ẹ̀yin afá lọrin ẹ̀yin afá gidi ẹ̀ lè fògùn bóògùn jẹ́ ẹ̀ lè fògùn bẹ́lẹ́bọ jà o torí ẹ̀yin náà gbọ́ ọlọ́run gbọ́ ẹlẹ́bọ ni ìsìnlẹ̀ máa ní àyà gbogbo ẹ̀yin náà ẹ wá lọ kó àwọn pààrọ̀ jáde gbogbo pààrọ̀ ayé yìí máa bàjẹ́ ni ẹ fẹ́ dójú ti Islam ẹ̀yin olórí burúkú ṣé mo kókùnrin sí yìí ní agbára ju gbogbo wèrè yìí lọ sọ̀rọ̀ wèrè náà mò ń bọ̀. mi ò bóyá òun ló nílé tó wà kó padà síbẹ̀ kí gbogbo wa wá dìde ìjà tán bá láwọn fẹ́ jẹ ìjà báwọn jà. ṣẹ́gbọ́ ọkùnrin ti o ti challenge ó ní tó bá ní tí àwọn àfa àbá náà wọn fẹ́ bá wọn jà pé kí ìyá ọlọ́sùn yẹn padà síbẹ̀ ntọ́ dẹ̀ tó wà ní Amẹ́ríkà yẹn ibi tí ò gbọ́n sí léyìí o wọn ah, ẹ má jà lóhùn ẹ má jẹ́ kí ni kan anything tí bá ti ṣe òun òun ò ní rí sí nǹkan kan di tiẹ̀ ju pé kó criticize mi lọ kò kì í rí dáadáa nù kankan tí bá ṣe láyé ẹ̀ torí pé ìlara ti ba yí ẹ̀jẹ̀ pé Saheed Shittu ni òun ò gbà o ìwọ ni kò máa gba orí ẹ̀ bu lọ́rùn ẹ̀ nìyẹn <laughs> tí n bá bó ṣe wà yẹn bíyàwó ẹ̀ ò ṣe lóyún ní Saheed Shittu ni <laughs> àwọn ẹ̀ tó tóbi lànà yẹn Saheed Shittu ni <laughs> jẹ́ tí o bá rí jẹ Saheed Shittu ni o fẹ́ gba bí sẹ́mi ní láì kò wá rí gbà Saheed Shittu ni ọ̀dẹ̀ ẹ ìjọ tí o bá rí jẹ Saheed Shittu ni ìjọ tó bá rí jẹ Saheed Shittu ni Saheed hmm? Shittu ni gbogbo dààmú gbèsè ayé ẹ Saheed Shittu ni ẹja gbọ́rọ̀ wèrè yìí níṣó. tọ́ba pogun ẹja bá wọn jagun. ìwọ sẹ́yìn lè bá wa jagun ni kí ló ń ṣe yìí ẹ mọ tí ẹ̀yin àfa àlọ́rin tẹ́ ẹ̀ fi ní ṣẹ́gun rú àwọn èèyàn yìí tẹ́ bá bá wọn jà ẹ̀yin àfa ìlẹ́bù ọlọ́rin tẹ́ bá bárò máa yín jà ó máa ṣẹ́gun yín torí pẹ́yìn kò dúró tọ́lọ́hún ẹ̀yin afẹ́ lẹ́bọ̀ ọlọ́rin ẹ̀yin kò dúró tọ́lọ́hún ṣebí kírú eléyìí má bàa ṣẹlẹ̀ kó má bàa gbógun jà yín ní ariwo tí mò ń pa lọ́jọ́ kìnìún àná táyé pé gbogbo gbogbo ẹ̀yin afá nílọrin tẹ̀ jẹ́ onísùnà àtẹ̀yìn afẹ́ lẹ́bọ̀ gbogbo yín ti pa ok ẹ̀fáfẹ́ lẹ́bọ̀ mọ́ ńlọrin ṣé irú àwọn olórí burúkú yìí máa lè sọ̀rọ̀ irú olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí á lè sọ̀rọ̀ but gbàjẹ́ pé gbogbo àwọn àáfàá tó wà ńlọrin ẹ mo ti rí pé two hundred ni ẹ ṣe two hundred náà pè ní gbà èmi mọ̀ pé gbà two hundred náà pè ní gbà wà láì mi mọ̀ sixty lèmi rò pé wọ́n pè ní gbà gba rúmọlẹ̀ two hundred rúmọlẹ̀ <laughs> lẹ́ni ilẹ̀ yorùbá sẹ́ni dárúkọ gbogbo wọn lẹ́yìn kọ̀ọ̀kan bàbá onífà bàbá mi dárúkọ rúmọlẹ̀ tó bá ti ń dárúkọ nú two hundred kèmí náà mọ̀ ò tó bọ̀ tí písà lèmi máa ń jẹ bọ̀dà <laughs> máa ń jẹ àsùn máa ń ṣàsùn pẹ̀lú ògúnfe rúmọlẹ̀ tó jẹ rúmọlẹ̀ tó jẹ písà kèmí náà mọ̀ sàárì ṣìtú lára àwọn rúmọlẹ̀ yìí tẹ̀ bọ̀ rè ọ̀dẹ̀ òponu. Hmm. Ah, ah. ọgọ́ta ní sixty ok mímọ́ ẹ ṣe púpọ̀ ọlọ́run àdúpẹ́ fún yín sà ok mr ọdẹ babaláwo ṣùgbọ́n ẹ mo sọ pé ìdí tí àwọn àfàyàn fi ní wíìnì àwọn pípù yìí ni pé àwọn àfàyàn náà ń ṣe bọ ọlọ́run ọdẹ ní sọ̀pọ́tì ẹ̀yẹn lẹ́bọ̀ àfàá tẹ́pín láyé ìgbà kan tójú ètí ìlà tí ìsìlámù ètí ìlàjú dáadáa ọlọ́run lè kún yín lọ́wọ́ pé wẹ̀ torípẹ́ yìí gan ètí ìmọ̀ ni ọlọ́run lòun ní jẹ́ àwọn ìjọ kan níyà títí tóun máa fi gbé òjíṣẹ́ dìde sí wọn ọlọ́run náà wọ́n ní jẹ wọ́n yà ṣùgbọ́n tóun bá ti gbé òjíṣẹ́ bá wọn ìyà wọ́n máa jẹ yà. àwọn àfáà ti pọ̀ lọ́rin náà tó ti ń bá yín sọ pé má ṣe bọ̀ pé má ṣe bọ̀ ẹ̀yẹn wá lọ jà ń sìn ẹ̀ máa rí pé nígbà yẹn táwọn bàbá yín tán lọ jà tán fi ṣíríkù jà tán táwọn náà táwọn náà ń dé fúnpa lọ fi jà tán láwọn ń jà fún Islam wọ́n ṣẹ́gun gbà yẹn ìsìn tẹ́yìn ọmọ ti mọ̀ pé kẹ́ má ṣe mọ́ tẹ́ bá wá lọ fi jà nísìn wọ́n máa ṣẹ́gun yín abẹ́mọ̀ wọ́n á ṣẹ́gun yín débi pé wàláìtàláì wọ́n á pa mọ́ṣáláṣí yín rẹ̀ wàá sọ ọbẹ̀ nílé òòṣà tẹ́ bá dojú kọ wọ́n pẹ̀lẹ́ bọ̀ ẹni win ọ̀dẹ̀ ní ẹ gbọ́dọ̀ fẹ́ bọ̀jà torí pé torí pé àwọn bàbá yín tó fi ṣe ń gbà yẹn àìmọ̀kan ni mí lò nù àìmọ̀kan ni mí lò nínú wọn àbíkọ̀ rí ka nínú kùránì tán láwọn gbọ́ kùránì yìí kò ká débi pé látú ṣìríkì kò rí ka pé má ṣe bọ̀ iná ṣìríkà dájájú ẹ̀bọ́ wí o la zulumun azim àbòsí tó ga ni. tọ́lá tún sọ bóbi pé iná láàlá yẹgi fíru ayé ṣìríkà bíi ọlọ́run ní dájúdájú wọn lọ iná láà dájúdájú wọn lọ́hùn láàyè gìfírù òun ò ní foríjì o áyú ṣíríkàbí ẹni tó bá ṣẹbọ sóhun ọlọ́run ẹni tó bá ṣẹbọ sóhun ò ní foríjì láyé ọlọ́run wa ni wáyà ìfirù mọ́ọ́dún náà zálíkà lè mọ ìyàṣà tó bá pẹ́sẹ̀ mí ló ṣe òun àforíjì ẹ̀ẹ̀ka rí bẹ́ẹ̀ àwọn bàbá yín dẹ̀ ń ṣe ẹ̀yìn mọ́nà wa ní akínníkan ẹ̀ nìkan lọ́wọ́ ṣáwọn ogun lẹ́fẹ̀ẹ́ fi lọ bá wọn lè jà wà láyẹ̀ wíni wọn wà láyẹ̀ wíni wọn ẹ máa jẹ̀yẹ́ bọ̀ parọ́ wèrè ẹjẹ báwọn jagun èyí tí wọ́n láwọn gbé dání kàtẹ́wà mọ́ tó jura wọn lọ́mbẹ̀. very good ibi tó ti true challenge lélẹ́yìí ó ní pé kàn jẹ́ káwọn báwọn mùsùlùmí jagun ohun táwọn mùsùlùmí gbé lọ́wọ́ káwa wo tó jura wọn lọ àà ah, ah. ṣé àpènà ló jẹ ní àbẹ̀wò ló jẹ nínú àwọn aláwọ̀ mélòó ni wèrè mélòó ni gbogbo yín ṣe fídíò kò sọ pé ẹ tó mélòó ni gbogbo yín náà mo fẹ́ mọ ẹ̀dẹ́ tó èmi nìkan àyà kan ni máa lò nù kùránì tó o fẹ́ wo tagbélá ní àyà kan nù kùránì máa fi dé gbogbo yín mọ́lẹ̀. wàláì ayẹyẹ kan wà ní kúránì tó máa di ogun yín wọlé pẹ ayẹyẹ kan nínú kúránì gbogbo ogun yín tẹ ní àwọn àjọ náà ò ní dúró tó bá gbọ́ gbogbo gbogbo ń tẹ́lẹ̀ ní àwọn rúmọlẹ̀ yóò ní dúró igba rúmọlẹ̀ àbí wọn dúró àwọn gba rúmọlẹ̀ yóò ní dúró <laughs> igba igba rúmọlẹ̀ two hundred àbí two hundred rúmọlẹ̀ yìí ò ní dúró tó bá gbọ́ àṣà ìtọ́n lori lórí àwọn rúmọlẹ̀ kò ní dúró tẹ́wọ̀n ló gọ̀lọ̀ ga wọn wàláì wàláì súnmọ́ bíi láì tó bá dúró kì í máa jèrè kò ní dúró ẹyọ kan ni o nínú Quran ó fẹ́ gbọ́ ma kà fún ẹ máa kà fún ẹ sọ̀rọ̀ wèrè. bóyá kùránì ló ju fá lọ ni o ẹjẹ́ àjọ ẹjẹ́ àjọ káka. ṣe gbọ́rọ̀ ó ní bóyá kùránì ló ju fá lọ ni o kájà <laughs> babaláwo challenge aláwo challenge yẹn àfa bóyá kùránì ló ju fá lọ ni o ẹjẹ́ àjọ táka Allahu akbar kabira Allahu akbar. Eh gbàtẹ́pẹ́ yẹn àfà ọlọ́run fún yín lójú ẹ wá ń wá ìrojú kiri ní tó fà á nìyẹn ẹ̀yin àfà lẹ yẹpẹrẹ kùránì ẹ̀yin lẹ jẹ́ kọ́ mọ kápásítì kùránì bó ṣe tó ẹ̀yin lẹ jẹ́ kọ́ mọ agbára tó wà ní kùránì bó ṣe tó ẹ̀yin ni ẹ̀yin lẹ yẹyẹ kùránì tẹ́ jẹ́ kọ́ mọ̀ pé kùránì lágbára wàláyìí ẹ̀yin olórí burúkú àfẹ́ ẹlẹ́bọ yìí lẹ́ẹ̀jẹ́ kọ́ kẹ́lẹ́bọ máa sọ orú ọ̀rọ̀ yìí jáde lẹ́nu torí pé lọ́n bá wọn fágbára ló fà á tọ́lọ́hún sọnù kò lẹ́ni pé láwọn azali náà azali kòríánì alájàbálì ẹ ohun mi ti lọ mo ti pariwo pariwo ọlọ́ọ̀ni làwàǹzálì náà azali kòrè anu alájábàlì ọlọ́ọ̀ni tá a bá sọ kùránì sí orí àpáta eh, ẹlẹ́bọ wa ń fọ́nbù ó ní kẹlọ gbé kùránì yín pẹ̀lú fá kàwé tó lágbára káì eh. wọ́n á challenge ìlú Ìlọrin eh. láwàǹzálì náà. azali kùrì ánù alájábàlín a bá sọ kùrì ánì sórí àpáta ó mọ tọ́lọ́ ń sọ mbẹ́ ta ba gbo tá a bá gbé kùrì ánì apata àpáta n'ibi a bá apata ma àpáta níbi ìbẹ̀rù ẹ̀yà fa àtẹ́ lọ́bẹ̀lẹ́bọ làwọn anzali náà azali kore anu àlá ìdààmú tá a bá sọ kùránì sí orí ìṣòro a sọ kùránì sí orí ìdààmú ògbọ́yé nítorí òun sọ nìyẹn ẹ̀yin wá lọ ń bá wọn olórí burúkú tó ní káì ẹ gbàgbé kùránì làwọn anzali náà azali kur'anu ala ìṣòro ọlọ́run tẹ́ ẹ bá sọ kùránì sórí ìṣòro tó bá yín o làrọ̀ àìta òun kọ́ọ̀ṣì ìyá mutasọ́díyà mìíràn kọ́ṣíyà ti là ohun mi ti ń dọ̀fẹ́ ohun mi ti ń dọ̀fẹ́ mi gẹ́tara ohun mi ti ń dí ní tẹ́ ẹ bá sọ kùránì sí orí àpáta ẹ sọ sórí àpáta gbogbo tí gbogbo ìṣòro yín níṣẹ́ ló máa kù bí èlùbọ́ ni ẹ̀yin àfáà ẹ̀yin wá lọ bá wọn lórí burúkú tí wọ́n jẹ́ nǹkan kan tí wọ́n ní nǹkan kan àwọn tó jẹ́ pé àwọn gan lé ẹ̀kọ́ máa wá bá yín pé ẹ̀yin àfáà ẹ̀ wá fún wa ní nǹkan nínú tẹ̀ ń lò láwọn zálí náà azal kuriyanu ala jabalin law anzalina azal kuriyanu ala ìṣòro tẹ́ ẹ bá sọ kùránì sórí ìṣòro ẹ àwọn tí ẹkọ máa wá bá yín pé ẹ dákun ẹ ṣàánú wa àfáà àti ṣètùtù àti gbẹbọ àti àti dífà ìfà wa ní ká ṣe báyìí a ti ṣe gbogbo ẹ gbogbo ń tá a ṣe kò gbà ẹ dápọn àfà ẹ̀ẹ́dẹ̀ bá wa fi kùránì bẹ lọ́hún kí n tá à ń fẹ́ yìí kó ṣeé ṣe ẹ mọ̀ pé ẹ̀kọ́ máa bá yín ni olórí burúkú ẹ̀yin àfà tí ò ní dá fún gbogbo yín ayé gbogbo yín máa bàjẹ́ ni ẹ̀wọ̀ tó lè wá ń yẹ̀yẹ̀ kùránì ọlọ́run bá yín wí ẹ̀yin olórí burúkú láwọ azali náà azal kùrí ẹnu àlà ìṣòro kò ní dá fún gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ẹ ló ń bẹ́lẹ́bọ pé kán fún yín lágbára láwọ azali náà azal kùrí ẹnu àlà ìṣòro àbẹ́tí ń dùn yín ni ṣé orí yìí ti burú ni gbogbo ẹ̀yin àǹfà tẹ́ ń wẹṣẹ́ àwúre tẹ́ ń fún wọn lọ́ṣẹ̀ ìtajà ayé yìí máa bàjẹ́ ni ẹ̀yin lẹ tójú ti kùránì ẹ̀yin lẹ ń ba kùránì jẹ́ olórí burúkú ara yín ayé yìí hàn ní da lawanzali náà azali kùrí ánú alájábàlì ayé gbogbo ẹ̀yin àǹfà tẹ́ ń wẹṣẹ́ àwúre ẹ̀yin lẹ ń fún wọn lọ́ṣẹ̀ ìtajà ẹ̀yin lẹ ń fún wọn lọ́ṣẹ̀ àwúre ẹ̀yin lẹ ń sìn wọn gbẹ́rẹ́ ẹ̀yin lẹ́ ń fún ọlọ́run túmọ̀ ẹ̀ ní ṣe oríire lao anzali náà azal kure anu alajabalin ọlọ́run ní tá a bá sọ kùránì sórí àpáta wo wo wo wo ti gbogbo ẹ ah, àpáta yẹn tóbi gan-an ó bó ṣe tóbi tó ọlọ́run ló máa kù bí èlùbọ́ ni ohun ọ̀pọ̀ ọlọ́run bá ń pòwe fún ẹni ẹ̀yin àfa olórí burúkú ẹ wá lọ ń bá wọn kán fún yín ẹ wá ń bá wọn babaláwo pé bàbá Ah, mo fẹ́ wá ṣẹ́fà lọ́dọ̀ yín ẹ̀yin lẹ fọ́ lórí burúkú lọ́rọ̀ sọ làwọn àǹsálì náà àǹsálì kùrì àánú alájábàlì ẹ̀yin lẹ fọ́ àwọn olórí burúkú yìí lọ́rọ̀ sọ àwọn tó ń jẹ́ nǹkan kan ẹ wò rẹ̀ bóyá living past wò wèrè bó ṣe ń living past wò bó ṣe rí wò wèrè bó ṣe ń living past tó bá tẹ̀ ní pé ẹ̀jẹ̀ ní sùúrù ẹ̀ kà dálẹ̀ kà pé ah ẹ tiẹ̀ ní sùúrù mi ìwà alágbára kankan mọ́ bí kan tí bá tẹ̀lé mo fẹ́ join àwọn èèyàn pé à ah, àwọn tọ́lọ̀ wọn bá gbélé ayé lé lọ́wọ́ wẹ́lẹ̀ tó live in past ṣé lè tó wo bó ṣe rí wo ìdàbí ògùn jì mí <laughs> ṣé lè ní máa ní mo fẹ́ lọ dára wọn wo bó ṣe rí wo bí mo ṣe múra wo mi èmi lẹ́ẹ̀kí mi máa rẹ pé à ah, ògùn yẹn ń jẹ́ gidi gan kí wọ́n lọ pé à ògùn ìwọlé ẹ̀kọ́ wa sọ pé à ah, mùsùlùmí ni ẹ káwọn wọ́n pé à mùsùlùmí ẹ kàtí ìpínlẹ̀ mùsùlùmí kémi wá jẹ́lẹ́bọ̀ bí mo ṣe múra yìí lásán aago tí mo dè mọ́ ọwọ́ mi aago tí mo dè mọ́ ọwọ́ mi kò ń sọ̀rọ̀ two million naira orí ẹ̀ ti yí aago tí mo dè mọ́ ọwọ́ mi lásán kò ń ṣe two million naira ibi tí orí yí yíre ẹ̀yin wèrè olórí burúkú yìí aago ẹyọ kan tí mo dè mọ́ ọwọ́ yìí kò ń ṣe two million naira olórí burúkú ara yín ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ máa wò pé ah, ah èyí tó ẹ̀ bá kẹ́yà máa wò lára yín pé ẹ̀yin ẹ̀yin àwọn ayé rèé o àwọn ayé rèé o ó yẹ ká ó yẹ ká máa ó yẹ ká wá bá yín pé ah tó bá ti tẹ̀lé wọn o gbogbo nǹkan tó bá ń fẹ́ ló máa rí gbogbo tó bá ti fẹ́ ló máa rí ẹ̀wọ̀n iṣẹ́ lè la máa tẹ̀lé sọlá burúkú la máa tẹ̀lé ta ló jà fún nu wọn bàbá àràbà lọ́jọ́ àbí àràbà àbí kí ló pè rẹ̀ lọ́jọ́ kìnìún náà ẹ̀wọ̀n iṣẹ́ jákujáku. <laughs> Eh? ẹ̀yin kẹ́ ń live in past ẹ̀ ń live in past ó ń gbé ìgbésí ayé bẹ́ẹ̀ ìgbésí ayé Ọ̀rúnmìlà ìgbésí ayé wọ́n bó ṣe rí kí ni ìyàtọ̀ òun àtọ̀rúnmìlà nísìn wọ́n bó ṣe rí tó bá máa rí bó ṣe wà àwọn mọ́tò ẹ̀ ti ẹ̀rọ po sí àwọn mọ́tò jakujaku kan jẹ́ pé kúfì kúfì bọ́dí fìlà máa ti wà ní gbogbo ara mọ́tò yẹn máa ti wúwo wọ́n àwo máa ń ṣì tí mò ń gùn <laughs> eh, wíwèrè tó wíwèrè tó lébi paasi táyé ẹ ti bàjẹ́ irú wọ̀nyí la máa ní adébájẹ ẹni pé ah, ẹ jẹ́ ká ẹ ká lọ tẹ̀ lọ́dẹ ara wọn ṣé bẹ́ẹ̀ mi náà màṣẹ báyìí bí láyé tèmi náà màṣẹ lélẹ̀ ṣé bí láyé tiẹ̀ ṣe bàjẹ́ ìnáyé tèmi náà màṣẹ bàjẹ́ ìwọ wèrè yìí <laughs> tí bá tẹ̀ ní ókè ókè ẹ jẹ́ gbogbo àtẹ̀ lọ ká tẹ̀ lọ dára wọn o ṣé báyìí wájú báyìí àwọn ilé ṣe bàjẹ́ ìní tiwa náà ṣe máa bàjẹ́ eléyìí tí o ti jẹun yé gbogbo àwọn wèrè tó ń pè àwọn araba àwọn kinní kan wèrè tẹjọ́ ń pera yín wáyé jẹ́ pé according to film according to film kò ní ìdí kó gbá sórí internet wáyé tí wọ́n fi internet connect mọ́ ó yẹ kó kẹ́ lọ according to film bẹ̀rẹ̀ tẹ́ bá ti sùn ẹ kàn jáde bí spirit ẹ lọ bára yín gbogbo yín máa jọ ṣe meeting ń tẹ̀ kẹ́ ṣe nìyẹn ń ta ń ta mọ̀ọ́mọ̀ yín ni àmọ̀ yín mọ́ orí internet jẹ́ gbéjáde àwọn yẹn sọ wípé àwọn là jẹ́ ajá tí mo ti mú wọn mọ́ orí íńtánẹ́ẹ̀tì báyìí náà ti lè fò lọ́mọ́ <laughs> orí íńtánẹ́ẹ̀tì mo ti máa wà jẹ́ ẹ̀ mo mú wọn mọ́lẹ̀ tẹ bá gbé apẹ́fẹ́ fò lásán máa họ yín jẹ ẹ dúró síbẹ̀ mo dì wọ́n mórí íńtánẹ́ẹ̀tì látijọ́ yẹn wàláì kẹ́kẹ́ pamọ́ lẹ́nu ni ó dákẹ́ níbo lọ́wà níbo lọ́wà jẹ́ ẹ wa. mò ń wá àwọn àjẹ́ yẹn ni o àwọn àjẹ́ wọ́n náà wọ́n là jẹ́ àwọn àjẹ́ àwọn àjẹ́ àwọn àjẹ́ kí ni mo kí ni mo fa àwọn àjẹ́ òkè báyìí lẹ́kú wa ẹ́ bó làwọn àjẹ́ yẹn wà àwọn àjẹ́ ẹ ìròyìn wa ń sọ̀rọ̀ ẹ̀yin wa ń sọ̀rọ̀ wa ń challenge Kùránì ah disgrace irú wọ̀ wà ní bóyá kùránì lágbára kùránì ṣé tó pọ̀ wọ́n fàáyé olórí burúkú àwọn ẹlẹ́bọ ní gbogbo àwọn olórí burúkú tí gbogbo ìjọ ń ṣe olórí burúkú ìyẹn ti wá ni pé torí pé àwọn ti wáyé olórí burúkú ní Ìlọrin táwọn àwọn afẹ́ ẹlẹ́bọ Ìlọrin ti wáyé olórí burúkú ó ti wá mìíní pé kò máa challenge kùránì challenge kùránì <laughs> Ọ̀rúnmìlà gan bíire kò ní da fún Ọ̀rúnmìlà mi tó bá lóko wa kò ní da gbogbo àwọn wèrè tẹ́ ń pè gbogbo àwọn wèrè tẹ́ ń pẹ́ kò ní da fún gbogbo ṣé <laughs> mò ń bọ̀ mo wá bọ́ bẹ́ẹ̀ wá jẹ́ ẹ ni o bó ní bó làwọn àjẹ́ wà bó làwọn àjẹ́ ẹ̀gọ́ wà lórí íńtánẹ́ẹ̀tì àdé ọmọlẹ̀ bó ló mú wá jù sí ok mò ń bọ̀ jẹ́bẹ̀ wá wọn àjẹ́ jáde mò ń bọ̀ mo rò pé wà lórí bíbá yìí ni wá àwọn àjẹ́ o àwọn àjẹ́ yín tẹ máa ń pè ní àwọn ayé àwọn ayé ń bọ̀ àwọn ayé wọ́n àwọn ayé o àwọn àjẹ́ yín tọ́ni àjẹ́ láwọn o àwọn àjẹ́ láwọn o yẹ kó wà sálẹ̀ mi báyìí ni mo ń bà àwọn àjẹ́ tẹjọ́ ń ṣe mítìn gan tó máa ń dẹ́rù bà gbogbo èèyàn bó náà wà ó wà ń bì máa rì àwọn àjẹ́ tí gbogbo ẹjọ́ ń ṣàjẹ́ ara yín tẹjọ́ ń gbé kéèkì sí ara yín lẹ́rù láìjọ́ tí mo ti mú ọmọlẹ̀ mọ́ ní íńtánẹ́ẹ̀tì wọn ti lè fò mọ́. <laughs> àwọn àjẹ́rè mo rí wọn ojú àjẹ́jà ojú àjẹ́dà àjẹ́rè àjẹ́dà àjẹ́ ojú àjẹ́dà àjẹ́rè àwọn àjẹ́rè àwọn àjẹ́ mo ń bọ̀ mo ti ráwọn àjẹ́ máa gbé jáde gbé jáde lájọ tí mo ti mú àwọn àjẹ́ mọ́lẹ̀ <laughs> tí mo ti mú àwọn àjẹ́ yẹn mọ́lẹ̀ ẹ wọ́n lè fò mọ́ lájọ yẹn mo ń bọ̀ wàhálà wà jẹ́nsìn tí ó tiẹ̀ tí ó tiẹ̀ nítumọ̀ ẹ̀yin wèrè ẹ̀ wá ní ẹ̀yin ẹ̀yin wàá pa àwọn eléyìí náà mọ ní gbogbo ìjọ ṣe mítìn wọn láwọn àjẹdá wọn láwọn àjẹ láwọn o àwọn wèrè wọn láwọn làjẹ mo ti rí o mo fẹ́ gbé jáde mo fẹ́ dísáìnì kìíní dáadáa ní o kábàlẹ̀ rojú àwọn wèrè tó pọ̀ láwọn lájẹ kí wọ́n wá wà jẹ wọ́n wá jẹ ó wọ́n wá àwọn àjẹ́ nìyẹn o mo mú wọn sórí báyẹn kó ṣàkíyèsí ọmọ àti rọkọtọ láìkì ah! yẹn ti láòdù jù mo ń bọ̀ ẹ yájá gbọ́n tó wí. ní sùúrù wèrè ìyájẹ ní sùúrù ìyájẹ ah! eh, kí lórúkọ yẹ ti wọ ìwọ babaláwo yẹn ṣé pé olùpá o ti ráwọn àjẹ tí mo ti mú mọ́lẹ̀ ń sin láàrin àjọ tí mo ti mú mọ́lẹ̀ náà ti lè fò mọ́ o. ẹja máa ń fà á. má ti bá wọn fà ní sùúrù ṣórí pé àwọn àjẹ nìyẹn àwọn àjẹ ni mo ṣó ń sìn yẹn pé máa play gbogbo ọ̀rọ̀ wọn máa play ẹ̀tọ́ ẹ lájọ tí mo ti mú wọn mọ́lẹ̀ wọ́n ń fò lọ́wọ́ wọ́n á wá sórí íńtánẹ́ẹ̀tì wọ́n á ohun tí gbogbo yín máa fi ń fọ́ǹbù ẹ máa ń bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ má ẹ má according to film according to film according to film film mo fẹ́ sọ ẹ má bí a ti bá ń sùn lọ́wọ́ mo ń sùn tí mo ti ń hànú àwọn kọ́kọ́ máa dé wọ́n á kàn dé wọ́n á kàn dé ni wọ́n á kàn dé sírú ẹgbẹ́ mi báyìí pé sáyé di ṣí tu ooo èèyàn yé ẹjọ́ ó ń bú àwọn àgbà fún tó sọ yẹn ìgò epo méje la máa gba tó wà fẹ́ ká pa ẹ̀ ẹ̀ kíní kan àbíkẹ́ gàmí lọ́rùn ojú oorun kí n kú. báwo lẹ ṣe ọ̀pẹ́rẹ́tì náà mo fẹ́ wo mo fẹ́ mo fẹ́ ẹgbẹ́ mi débẹ̀ mo fẹ́ kẹ́ lu agbára yẹn mo fẹ́ rí bẹ́ ṣe ọ̀pẹ́rẹ́tì. òyìnbó ló ṣe kíní íńtánẹ́ẹ̀tì táwa fi kọ́míníkéètì yìí ẹ̀yin ayé ẹ̀yin náà gbé ti jáde ẹ̀yin àjẹ́ nàìjíríà ẹ jẹ́ ká rí agbára yín bó ṣe tó àwọn olórí burúkú àwọn wèrè tó pera wọn lájẹ yẹn wọn lọ ń ṣàkárà ọmọbìnrin kan tó ń pè ní dára dára ìyẹn ń gbé Germany Germany ló ń gbé wọn ní dára o dára o ìwọ ń bú ọ̀gá àti tiwa Gani Adams tó jẹ́ pọ́ ọmọ tiwa ní àwa náà. <laughs> mo ní ẹ wá bí ẹ̀yin wèrè tẹkura yín lájẹ ẹ lọ ṣàkárà ọmọbìnrin olóbìnrin yẹn ẹ pé ìyẹn ìyẹn tó pé christian yẹn wọn ní ok gbogbo ẹ̀yin ṣàkárà yẹn kò ní dáa fún yín wáyé tẹ máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ máa ṣàkárà yẹn ọ̀pẹ̀ lájẹ ẹ̀yin bọ́tà ẹ wá ń pera yín lájẹ ẹ̀yin ajábì kò lẹ́ni ẹni ti kú o dára o ti kú ni o kò sick nǹkan kò ṣe ó dẹ̀ yìí mí kò dẹ̀ ń ṣe mùsùlùmí o ó dúó ó dúó gbọ́n mo ní mo support tiẹ̀ gbogbo dábẹ́ ṣe fún yẹn máa ṣe fún báyìí báyìí báyìí kò ní dá fún gbogbo yín mo ní mo dúró ti ọmọbìnrin dára yẹn kò kí n ṣe mùsùlùmí wàláì mi ò bá sọ̀rọ̀ rí tí n bá bá sọ̀rọ̀ rí kì í má jèrè láyé mi mi ò dẹ̀ mi ò bá sọ̀rọ̀ rí dè ní bọ̀ máa support tiẹ̀ pàpẹ́ tiẹ̀ bọ́ta pẹ́pẹ́ ayé lájẹ́ pẹ́ fẹ́ ṣàkárá yẹn kò ní dá fún gbogbo yín ẹni ṣe oríire kí wàá lẹ́ni ṣe <laughs> gbogbo àwọn àjọ̀nú yín ń sá tó náà mọ̀ pé táwọn bá lọ àtáàkì ẹ̀ tẹ́mi bá gbọ́ pẹ́ lọ nǹkan kan ń ṣe lásán máa ranjú mọ́ yín padà ni wọ́n béèrè wọ́n béèrè <laughs> wàláì mo promise yín ṣáàjọ̀nù àjọ̀nù ò lágbára tó àwọn èèyàn ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ètò ọlọ́run ni kò yẹ pé mi náà lágbára o mi ì lágbára kankan ṣùgbọ́n àwọn nǹkan kan wà nù kùránì tó ní agbára kùránì ní agbára kò sí àṣàsí náà gbogbo ayé tó lè ràn ẹ́ but torí àwọn olórí burúkú tó wá ń bá yín lẹ́ṣẹ̀ ń bù wá láò ansari náà azal kòrìánù alájábàlín kùránì ní agbára ibi tí agbára kùránì dé e kò ṣeé fẹnu wí láò ansari náà azal kòrìánù aláàjàbálẹ̀ àwọn olórí burúkú àáfàá tó wá ń bá yín tó fáwọn àwọn náà wá sọ wá dẹni yẹpẹrẹ níwájú ẹ̀yin èèyàn tẹ́ ẹ jẹ́ nǹkan kan ẹ̀yin ẹni lẹ́lẹ́ olórí ẹ̀yin olórí burúkú tẹ́ pé kò ní dáa fún gbogbo yín pẹ̀lú gbogbo ń tẹ́ ẹ ní gbogbo àwọn gbarúmọ̀ lẹ́yìn ò ní ṣoríire tí bá ti sùn ẹ dákun ẹ wá gbẹ̀mí mi ìlà azali náà ẹ pé gbarúmọ̀ lẹ́yìn azali kòrè àánú alájàbálẹ̀ tí bá ti ka kòrè sí yìí kan ó máa láwọn àlejò nù yìí ìlà azali kùrùsí ìkan ni máa kà ẹyọ kan báyìí fẹ́ sùn ẹ mí ní ká méjì kùrùsí ayatal kùrùsí ẹyọ kan ni máa kà ọlọ́run ó gbọ́ Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khusuhu sinatun wala nawm lahu ma fis samawati wa ma fil ardi man zal ladhi yashfa'u indahu illa bi izni. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهيتون بشيء من علمه إلا بمن شاء واسع كرسيه السماوات والأرض ولا يهود بصوما وهو العلي العظيم ẹyọkan ẹ oyito ntí mo kàn yẹn nìkan ni o kò jù bẹ́ẹ̀ o wọn bí àjọ náà rè wọn bèrè kò ní wa ó máa sá pé a iná ara ẹ̀ ti di ara ara ẹ̀ ti di ẹ̀ṣẹ̀ náà kò ṣe é súnmọ́ mọ́ láwọ anzali náà azal kùrì anu alájábàlín ẹ̀yin olórí burúkú àfẹ́ ẹlẹ́bọ ẹ̀yin lẹ sọ sílámù dẹ ẹ̀sìn ẹlẹ́bọ ẹ wá ń ba ìsìlámù jẹ ẹ wá ń jẹ́ kí wọ́n olórí burúkú tí ò jẹ́ kọ̀ọ̀kan ẹ bọ́ ìdàbí ògùn jì mí ẹ wo wèrè bóyá dàbí ògùn jìmì ẹ wo wèrè bóyá dàbí ògùn jìmì ìrìn àbọ̀dà wà agbára wà àwọn ní nǹkan kílẹ̀ ní ká dá fáwọn tó ní ẹ <laughs> kí ló ní wèrè kò ní kankan bó ṣe wà irọ́ ló pa àní má lọ bá wọn àfa àlọ́ rìn má lọ bá wọn ẹ kọ́kọ́ mímì kó ń bẹ̀ tẹ́ bá ti pè tán <laughs> ẹ yẹ wá lọ èmi nìkan ni màá máa tú yẹ màá máa tú yẹ gbogbo yín bí ká tún lọ pẹ́ lọ́lọ́rin ni o kó tó wà lọ bá nípa àwọn àfa onísúnà tó wà ń bẹ àwọn àfa àwọn yẹn kan wù ẹ pé kí ló ń ṣe léyìí iṣẹ́ ta ti parí iṣẹ́ táwọn àfa ti <laughs> tọ́ ti ṣe tán ìwọ ẹ̀ṣẹ̀ wa ló fẹ́ abẹ́lẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ṣẹ́ táwọn àfa ti ṣe tán àwọn ọmọ kékèké lásán la máa ń ja la máa ń ja gbogbo yín bí pépà a máa ja gbogbo àwọn bàbá àràbà gbogbo àwọn olúwo wèrè tẹ́pà a máa ja yín bí pépà àwọn ọmọ onísúnà ni òkò ń ṣe àwọn ẹlẹ́bọ ọmọ ọlọ́rin yẹn o àwọn àfáà lọ́rin ọmọ kékèké ẹlẹ́bọ yẹn kò ń ṣe àwọn yẹn àwọn yẹn oníkọ̀ọ̀kan o ọ̀ bìlífù àwọn yẹn ń sá o ẹ̀rú máa ń bà wọ́n o kò ń ṣe irú àwọn o àwọn àfáà onísúnà ọ̀bí aláya gbogbo èrè gbogbo yín èmi tí mo kéré jù láàrin wọn tí mi ò mọ kéwù èmi nìkan ni máa fi kórópọ̀n gbogbo yín ṣeré èmi tí mi ò mọ kéwú láàrin wọn èmi nìkan mo kéré jù tí mi ò mọ kéwú láàrin wọn èmi nìkan ti tó fún yín <laughs> wọn bí kúránì ṣe tóbi tó wọn ń challenge kúránì ìwọ ah. orí ẹ burú ni tuntun wí tuntun wí tuntun wí náà tuntun tó sọ yẹn tuntun sọ. ó kà ṣẹ̀wá mọ tó jura wọn lọ́mọ̀ ẹ̀ mọ́ kúránì ló ju fa gbogbo wa wá dìde ìjà tán bá fẹ́ jẹ ìjà báwọn jà ẹ bá pogun ẹjẹ àbáwọn jagun ìwọ ẹjẹ àbáwọn jagun èyí tí wọn làwọn gbé dání kàtẹwàá mọ tó jura wọn lọ́nbẹ̀. la ilaha Allah. tó bá ṣe fídíò tó bá throw challenge again máa dájọ́ fún ẹ afa èmi mo promise yẹ kò ń ṣẹnu ká tẹ wọ agbára kó wà níbo ṣe tóbi tó. mi ló máa kú o mi ló máa kú o challenge again To throw, o to throw. tó tú o yìí tó bá tún tú o again èmi á dá ọjọ́ fún ẹ àwọn àjọ̀lú yẹn máa àtàkẹ́ evening lie tó o bá àtàkẹ́ pè mí bastard tó bá tún repeat word yẹn tó bá tún repeat ẹ̀ tó bá tún ò challenge again tèmi á dá ọjọ́ fún ẹ pé kó tó péjọ méjì àbọ̀jọ́ mẹ́ta àwọn àjọ̀rún tó tó tó gbọ́kànlé yẹn wọ́n máa di ẹ mọ́lẹ̀ òní dìde pẹ̀lú yòdò lọ́wọ́ àwọn àjọ̀rún tó ń lò wọ́n máa àtàkẹ́ wọ́n á dojú ìjà kọ ẹ̀ wàláì onílé dìde ayé onírọ̀ òní dà kò ká tẹ́sì ẹ̀ kárí tó bá rú ẹ lójú true challenge afa àbí babaláwo true challenge mo promise yẹ mo èmi gan challenge yẹn ń sìn àpò ìwọ ìwọ ok èmi èmi ok èmi bẹ challenge yẹ láàrin three days ìwọ true challenge again tún tún ọ̀rọ̀ tó sọ ẹ tún tún sọ tún tún fídíò mi ṣe kó wá true challenge again pé o challenge Kùránì èmi á promise ẹ̀ three days táwọn àjọ̀lú yẹn ọba attack yẹ tó ọba gbé wá sórí orí internet kò pè mí bastard àwọn àjọ̀lú yẹn máa dìẹ́ mọ́lẹ̀ mi ì ní ṣe kankan àwọn àjọ̀lú yẹn máa dìẹ́ mọ́lẹ̀ tó ń lò tó gbọ́kànlé wàláì ò ní lè dìde wàláì ò ní dìde wàláì súnmọ́ bí láì ò ní dìde true challenge again kò ń ṣe ẹnu o.

tòótọ́ ni mo promise yẹ jiyàn àfà babaláwo ìwọ jiyàn ṣe pé n tó gbọ́kànlé yẹn ó dẹ́ lójú èmi tó challenge fún ẹ sìn ìwọ tó máa bí ìyáláyà ẹ̀rẹ̀ bọ́ta kò kò tó challenge. èmi ti èmi ti èmi ti challenge ẹ̀ sìn tó bá bí ìyáláyà ẹ̀ tó bá béèrè tó challenge táwọn àjọ̀nú ẹ̀ ọba díẹ̀ mọ́lẹ̀ kó pè mí ní bastard wọ́n máa ń tọrún tó gbọ́kọ̀lẹ̀ àwọn gbarú mọ́lẹ̀ wọ́n máa tiẹ̀ mọ́lẹ̀ bí ismi láì èmi ò lágbára kọ̀kọ̀ o pẹ̀lú yòǹda ọlọ́wọ́ máa tiẹ̀ mọ́lẹ̀. ìwọ èmi ò èmi ò mọ kéwù èmi ò mọ kankan mi ò ní kankan ní lágbára mhm. ṣùgbọ́n mo promise yẹ àwọn àjọ ní ẹ̀ máa wọnú ara àwọn àjọ tó ń lò wọ́n máa wọnú ara ẹ̀ wọ́n lẹ̀ ní jáde ọ̀ní jáde ó máa di ẹ mọ́lẹ̀ síbi tó bá wà ẹni wú ẹ tó bá lóko wà <laughs> a máa pa àwọn àjọ nípa iná mọ́ takùnú yẹ tí ibi kú mu lọ ó jẹ̀mí yá ni gbogbo kíbi tó bá lóko kan wà ọlọ́run bá máa gbọ́n wa àbọ̀yá akọ́lọ̀ wọnú rẹ̀ pẹ̀lú yòǹdọ̀ ọlọ́run àwọn gan ò ní mọ́ bá wọn ṣe máa wànú rẹ̀ wọn ò dẹ̀ ní ra yọ jáde wọ́n ṣe gbogbo ètùtù ayé ò ní jáde kó nù rẹ̀ gbogbo ètùtù ayé kò ní jáde <laughs> wàá mọ̀ pé kùránì ní agbára ìwọ challenge kùránì tuntun wí tuntun wí tuntun sọ. bí gbogbo wa wá dìde ìjà tọ́ba làwọn fẹ́ jẹ ìjà báwọn jà tọ́ba pogun ẹjẹ́ àbáwọn jagun ẹjẹ́ àbáwọn jagun èyí tí wọ́n làwọn gbé dání kàtẹ́wàá mọ́ tó jura wọn lọ́mọ́ ẹ̀. láìláìlá Allah o tún challenge ìwọ o tó ìwọ tó challenge tó bá bí ẹni tuntun wí tuntun wí. bóyá kùránì ló ju fá lọ ni o ẹjẹ́ àjọ ẹjẹ́ àjọ káka. Ah! sọ̀rọ̀ pé o máa kó ìwọ ti tó challenge èmi lè challenge ẹ̀ báyìí tó máa bí ẹni tuntun wí. tó bá bí ẹni tó bá mọ̀ pé ó dẹ́ lójú pé ifá tó ń lò ó dẹ́ lójú tútù wí ò ní ṣe oríire tó bá tún wí kò ní dáa fún ẹ mo tó challenge fún ẹ sàn tútù wí tútù sọ jáde lẹ́nu pé yes tírẹ̀sì bá ń pa òkúta kò tọ́ sẹ́nu oníbàárà rú èèyàn jagajaga yìí tó bá bí ẹrẹ tútù wí tí ò bá rí bẹ́ẹ̀ kó pè mí lórí ọmọ àlè tútù wí. Tutu wí jáde tútù sọ jáde lẹ́nu pé bí akura ló jí fa lọ àbí kí ni kankan tútù challenge to throw yìí Tutu throw wa again Tutu wí. tí o bá ti pa àwọn lórí burúkú àfa tí wọ́n ń tán wọ́n ń bá yìí ni irú ìyẹ̀yìn ẹ̀yìn èèyàn tẹ́ ẹ̀ nítumọ̀ ìwọ àtàwọn olórí burúkú yín tí gbogbo ẹ̀ èyí tẹ̀ ní tùmọ̀ táyé yìí ò dá tí ìgbésí ayé yìí ò wùyàn yìí wà láìtàlá ẹ̀ ò lè dúró sẹ́gbẹ̀ẹ́ mi kí n kí n kí n dúró sẹ́gbẹ̀ẹ́ ìwọ ìdọ̀tí ìdọ̀tí èèyàn wà láì ò lè dúró sẹ́gbẹ̀ẹ́ mi kí n dúró pé yes o dúró ìwọlé lè mi lélẹ̀ mi ni màá gbógun gbógun kó mi òórùn ló jẹ́ ìdọ̀tí. wọ́n á sọ̀rọ̀ wọ́n á tó wọ́n á tó challenge bí a kò wá lò lágbára àwọn àfa olórí burúkú yẹn táyé wọn ní da àwọn náà àwọn náà fúru wọ olórí burúkú lọ́rọ̀ sọ àwọn àfa táyé wọn ti bàjẹ́ yẹn àwọn náà fúru wọ olórí burúkú wọn fún ẹ lọ́rọ̀ sọ ìwọ wo òtún challenge sí Kùránì. <laughs> bá fẹ́ throw challenge wọ́n true challenge sí to torí pé àwọn olórí burúkú kan táyé wọ́n ti bàjẹ́ tí àwọn yẹn ti dẹ́lẹ́bọ̀ wà ń rò pé ah Kúránì wọ́n yẹn ìgbà tí pé àwọn àfa àlọ́ wa bá iná wa ń sunkún wa bá yẹn pé ẹ ràn wá lọ́wọ́ ẹjọ́ o àwọn àfa wa ń sùjúdù fún àwọn ṣàtẹ̀ǹbọ̀ àfa ń sùjúdù fún àwọn wèrè wọ́n forí kanlẹ̀ fáwọn ṣáyìn ẹ̀ṣẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ jáde ẹ̀yin ò ṣe èèyàn jájá ti ẹ̀ ṣe ní sọ́rọ́ ẹ̀já ìlẹ́nu pẹ́tẹ́ pé àwọn àfa àti ẹ̀kẹ́ agbógbó ẹbọ nígbà pàfà ni wọ́n wọ́n jẹ́lẹ́bọ̀ irú wọ̀ yìí wá ń sọ̀rọ̀ jáde irú wọ̀ jágàjágà ìwọ̀ yìí irú wọ̀ yìí jágàjágà àtàbọ̀ gbé gbogbo ẹ̀yìn gbogbo ẹ̀yìn tẹ́jọ́ ń ṣe oníburúkú aláwo irú èèyàn ìdọ̀tí èèyàn yìí wá ń ṣe jágàjágà. <laughs> tẹ́ ẹ bá sa ogbó ogbó yín tẹ́ ẹ bá sa ogbó tẹ́ ní lé mi lórí ayé ogbó yín máa bàjẹ́ ni wẹ́n má ṣe fídíò ẹ̀ ní kọ́nà ṣe ń gbangba ẹ̀mí ti true challenge ṣe gbangba kí n rí true challenge kárì lóṣì sọ̀rọ̀ wẹ́rẹ́. ẹja bá ń fa tó bá dogun kó dogun lọ́tẹ̀ yìí ẹ má jà àgbà mọ́ ẹ wo ẹ̀yin bàbá eléyìí lákọ̀ọ́kọ́ mo sì tún bọ̀ lórí ọba ọ̀yọ́. tẹnu sọ̀hún jàre mi tẹ̀ fẹ́ gbọ́rọ̀ ẹ̀ mọ́ inú tẹ̀ bí mi sí ẹ̀ tí gbogbo yẹn bá tiẹ̀ ń sọ̀rọ̀ pa wọn ní nǹkan ṣe kí nìkan wà látara tóyìnbó bá sọ fún mi pé àwọn fẹ́ bá wa jà ẹ má bá wọn jà o má bá wọn jà o òyìnbó <laughs> ní bẹ́ẹ̀ lo oògùn tẹkinọ́lọ́jì náà máa lo á lè fi bá ẹja pa ẹ pa ẹ <laughs> ìyẹn sú ọ <laughs> ọ̀pọ̀ òyìnbó lè pè wọ́n níbọn èpè òyìnbó ọmọ ajá lóòjọ́ ọmọ ajá lẹ́sẹ̀kẹsẹ̀ tiẹ̀ ni. <laughs> ọlọ́gùn ọ̀ní kọ̀kọ̀ bọ̀ tí wọ́n ìbọn wà bọ́ǹbù dẹ̀ wà wọ́n á pa ẹ́ sìnsìn ó sú ọba jẹ ṣùgbọ́n ìtẹ́yìn náà ní ẹ̀ irọ́ àwọn àjọ̀nú ni n tó dẹ̀ máa lé wọn wà ní kùránì tó máa lé wọn òun lèmi ń sọ mi ní pé kí ní àjọ̀nú yíyan ò kì í ṣiṣẹ́ lára ẹlòmíì o ẹni tó bá dúró tọ́lọ́hún ọlọ́run kò ní í ṣe lára ẹ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa gbogbo yẹn dúró tọ́lọ́hún ẹ jẹ́ gbogbo aka àyà Kùránì kan abe gbogbo ẹ gbọ́ àyà kájọ kàkọ́ àyà Kùránì kan wà tọ́lọ́run ti sọ pé tó bá dó tọ́lọ́run wọn ní agbára wọn ní ká ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Kùránì ọlọ́run ní iná wulẹ̀ ìsàlàwù sultan alálẹ̀dínà àmọ̀nù wà láàárọ̀ bíi yàtàwà kàlùn ẹgbẹ́ ọlọ́run ọlọ́run ní iná wulẹ̀ sultan ọlọ́run ní èṣù àtàwọn kọ̀mpánìọ̀ ẹ̀ alálẹ́sìnà àmọ̀nù wọn ní agbára lórí àwọn onígbàgbọ́ òdodo wà láàárọ̀ bíi yẹtọ̀wàkàlùn tó ń gbàpọ̀ lọ́wọ́ ọba lólùtọ́jú àwọn o yẹtọ̀wàkàlùn àwọn agbára lọ́lọ́run ó tán ọlọ́ni èṣù tó ju olórí wọn gan kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kò lágbára kò lè ṣe kọ́kọ́ fún ẹ kò tó bẹ́ẹ̀ kájú ẹ bàbá. <laughs> kájú bamba bàbà <laughs> mo ní kájú ẹ̀ wa mi kaju kájú ẹ̀ bamba kájú ẹ̀ bàbà mo rí <laughs> sọ bẹ́ẹ̀ o ọlọ́run ní nà wúlé ìsàlàwù e, èṣù àtàwọn kọ̀mpánìọ̀ lori ododo, tani o. onígbàgbọ́ òdodo tó wá gbára lọ́lọ́run ó wá gbọ́ tọ́lọ́run wí ọlọ́run wá ní iná ọmọ sùlìtọ́nù ẹ̀rẹ́ ń tẹ̀sù lágbára lé lórí alálẹ̀ tí iná yẹta wà láwọn ọlọ́run wọlọ́run wọlọ́run wọlọ́run ọlọ́run ní iná ọmọ sùlìtọ́nù ẹ̀rẹ́ ń tẹ̀sù ní agbára lé lórí alálẹ̀ tí iná yẹta wà láwọn àwọn tó jẹ́ pé wọ́n ti wọ́n ti méṣù lọ́rẹ̀ẹ́ alẹ̀ tí iná yẹta wà lá àwọn tó pé wọ́n ti méṣù lọ́rẹ̀ẹ́ wọ́n kẹ́yìn sọ ọlọ́run wọn méṣù lọ́rẹ̀ẹ́ wọ́n ń bẹ́sù ṣe àwọn tó ń bẹ́sù sọ̀rẹ́ tó ti ṣe ṣùdọ̀rẹ́ wọn gbogbo tọ́lọ̀ ń bá lóhun ọ̀fẹ́ òun làwọn ń ṣe àwọn ti darapọ̀ mẹ́sù gbogbo tẹ́sù bá láìkì òun làwọn ń ṣe ọlọ́run wá ní wà láàárọ̀ bíi wọ́n jẹ́ ṣe mistake èèyàn kan ní kájú ẹ̀ bàbá you are welcome ẹ̀ <laughs> mo ní kájú ẹ̀ bàbá rè ọlọ́run nínú ọmọ sùlìtọ́nù ẹ̀rẹ́ ń tẹ́sùn balágbá lé lórí alálẹ́sí náà yẹtọ̀ wà lánàá àwọn tẹ́pọ́n ti kẹ̀yìn sọ́lọ́hún wọ́n ń bẹ́ sùsọ̀ rẹ̀ tó ń yapa ọlọ́run tẹ́pẹ́ ń tọ́lọ́run òfin náà ń ṣe. alálẹ́sí náà yẹtọ̀ wà lánàá àwọn tẹ́pẹ́ wọ́n kẹ̀yìn sọ́lọ́hún wọ́n wá ọlọ́run wá ní wàlẹ́dínà ubi mu ṣìrìkún àtàwọn táwọn náà ń ṣe bọ wọn fún ẹ lọ́ṣẹ́ àwúre òun wẹ̀ àlẹ́sìnà yàtà wà la ẹni tó ń ta tẹ́tẹ́ àlẹ́sìnà yàtà wà la ni ẹni tó ń ṣe ṣìnà àlẹ́sìnà yàtà wà la ni ẹni tó ń pọ̀ jogún ọmọ òrukàn àlẹ́sìnà yàtà wà la gbogbo tọ́lọ́run bá gbogbo gbogbo ọlọ́run tó gbé ejitanibu sábò alẹ́ máa bò ọlọ́run ejitanibu no no alábìlẹ̀ wíwẹ̀ ìtayà kùránì kan tọ́lọ́ sọ pé intẹ́jítẹ́nìbù kàbáyìrì mọ́ túnà áníwò yókà fẹ́rẹ́ ankom sẹ́yìn àti kom wọnà ní xeli kom módìkọ̀ lánkẹ́rì mọ́ bó ti àyà yẹn ti kó lágbára ọlọ́run sọ pé ẹ jìnnà sáwọn àwọn àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ bá lè jìnnà sáwọn àwọn ẹ̀ṣẹ̀ kàbáyìrì mìíràn lè ismi òun lànà bí mọ́mọ́ fi ń sọ nú àdìsí kan nínú tíra kan tíra ẹ̀ wọ́n pè ní alkabairi ó wà ńbẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ànábi wa ń sọnù tíra yẹn pé ejitari ibu sabuwa alimabu court ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje ànábi ka gbogbo ẹ̀ irú àwọn gbogbo àwọn nǹkan tọ́lọ́run ṣe léèwọ̀ yẹn gbogbo ohun tọ́lọ́run ṣe léèwọ̀ yẹn tó bá ti jìnnà sí ò sínú àwọn ẹni tí ó ṣorí burúkú tẹ́sùmọ́ alágbára lé lórí tó bá ti jìnnà sí o ó ti jìnnà sí pé ọlọ́run sọ pé òun ò fẹ́ ó ti jìnnà sí kò ní lágbára lórí ẹ̀ o get me ok ọlọ́run ní nínú ọmọ sùlù tọ́nu ẹ̀rẹ́ ní tẹ́sùmọ́ alágbára lé lórí alẹ́zínà yẹ́ta wà lá alẹ́zínà yẹ́ta wà lá àwọn tí wọ́n ti kẹ̀yìn sí ọlọ́run gbogbo tọ́lọ́run bá ṣe léwọ̀ òun náà ń ṣe ọlọ́run wálé wà lẹ́zínà òun bìí mo ṣìrìkù àtàwọn táwọn náà ń ṣe ṣíríkù tó wẹ̀ṣẹ̀ àwúre tó bá sàṣì ó máa ràn ẹ tó wẹ̀ṣẹ̀ tajà tó bá sàṣì ó máa ràn ẹ òun náà ń lo àgbélépọ̀tà tó bá sàṣẹ ó máa ràn ẹ́ wọ́n náà wọ́n náà ń gba ọ̀tún ó ń gba ogbó nǹkan tó tó lọ́n ṣe léèwọ̀ wọ́n náà ń lò ó wọ́n náà wẹ́sẹ̀ awúrẹ́ òun wẹ́sẹ̀ tájà òun ṣe gbogbo tó bá sàṣẹ ó máa ràn ẹ́ èmi rè o lè rí gbẹ́rẹ́ ẹyọkan gbẹ́rẹ́ ẹyọkan gbẹ́rẹ́ yín ò sí lára mi gbẹ́rẹ́ yín kò sí lára mi ò gbọ́ gbẹ́rẹ́ yín lásán kò sí inú àmì òní ká tó wá sọ gbẹ́rẹ́ gbẹ́rẹ́ kí n lọ àgbélépọ̀tà àgbélé ṣe kí ni àwọn wèrè tẹ máa ń já gbogbo gbẹ́rẹ́ sí gbogbo ara kò sílẹ̀ yọ kan kò sílẹ̀ àmì gbẹ́rẹ́ yọ kan kò sílẹ̀ àmì ẹyọ kan ókè <laughs> o káṣẹ̀ gbà pé èèyàn ti wá sí gbẹ́rẹ́ sí gbogbo ara tó bá ti wá tó bá ti wá bẹ ọlọ́run tó gbogbo ẹ gbogbo àwọn àjọ̀nú tó tí wọ́n pèsè ẹ lára tiẹ̀ pé o sí gbẹ́rẹ́ gbẹ́rẹ́ kinní kan gbẹ́rẹ́ kinní kan wọ́n àjọ̀nú ẹ̀ ti sá lọ tó bá ti kakùrù sí gbogbo gbà gbogbo àwọn kìnìyẹ máa bàjẹ́ o ti ṣọ́ọ̀jù ó máa bàjẹ́ ok èmi ò wá lò mọ́ ìwọ náà lò mọ́ o ti dẹni ọlọ́run tó o bá ti lo gbogbo àwọn wèrè yẹn mọ́ o sínú àwọn wàlẹ́tí náà ó bí í mo ṣìrì kúrù o sínú àwọn ẹni tí ẹ pọ́ lọ́wọ́ bá ń sọ pé ó ń ṣẹ bọ́ o sì mẹ́ àwọn ẹni tó bá wá ń lo kìnìyẹn èṣù máa lágbára lé wọn lórí tó bá ti ń wẹṣẹ àwúre ń wẹṣẹ tájà òun ló àgbélépọ̀ ta afa, ah, ah, ah. mi ò bá tẹ́nibọ̀dì jẹ́ ṣe bí kọjá mi bá lè ta ni ẹlẹ́bọ ni ẹ ẹlẹ́bọ òun wẹ́ṣẹ̀ tajà ẹlẹ́bọ ni ẹ ẹ àfà kí wàá ni máa ṣe tọ́jà mi àfi máa ta ó easy <laughs> kí ló máa ṣe lọ́jọ́ máa lọ́ máa ṣàkùnrin sí lọ́pọ̀lọpọ̀ máa fi bẹ́ lọ́hùn ṣáà jókòó síbi bísíǹsì ẹ̀ máa kà máa bẹ́ lọ́hùn máa fi pákàkùnrin sí ṣáà síbi business ẹ̀ business ẹ̀ dọ́ọ̀lù ọjà ọ̀yá àṣàkùnrin sí òsibẹ̀ ọlọ́run á dá ẹ lóhùn padà á padà dá ẹ lóhùn ó lè bọ́ sí táìmù gbà mí jẹ́ pọ́lọ́ pé mo fẹ́ fún ẹ ro bí aṣọ ohun ọlọ́run bẹ́ẹ̀ ni pé mo ṣàfẹ́ mo ṣàfẹ́ mo mí ẹ nì ọlọ́run ọmọ àwọn ọlọ́run gbà mí á mí ẹ wò wàá dá bísẹ̀nsì lẹ̀ àbí wàá máa ṣe bísẹ̀nsì ọlọ́kọ̀ọ́sẹ̀ akọ̀ dìẹ̀mú pé ìwọ ó yà mọ̀ dìẹ̀mú bísíǹsì ẹ̀yẹ o yà kò ní grow wá di ẹ̀mú tó bá wá dúró tó ń ké ọlọ́run báyìí báyìí báyìí ṣáà máa sunkún sí lọ́rùn ọlọ́run àwà jẹ́ wá fún ẹ jẹ́ ń já ẹ sí nǹkankan ah! jẹ́ ń já ẹ sí ṣé tọ́lọ́run bá fún ẹ ro tó bá ń fún ẹ lọ́wọ́ wọ́n wá dojú kọ ọlọ́pẹ́ wọ ọlọ́run ó dẹ̀ mọ̀ ah! ọlọ́run máa nífẹ̀ẹ́ ti fẹ́ kọ́ ẹ yìí o ó nífẹ̀ẹ́ kìnìyàn púpọ̀ má lówó lówó o máa jẹ lọ láti bẹ̀ wàláì fi gbà nǹkan lọ́wọ́ olúwa má fi bèrè nǹkan lọ́wọ́ ọlọ́mọdé lóhùn tó bá ti tílẹ̀ bá lé tán tó bá wà bẹ lọ́wọ́ pé wà kú wọn nìkan kò ń ṣe pé ọlá wọn o yẹn kọ́ dá wà pẹ̀lú ọlọ́run bí àbí tó ti ń bẹ lọ́run nù yàrá ẹ̀ lórí sujud òwá wà ń bẹ pé wọ́n lọ́hùn pẹ̀lú ẹkún pé wọ́n lọ́hùn so fẹ́ lé mi lọ bá àwọn ẹlẹ́bọ yìí ni má lé mi lọ bá wọn mo ti jáwọ́ kúrò ní gbogbo kìíní ìwọ lọ́hùn mọ̀ mí ó mọ̀ mí tí n bá jáwọ́ má ṣàánú mi ọlọ́hun má ṣàánú mi ó mọ̀ pé mo ti jáwọ́ ó mọ̀ mí o mọ̀ ọkàn mi ọlọ́hun wọ́n láà pé mi ò ṣe gbogbo kìíní ìmọ̀ ọlọ́hun gbàdúrà mi ọlọ́hun má dojú tì mí ìwọ ọlọ́hun ló ń mì mí wò ó ń mì mí wò ó ń mì ó ń mọ̀ mọ̀ mì mí wò lọ́wọ́ yìí lọ́wọ́ ni ìwọ ló ń mì mí báyìí lọ́wọ́ yìí ọlọ́hun ìwọ gangan ló mímí mo ń rí pòwọ́ ló mímí gbogbo àwọn tó náà wọ́n ń sàṣemí gbogbo nǹkan kí bísíǹsì mi máa grow àwọn kọ́ ìwọ ọlọ́run gangan ìwọ ló ń ṣe mí ìwọ gangan ni ọlọ́run kò sálágbára kankan ìwọ ni ìwọ ọlọ́run ló ń ṣe mí lọ́wọ́ yìí gbogbo tó náà wọ́n mi ẹ̀rọ ni ìwọ ọlọ́run gangan gangan gangan ló ń ṣe kíní fún mi ọlọ́run ìwọ ló jẹ́ kí gbogbo nǹkan mi kó lọ bá ìwọ ọlọ́run jọ a máa ké kí ni mo ṣe fún ẹjọ́ wọ ọlọ́run ló fún mi ro báyìí bẹ́ẹ̀ lọ́n bẹ́ẹ̀ tó bá wà ń bẹ ọlọ́run tó ń sunkún bẹ́ẹ̀ pé wọ ọlọ́run ṣe báyìí fún mi jọ má pariwo tí ọlọ́run ní ìdíwọ́ rábà kún tàdọ́rù wà kó fòyà tán ọlọ́run wá ní iná wúláyò ìbùlì mú tẹ̀dí náà ọlọ́run òun ò nífẹ̀ẹ́ sáwọn ẹni tó máa ń kọjá ẹnu àlà tá a máa pariwo gbòò ká ní ọlọ́run mi o àwa ké tatata olórí burúkú ni wọ́n iná òun láhùn ìbùmùtẹ̀dínà orí àáfàá yẹn tí mo gbé wá níbi ìjẹta ó wá ń pariwo ó ń ké gbòò ó ní wọ́lọ́wọ́ ṣe báyìí ó ń mm, mm, mm. irọ́ iná la ribul muhtadin ọlọ́run náà ò nífẹ̀ẹ́ sáwọn ẹni tó máa ń kọjá ẹnu àlà pé òun ọlọ́run ọba jẹ́jẹ́ haufan wà tọmọ àrùn pé ọlọ́run ọba jẹ́jẹ́ pẹ̀lú bẹ̀rù kó dẹ̀ farabalẹ̀ wá ọlọ́run wá bẹ ọlọ́run bẹ́ẹ̀ kó ní wọ́n ọlọ́run jọ ṣé kí ni fún mi ọlọ́run ah ẹ̀yin màláìka ọkùnrin yìí ó dà pé ó mọ̀ wá láwa o ó mọ̀ páwa ọlọ́run là ń mi òun lọ́wọ́ ó mọ̀ ó ti mọ̀ ó ti mọ̀ ó ti mọ̀ ó ti mọ̀ páwa ni ó mọ̀ páwa ọlọ́run là ń mi òun lọ́wọ́ tó gbọ́ bá yẹn ń sọ ọkùnrin pé òun tán lọ́hùn o má tán lọ́hùn gbà yẹn o tó bá lọ́wọ́ bàbá lọ kákan lọ àníkọ́ ọlọ́run ha kíní kan wá bẹ́ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ lọ bá ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé òun rí báyìí ẹjọ́ gbọ́ra yín ó ń gbọ́ ẹ gbogbo tó ń sọ yẹn ọlọ́run gbọ́ márùn àfáàsì ìwọ gangan ni kò sọ fún fúnra ẹ ọdẹ wèrè wo lọ́dọ̀ lọ sí ó ti sùn ó ti agbowó lọ́wọ́ ẹ kò ní jíṣẹ́ fún ọlọ́run ó ń gan ẹnu ọ̀tọ́rọ̀ wájú ọlọ́run onírọ̀ onírọ̀ oníjìbìtì ó lè ẹ máa sọ pé ìwọ ń lọ́hùn ẹ́ connect papọ̀ mọ́ súnmọ́ ó máa bá ìwọ ṣe bẹ́ẹ̀ wàá rí ìyípadà gbèsè ayé ẹ̀ márùn afa kò lè jíṣẹ́ fún àfàyàn kò lè ní kò ní jíṣẹ́ ó lè kò lè ẹnu ẹ̀ tọrọ wájú ọlọ́run àfàtò lọ bá ẹnu góńgóń kò tọrọ ẹnu tọrọ wájú ọlọ́run ìwọ ni kò sọ fún fúnra ẹ̀ ọlọ́run á gbọ́ ọlọ́run ah, ẹ̀ màláìkà mi lágbájá yìí máa ń ṣe ah, ah, ó ń bẹ̀ wá àmọ̀dáká náà ẹ̀ ó gbàgbọ́ ó ti jáwọ́ gbogbo lọ́hùn ṣe fún àwọn náà tó máa ṣàdúrà fún ẹ tó bá fẹ́ parí ẹ̀ tán tó bá máa wá ṣe tó bá ṣe ń ṣe tán bó ń bẹ lóhùn tán bẹ́ẹ̀ tó bá máa wá ṣàṣàlátù lọ́pọ̀lọpọ̀ fánàbì sallallahu alaihi wasallam àlùbáríkà rẹ̀ máa máa lékún àlùbáríkà ẹ̀ àṣàlátù táwọn ọmọ gbélẹ̀ ni o kò ń ṣe táwọn bàbá gbélẹ̀ o má ṣe àṣàlátù olórí burúkú wèrè kankan o má ṣe sàlátì lè fa tí o kò ní gbà o àsàlátù èṣù èṣù ti mọ̀ pé àṣà ìtọ́n ó ti rí pé ah tẹ bá ń ṣe ìtọ́lọ́wọ́n bá gbé fáná táwọn mọ́mọ́ ń ṣe yẹn gbogbo ń tẹ́ ń fẹ́ ẹ máa máa rí ó wá mọ̀ọ́mọ̀ ó wá gbé pàǹdà ó gbélé yín lọ́wọ́ ó gbọ́ ọ̀ríjìnà kó lọ́wọ́ yìí wàláyé tẹ́ èṣù nìyẹn bó ṣe rí gangan nìyẹn tó bá mọ̀ bọ́ ti wéré ní ẹ̀ ò gbọ́yé mo yẹ sọ́ọ̀sì wàá tún máa rò pé ẹ̀ ṣé sàlákìrì fàá tí ò wá olórí burúkú ni ẹni òfò ni ẹni àdánù ayé ò ní dá ìyẹn lẹ bọ tẹ ń bá yàwọn èèyàn jẹ àfẹ lẹ bọ yìí tànà bí wọn mọ gbélé gangan ni kò ṣe ń tiwọ má dà lóhùn má dà wọn wẹ àfáàyẹ lówó o má jẹ kó dènà ẹ o yìí tànà bí wọn mọ gbélé gangan ni kò ṣe ìyẹn gangan kó a máa fi bẹ lọ́wọ́ a máa ṣàṣàlátù náà sí lọ́pọ̀lọpọ̀ máa bẹ Ọlọ́run kó a máa ṣàṣàlátù wàá rí nǹkan tó máa wàá rí ìyípadà ń gbèsè ayé ẹ wàláyìí súnmọ̀bìlá súnmọ̀bì mo fi ọlọ́wọ́n ọba dẹ́dà búra tí tí bá broke tí bá broke pé mo broke lọ́jọ́ kan pé àkóso ah, ọlọ́wọ́ mi lé ní láàárọ̀ ah mo dẹ̀ nídìí owó mo wá ah kí n tó ṣe àsàlátù tí bá ṣe àsàlátù fáwọn ọmọ ọmọ àpẹẹrẹ àárọ̀ níjọ́ yẹn ilẹ̀ ọjọ́ yẹn ò ní ṣú máa gbọ́ pé kọ̀nfàmù tó kọ̀nfàmù gidi ni o tí ò ṣòwò kékeré tí bá ní mo broke pé kò sówó lọ́wọ́ mi tí bá bẹ ọlọ́run tí mo tí mo bẹ ọlọ́run tó tí mo wá fa sàlátù àsàlátù alọ́mọmọ gbélé ẹni sọ̀látù Ibrahim yà ni o sọ̀látù Ibrahim yà ni mo sọ fẹ́ mo wá sàlátù fàlọ́mọmọ kílẹ̀ ọjọ́ yẹn tó sú máa gbowó ńlá. ó lè jẹ́ bísíǹsì mi ti fẹ́ ọjà mi ti fẹ́ ta èèyàn kọ́kọ́ máa délé pé mi pé àfà ẹ̀ ṣe bí you say okay how many ton dey there i get i get twenty ton i get ten ton i get five ton i dey come wọ́n lè wá kó wọ́n lè sanwó fún mi màá wá gbowó lé <laughs> màá wá gbà lé ó lè jẹ́ pé ah oh here you get only trainers all the shoes i want all wọ́n lè wá kó gbé. ó dẹ̀ lè jẹ́ nǹkan míì náà máa pè mí fún tí ò ń ṣe lórí yẹn so ẹ má jẹ́ káwọn àfa kankan kọ́ dúdú ojú yín àwọn àfa yẹn lọ fúnra àwọn olórí burúkú yìí wàláyé àwọn náà fúnra àwọn olórí burúkú tó wà nítumọ̀ yìí náà fún wọn chance eléyìí tó ń gbégbèsè ayé àtijọ́ yìí wo bó ṣe pọ́n tó bá bí ìyálá ya ẹ̀ yálá ya ẹ̀ mo tó challenge sí tó bá bí ìyálá ya ẹ̀ rè tútù tútù repeat mo tó challenge sí ìyálá ya ẹ̀ àtàwọn ogbà àwọn wèrè yín tẹ́jọ́ ń ṣẹ́ bọ́ mo tó challenge sí ìyálá ya ẹ̀. tòótọ́ ni mo sọ omi ò joke ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ má jàkà gbọ́rọ̀ wèrè yìí mọ́ olórí bu ni àti mo ti throw challenges tó bá dá lójú pé ohun táwọn gbé dání yẹn ó confam tó bá dá lójú pé ó confam ó tú ọ ó kó exercise energy wọn kó dún agbára yẹn wò káwárì but o máa ṣe fídíò ni má lọ ṣe má lọ ṣe lẹ́yìn o tó bá ṣe lẹ́yìn mi ò gbà ẹ gbọ́ wàá ṣe fídíò wàá tó challenge èmi ti challenge ẹ gbàgbà sìn ìwà yẹn náà ìfẹ́ lọ lọrin má ti lọ lọrin kọ́kọ́ wá èmi gángan ti tó. bí mo yẹ kéré tó bí ọmọ onúgún yìí ọmọ bàbá wa lọrin ọmọ bàbá kí ẹ ọmọ bá a lọrin ni mí èmi nìkan ti tó fún yín. ṣé o ti gbọ́ bí mo ṣe kéré tó yìí ni mo sọ fún ẹ wò hmm. bí mo ṣe kéré tó yìí ṣé gbọ́. mo tú challenge fún ẹ tó bá dẹ lójú pé yes oní confam tó ń jẹ tó ní confam tó ń jẹ dáadáa jẹ́ pé àwọn àjọ̀nú ẹ̀ lè gbéra <laughs> àbọ̀mọ̀pọ̀ tọ́lọ́run bá bá yọ̀ǹda ni tọ́lọ́run bá yọ̀ǹda ọ tóbi àwọn àjọ̀nú ẹ̀ ò tóbi ó mọ̀ máa fẹ́ láyà kùránì kan tún gbọ́ wá tún gbọ́ àbọ̀mọ̀ pé tọ́lọ́run bá bá yọ̀ǹda ni káwọn àjọ̀nú ẹ̀ lè gbéra tọ́lọ́wọ̀n bá yọ̀ǹda fún ọmọ tó bẹ̀ wọn nílé ìgbéra gbogbo dẹ́mọ̀ ẹ̀ nà láì ọlọ́run ní yá máa ṣáràlì jíní wàlì ínsì ìní ìsítàtọ̀ tó antanfosu mini akitọ́rì ìsàmọ́wàtì wàlẹ̀ àrèdì ọlọ́run ní fáńfùsù látàǹfùsù náà ìlàbìsùlẹ̀tọ̀ àbọ̀mọ̀ ọlọ́ni yá máa ṣáràlì jíní ìwàlì ìǹsì ọlọ́ni gbogbo ẹ̀yin àjọ̀nú o gbogbo àwọn àjọ̀nú o gbogbo ẹ̀yin àjọ̀nú wàlì ìǹsì àtẹ̀yìn èèyàn ìnísítà tọ́tún ẹni tó bá léte ìnísítà tọ́tún antanfu súnmínà kìtọ́rì ìsàmọ́ wá ti wàlà áàdì ọlọ́ni ẹni tó bá léte láti máa fònú òfurufú sánmọ̀ tó bá lé tó bá yẹ ní nǹkan tó yẹ kó ní super ẹ o ní àwọn agbára kan tó epo lè fi fò láti lọ ṣe nǹkan kan mínà àkìtọ́rì ìsàmọ́ wà nínú òfurufú sánmọ̀ wà árídì àti láti máa fi rìn nílẹ̀ pé àbẹ̀ lọ ṣe kíní kan fún ọlọ́run ní fáǹfù sùúhù ọlọ́run ní ẹ̀dọ́wò ẹ̀fò ẹ̀rìn ọlọ́run wá ní látàǹfù sùúhù náà ìlà àbísọ̀lẹ̀tọ̀ ọlọ́run ní ẹ̀ lè ṣe o àfi tó wọn ọlọ́run bàbá yọ̀ǹda tọ́lọ̀ ò bá yọ̀ǹda fún yín tí ẹ̀ dán kárí ẹ má jẹ́ àgbà kọ́ọ̀lù ẹ má jẹ́ àgbà kọ́ọ̀lù gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè sí orí fóònù yìí àwọn kọ́ọ̀sì tó ti pẹ́ tó ti pẹ́ mo ti gba kọ́ọ̀sì pẹ́ ẹ má jẹ́ àgbà kọ́ọ̀lù alẹ́ yìí ẹ jọ torí tọ́lọ́ ọlọ́run látàǹfùsúnà ìlàbísùlítọ́ọ̀nù látàǹfùsùn illa sultan ẹ tó bẹ́ẹ̀ la tanfusuna sultan ẹ lágbára kọ́kọ́ o dẹ́mọ́ lẹ́ ń dẹ́mọ́ so mr were mo ti throw challenge sí ẹ o babaláwo mo ti throw challenge sí ẹ were ara ẹ mo throw challenge sí ẹ tó bá dẹ lójú pé o ní nǹkan tó confam tó o bá dánwò ní ṣe oríire ní dáa fún ẹ <laughs> sọpọ́ Saheed Shittu o kí wọ́n má gàdá gòdò kẹ tì mí pa tí bá ti ṣe program pé Saheed Shittu o akaramọléje akaramọléje ọmọ àrùnmílà ló ń jẹ́ láìsí ilẹ̀ parumọ́ láìsí òtíde <laughs> kó wá ti pa <laughs> wàá mọ̀ pé àwọn kan wà ọlọ́run dá wọn bí ìjì ìjì ni wọ́n ìjẹ ọmọ àforújà òyìnbó <laughs> òru ni mo fi ń bọ́ǹbù yín gbogbo agbára yín kò dùn òru ọ̀lẹ́ máa ti pé ah, ọmọ òru là ń ṣe kà tí ọkọ̀ bá ṣe lọ́sàn kò lè fara rẹ lọ òru yẹn ni kẹdùn òru làwà báyìí àjì làwà báyìí àjì àjì tí ẹ pé ẹ kò kó gbogbo àwọn ogun yín bọ́ táwọn rúmọlẹ̀ rúmọlẹ̀ ẹ̀yin rúmọlẹ̀ kí ni ah gbogbo ẹ̀yin yàrá yín bàbá wa àwọn rúmọlẹ̀ ti wọnú stúdíò mi báyìí o àwọn rúmọlẹ̀ ti dé mi àrùn sáyẹ́dì sí tù kí ló dé sáyẹ́dì sí tù ẹni pé ah ìjọ tó lọ́pàá bèbà wọ́n lùmọ́lá wọ́n lùmọ́lá ti dénú bíbẹ̀ irúmọlẹ̀ kọ́ irúmọsẹ̀ ni kí wọ́n máa sọ gbogbo ẹ̀ ẹ̀yin bàbá ẹ̀ bàbá ẹ̀ bá mi bí àwọn lùmọ́lá ti wá ní bíbá yóò yé àwọn lùmọ́lá ti dé irúmọlẹ̀ olóṣìyà láyà yín wèrè wọlé ń pè orí yín burú babaláwo kó lẹ́gbẹ̀ẹ́ mi wèrè ní dáfọ́ ẹ̀kọ́ ní dáfọ́ àwọn irúmọlẹ̀ wèrè tẹ́ ń pè pa wọn rúmọ lẹ pa wọn pé gbogbo wọn pé Saheed Shittu ó yá ẹ jẹ́ ká mú ẹ jẹ́ àdé mọ́lẹ̀ kò ní dáfẹ́ kò ní dáfẹ́ àwọn rúmọ lẹ tẹ́ ń pè àyá <laughs> Kùránì kan tún wà tọ́lá sọ pé innal ladhina tad'una min dunillahi àbá ah, ti bá rántí àyá yẹn tọ́lá sọ pé gbogbo àwọn wèrè tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run la yakhluqu subaban ọlọ́run sọ pé wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè dá eṣinṣin ọlọ́run gbogbo àwọn orúmọlẹ̀ wèrè tẹ́ ń pè yẹn wọn ò lè dá eṣinṣin eṣinṣin lásán wọn ò lè dá <laughs> challenge olùkú challenge wọn náà wo challenge lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ pé gbogbo àwọn wèrè tẹ́ ń pè tẹ́ ń bọ̀ tẹ́ ń gbà àwọn wèrè tẹ́ máa ń pè irúmọlẹ̀ yìí ọlọ́run ni wọn ò lè dá eṣinṣin falan láyẹ̀ kúlùkù ṣùgbọ́n ẹ̀bẹ̀ wọ́n lè dé ṣinṣinṣin lásán wọ́n lè dá káti ẹ̀rí gbogbo táwọn ẹ̀yìn rúmọlẹ̀ yìí lè dá wọ́n ti dá nǹkan kárí. ọlọ́mọṣẹ́ ṣàánú wájàre ọlọ́mọṣẹ́ yọ̀ọ́nù sọ mo ti tún challenge fún ẹ o tó bá bí alájà èrè tún challenge Kùránì pé a ah, kẹwàá gbèsè gbé ara ọ̀ka wo tó bó ṣe lágbára a ah, sọ bẹ́ẹ̀ mọ́ a sọ bẹ́ẹ̀ mọ́ n tó sọ yẹn má tó tún sọ mọ́ má tó tún sọ mọ́ gbé kura ní sẹ́gbẹ́ wèrè yín àwọn àfáàtọ̀ wa ba yín náà kó yẹpẹrẹ bá kura ni kura ní òṣèlú yẹpẹrẹ àwọn àfáàtọ̀ wa ń bá wọn bàbá alájà yín àwọn lẹ́ni yẹpẹrẹ kura ní wàá wà nù jẹ pé wàá wò pé ah ẹ ẹ jẹ́ ká ṣe kinní kan kura ni. má ṣe bẹ́ẹ̀ mọ́ o babaláwo má tún ṣe bẹ́ẹ̀ mọ́ o pẹ̀lú ìsìláàmù má ṣe bẹ́ẹ̀ mọ́ o wọ́n nì ní fún ẹ bó ṣe wà yẹn tó bá bí yálà ya ẹ yálà ya ẹ pẹ̀lú àwọn tó kù ẹgbẹ́ mọ̀ ń tó ìtàn mọ̀ ń pòkì ẹni mo mọ̀ mọ̀ ń pòkì ẹni o tó bá bí yálà ya ẹ pẹ̀lú gbogbo àwọn wèrè rúmọlẹ̀ wèrè yẹn àtàwọn wèrè jẹjọ́ ń ṣe mí tì yín tó bá bí rè ẹ ṣe fídíò papọ̀ ìwọ ni kọ́kọ́ gbogbo yín pọ̀ kẹ́ ṣe fídíò wàá rí tó máa ṣẹlẹ̀ sí gbogbo yín èmi ò sínú àwọn àfa àwèrè tẹ lọ tó máa ń gbọṣẹ lọ́wọ́ yẹn mi ò ń wọ ẹṣẹ mi ò ń ṣe kankan mi ò ní wo tó bá dénú lé mi ò lè rí ká lẹ́yìn kíni kókó dámọ̀ <laughs> àbí káfí náà àbí kílẹ̀ ń pè paracetamol paracetamol mo fẹ́ darúkọ <laughs> lẹ́yìn paracetamol ó tán paracetamol nìkan mo nílé tó láwọn ọmọ mi lé tó bóyá adáàdì orí àwọn kíni kan ọgbẹ́ ìlọlù paracetamol fi mi lẹ̀. <laughs> o ò lè bá ju bẹ́ẹ̀ lọ nínú ilé mi kò kọ̀ǹkọ̀ táwọn ọmọ mi fi wẹ̀ ẹni kọ̀ǹkọ̀ tí bá ti rí èmi ṣàǹfẹ́ ní ti wẹ̀ lọ́n tèmi ni mi ò náṣẹ́ kọ̀ọ̀kan ju ṣàǹpù táwọn ọmọ fi ń wẹ̀ ṣàǹpù tó máa fi ń àbẹ̀ ọṣẹ oní liquid soap tó bá ti gbé èmi náà fi ń wẹ̀ tó fi ń wẹ̀ lèmi náà fi ń wẹ̀ mi ní special kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mi ní special para <laughs> n ti bá ti rí pé àwọn ọmọ mi ń lo mi náà gbé èmi fi ń wẹ̀ mo fi ń para lọ́n tèmi mo ń ṣe tèmi lọ́ nìyẹn mi ò ní kan pa ọ̀sẹ̀ tèmi lélẹ́yìí kankan tèmi lélẹ́yìí o kankan anything tí bá ti rí pé wo mo wọ bẹ ẹni kankan tí bá ti rí mi ń wẹ̀ lọ́n tèmi nìyẹn kí sáà ti wẹ̀ kí n get out wàláì mi ò ní special kankan ní special àkọ́kọ́ tèmi lélẹ́yìí o anybody gbọ́dọ̀ fi wẹ̀ o tó láì sìkì tèmi o àbí kí ni irọ́ ni tí ọmọ mi fi wẹ̀ ni mo fi wẹ̀ tí bá ti mú mo fi wẹ̀ lọ́nà mo fi wẹ̀ lọ́nà ẹ̀ ń tẹ̀mí hmm. wàhálà tiẹ̀ ní kí sáà ti wẹ̀ kára mi mọ́ ni mi ò nọṣẹ àwúrè mi ò ní nǹkan tí mo fi ń so gbogbo ohun tó bá fẹ́ sà yẹn irọ́ ni irọ́ òun ni mo lè challenge gbogbo àwọn àjọ ní pé irọ́ ni ọ̀ tó bẹ́ẹ̀ òru láwa yìí ẹni tó nǹkan wò òru òru lẹ́nu máa ń lo agbára yín àbẹ́ ẹ̀ ti ní ìtẹ́ ti ṣe sílẹ̀ ńlẹ̀ ni ẹ̀ ní ìtẹ́ sílẹ̀ ńlẹ̀ ẹ̀ láwọn àgàlagòrò tẹ nínú ńlẹ̀ ẹ̀yin aláwo gbogbo ẹ̀ aláwo Nàìjíríà ẹ̀ ní àgàlagòrò ẹ̀ tí ìkẹyàn bíi tíyàn bíi twenty tó bá ti àgàlagòrò ẹ kíkan dáhùn gbogbo yẹn pẹ̀lú ayín lóore ẹ pẹ̀lú ayín lóore Saheed Shittu mo ń jẹ Síkírọ̀ lórúkọ ọmọ mi mi ń jẹ sikira Síkírà tó yẹ kó rè Síkírọ̀ pé Síkírà ló ń jẹ ọmọ mi mi ń jẹ Ádámù lórúkọ dáàdì mi ń jẹ ẹ sórí àgàlagòrò ẹ kó wá ti pa <laughs> kí wá kí wá bí mo yẹ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ kí wá. kí wá ní pé mi ò lè sọ̀rọ̀ mọ́ kí wá ní pé ọ̀rọ̀ ò jáde mọ́ kò jáde mọ́ <laughs> pé ọ̀rọ̀ ò jáde mọ́ lẹ́nu mi ò ẹnu mi <coughs> kọ́ni sáyẹ́nì ṣe kí ló ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ló ń pọ̀ yìí sáyẹ́nì ṣe tún pẹ̀jẹ̀ <coughs> ẹ̀jẹ̀ wá ń jáde. ẹ̀jẹ̀ ló wá ń jáde yìí ha Saheed Shittu lórí program ẹ jẹ́ ká sáré lọ gbogbo ẹ̀yẹ yàn ọlọ́njà aṣoríire gbogbo ẹ̀bọ̀dé wá ń sáré káàkiri pé Saheed Shittu lórí program wọn ń pẹ̀jẹ̀ ẹgbẹ́ ẹ̀rọ máa pẹ́ àwọn Yorùbá ní nǹkan àwọn Yorùbá wọ́n ní nǹkan lọ́wọ́ orí program yẹn ló wà lọ́n ti ti pa tìrangarago ló pẹ̀jẹ̀ lórí program ń sìn ni ẹni kẹta ló ń jẹun tájà ń dúró wọ́n ní ah, àwọn yorùbá ní agbára eh, agbára lẹ yorùbá wọ́n lò ó fún ẹ lò ó fún mi kárí ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí ẹ má jẹ́ lọ ẹ má jẹ́ kí tí lọ ẹ lò ó fún mi kárí ẹ má ní ah <laughs> ọmọkùnrin ò tí dùn ọkọ hmm, má ṣe bẹ́ẹ̀ ẹ sáǹpù mi kárí kẹsì ẹ pa mí lẹ́nu mọ́ <laughs> mi ò kó fọ́nbù èmi ò èmi onígbàgbọ́ but nǹkan kan wà ní kùránì tó tó tó ní agbára tó fi mi lọ́kàn balẹ̀ òun nìkan ni ọlọ́run kí ni yẹn nìkan àyà yẹn nìkan ó tó mi òun nìkan mo fi ń jago àyà kurani, yẹn àyà tá a kùrì sí yìí yẹn nìkan ni mo fi ń jago mi nìkan mi ò wàláì mi nìkan mi mo fi ọlọ́run ọba dẹ́dà búra tí n bá ní nǹkan mi tí mo gbọ́kàn lé lẹ́yìn ọlọ́run àbí mo lo nǹkan mi lẹ́yìn kùránì pé àyà tá a kùrì sí yìí mo fi ṣe protection tí bá ní kọ́lọ̀ má yọnu sí mi mọ́ ọlọ́run mi ò ní ju bẹ́ẹ̀ lọ ó ní agbára débi pé ọ̀n bí àṣà ìtọ́n ọ̀n bire ọlọ́run kò ní dúró bí tẹ bá wà máa sá lọ́pọ̀lọpọ̀ máa fi bẹ̀ lọ́hùn ọlọ́run máa gbàdúrà ẹ̀ kọ́ta pọ̀ kọ́ pọ̀ káàkiri wọ́n máa fẹ̀yìn gbogbo wọ́n máa lulẹ̀ ni bí isn't life so ẹ̀yin yàwó ẹ̀yin bàbá wa ẹ já ojú ètò dé kí gbogbo wa pàdé ní ọ̀la àti true challenge báyìí tó bá béèrè kó kó jáde kó wá ṣe ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀bá ti true challenge sí báyìí kóun náà wá bẹ́ bọ́ta kó bẹ́ bọ́ta kó ṣe ẹ̀wọ̀n ẹ̀wọ̀n. kó ṣe yamayama <laughs> ṣe ti gbọ́. <laughs> kọlọ́n máṣá ìṣíjú àná òbò wa ọlọ́n máṣá ìyọrùn sí wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ masha ìjọ yọrùn sí dáadáa ọlá aláhàúlà wàlá ilà abilà ilà àlè ilà azim akí gbogbo ẹbọ ni dáadáa o gbogbo ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa ẹ jẹ́ àpọ̀jù ètò dé àti tó challenge tó bá tó bẹ̀ <laughs> kó bẹ̀ abarẹ̀ lódì kejì kò ní láìkì ibi tó máa ń ṣẹlẹ̀ sí ọlọ torí pé kò gbọ́ lọ́ngbọ́ <laughs> kò gbọ́ lọ́ngbọ́ rẹ̀ di àwọn àjọ̀nú máa wọnú ààrẹ torí pé òǹgò gbọ́lọ́ngbọ́ àwọn àjọ̀nú tó ń tó ń pè. àwọn àjọ̀nú tó ń pè wọ́n wọnú ààrẹ àwọn nìkan mí lẹ́yìn ọlọ́run àwọn ará dúró tiwa ọmọ Nàìjíríà limited ara ń bẹ lọ́hùn tiwa jẹ́jẹ́ ni àdúpẹ́ alhamdulillah alhamdulilayi rabbil alamin tó ẹ̀yin yàwó ẹ̀yin bàbá wa ẹja fi ókulẹ̀ ti dọ́là ìwọ mr ọdẹ mr ọdẹ tó ń ṣe yamayama tó ń ṣe bí ọtí náà ògbọ́n náà rẹ̀ dì àwọn tó sọ wọn ní bàbá yẹn ògbọ́n ẹ̀yẹ sọ̀rọ̀ ẹ̀ lórí platform wa bíbẹ̀ tó tọ́ ni mi ò dáòtú ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yẹn ìsọ̀ rẹ̀ <laughs> ibi tó gbọ́n dé nìyẹn eh, àwọn náà lẹ́ti mọ̀ pé ó gbọ́n àìwá gbọ́n ẹ̀ Inshallah, ọ̀nà agbára kọ̀ọ̀kan tó máa sáré wá lórí ọlọ́wọ̀n ní gbà fún un Mr. Ode. <laughs> Mr. Ode. Ọlọ́mọṣẹ́ ìṣíjú ọ̀nà wà tó ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ wà pẹ̀lú wa láàárọ̀ ẹ wà pẹ̀lú wa lọ́sàn ẹ wà pẹ̀lú wa lálẹ́ kọ́lọ́mọṣẹ́ máa gbàdúrà yín gbogbo gbàtẹ́yìn náà bá ti ń pe ọlọ́run kọ́lọ́njọ́ máṣẹ́ máa gbàdúrà títí náà kọlọ́njọ́ máṣe máa bá wa dá yín lóhùn ọlọ́njọ́ máṣe máa bá wa dá yín lóhùn gbogbo gbàtẹ́yìn náà bá ti ń pè ọlọ́hun pé ọlọ́hun mo fẹ́ nǹkan báyìí ọlọ́hun mo fẹ́ báyìí ọlọ́njọ́ ṣe báyìí fún mi kọlọ́njọ́ máṣe máa bá wa dá yín lóhùn kọlọ́ máa yẹ yín wala láhàúlà wala quwwata ìlà àbìlà ìlà lílà àti gbogbo ẹ̀yin àfà ẹ̀yin kùlà àfà gbogbo tẹ́yìn náà ń fẹ́ kọlọ́njọ́ wa ṣe fún yín ogun dààmú ọlọ́run máa gbé báyìí gbogbo ẹ̀yin brothers wa gbogbo ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa ọlọ́run ò ní dá yín láàmú ọlọ́run ò ní dá yín láàmú ọlọ́run ò ní bá yín nú jẹ́ ìdáwọ́lé yín ọlọ́njọ́ máṣá ìjọ máa yọrí sí dáadáa gbogbo tẹ́yìn náà ń fẹ́ kọ́lọ́njọ́ máṣá ìmọ̀ bá ṣe fún yín èyí tẹ́ ẹ̀ fẹ́ kọ́lọ́ máa fi ṣe àdánwò gbogbo ẹ̀yin tẹ́pẹ́ nífẹ̀ẹ́ òdodo tẹ́ ń sáré lọ́tún lọ́sì pé kí òdodo bá lè borí ọlọ́run ní dójú tì yín ọlọ́run ní dójú tì yín kọ́lọ̀ ìjọba yẹ̀yẹ̀ yín ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run tó ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa ẹ bá wa ara lẹ o ẹ bá wa ara lẹ o anílẹ̀ ní ìbẹ̀jù lẹ́kí save your soul garden ẹ tí a máa bẹ̀rẹ̀ a máa continue mosque wa a máa ṣe launching ní àìpẹ́ àti ṣe foundation but a máa bẹ̀rẹ̀ launching mosque wa again kí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa àwa save your soul lórí bíbá ó dà pé two million naira ni àwa gangan fẹ́ fún mosque láti orí platform one B. bì tó máa lọ fẹ́ ra àwọn blocks tí wọ́n máa bẹ̀rẹ̀ block yíyọ inshallah torí ẹ̀mọ̀ ìmúlò fẹ́ ṣe lọ́ńṣìn afẹ́ ṣe lọ́ńṣìn yẹn ẹ̀ látọwọ́ ti save your soul àti numasoft àfún save your soul ní two million mosque yẹn two million naira yà òun làwọn gbélẹ̀ kí iṣẹ́ ọlọ́run máa lọ but ẹjẹ́ àṣẹ sùúrù náà ẹjẹ́ kan parí jíngù yẹn torí pé jíngù yẹn máa ó máa ẹ máa rí àwọn nǹkan tó máa ṣe yín lé mọ̀ mi ti fẹ́ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ <laughs> tó máa ṣẹlẹ̀ ń jọ yẹn kọlọ́ọ̀ máa ṣe ṣe ní ìrọ̀rùn gbogbo ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa lápè ọlọ́run ní dá yín láàmú ogun dààmú ọlọ́run níjó báyìí níjọ́ tá a bá fẹ́ ṣe lọ́ǹṣì náà a fẹ́ jẹ́ gbogbo everybody kan péjú láti support wa gbogbo ẹ̀yin ìyá wa alájà alájà iṣẹ́ lẹ́kì yẹn ti bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ o ẹ̀yin lẹ́ni pé níjọ́ ọ̀la fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́lẹ́kì níjọ́ ọ̀la fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ eh, lẹ́lẹ́kì ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ torí ọlọ́run a máa ṣe lọ́ǹṣì láìpẹ́ inshallah ẹ̀pá ti ṣe fẹ́ǹsì mọ́sìkì wa ẹ̀ẹ́. Eh, a ti ṣe fẹ́ǹsì inú kílórúkọ ẹ̀ ẹ́stéètì wa ẹ̀yin tí wọ́n fẹ́ bá wa ra lẹ̀ ẹ bá wa ra lẹ̀ yẹn o ilẹ̀ ẹ̀dẹ́ yìí ilẹ̀ tó wà pa ni kò kí ń ṣe ilẹ̀ omi ilẹ̀ tó wà pa ni èmi náà nílé ní etí mosque yẹn gangan bẹ́ẹ̀ ni alájà wa aleykum salaam wa rahmatulahi wa barakatu èmi náà nílé ní etí mosque yẹn mo nílé ní etí ibẹ̀ gangan náà ni. Eh, mi wàá mọ bó ṣe máa rí bóyá bóyá ilé bóyá ilé ẹ mọ́ ni àbí ilé ewúro gbogbo ara máa rí eh, ìmáàmù wa sheikh wa ọpẹ́yẹmí mùtọ́ èrò àwọn náà wọ́n nílé ń bẹ̀ sheikh wa ọpẹ́yẹmí mùtọ́ èrò àwọn ni chief imam gbogbo saviour so àwọn ni ìmáàmù saviour so generally eh, wa sheikh wa ọpẹ́yẹmí mùtọ́ èrò àwọn ni ìmáàmù títí Ìbàdàn branch ìmáàmù ṣíbùmáàmù àwọn náà jẹ ṣéèkù apá mímú táwọn náà jẹ ṣíbùmáàmù gbogbo sẹ́jọ́ so lápapọ̀ èmi wá jẹ́ akáge àdínì ẹ̀fẹ̀mílẹ̀ kí wọ́n bá wọn kó kí wọ́n bá wọn rọ omi ságè wọ́n fẹ́ gba mọ́ṣáláṣí kí wọ́n bá wọn gba ẹ̀fẹ̀mílẹ̀ ní ayé ọ̀tọ̀ làdáni kọ òtún pèrún kọ ohun ọ̀tọ̀ làwọn àwọn náà máa yan làdáni ẹ̀ṣẹ́ àfẹ̀mílẹ̀ kí wọ́n bá wọn gba mọ́ṣáláṣí àtún mọ́ṣáláṣí ṣe àdínì ó pè mí mo yàn dá ogbà wọn yẹ ẹ fáwọn ẹ̀fẹ̀mílẹ̀ mo ó pè mí <laughs> mo yọ̀ǹda èmi ò ṣe máàmù èmi ò ní bẹ́ẹ̀ dù máàmù èmi ò ṣe máàmù èmi ò àwọn àfáwà kọ́ máa lọ ṣe máàmù lọ ẹ̀fẹ̀ mílẹ̀ kí wọ́n bá wọn gbá mọ́ṣáláṣí ẹ̀fẹ̀ <laughs> mílẹ̀ bẹ́ẹ̀ ó pè mí àbí wàhálà tí wọ́n nìyẹn Tinubu ń bí wọ kó máa bí ẹnu èmi ò ṣe àkọ́bẹ̀ pé a sọ pé fẹ́ lọ jẹ máàmù ìmáàmù wo ni mo fẹ́ jẹ nígbà tó pọ̀ olùkọ́ sọ pé aaa ó fẹ́ kọ́ mọ́ṣáláṣí yẹn kó ba lè máa fi pawó ni ó fẹ́ lọ jẹ̀ máàmù bẹ́ẹ̀ èmi fẹ́ lọ ṣe máàmù nàìjíríà èmi <laughs> irọ́ ayé onírọ́ ò ní da o ò ní da fún onírọ́ olórí burúkú pa ọ títí títí ó ní mi fẹ́ lọ sí nàìjíríà lọ jókòó tí màá mú nàìjíríà màá jókòó ní mọ́ṣáláṣí màá ní gbogbo ẹ̀yà fi ń sẹ́mi lè la ìyá wàsíù ló lọ́yẹ tí ṣe pé ọlọ́run jẹ́ máa lọ́rẹ́ ọlọ́run jẹ́ máa bọ̀rẹ́ gbogbo tẹ́ ẹ mú bọ̀ ọlọ́run ọmọ yín ọlọ́run máa jẹ́ ọlọ́run jẹ́ ọyàn bọ̀yọ́jú àwọn àni kúbúrà bá mi lọ fún bàbá màmú ní gbàgbà two hundred naira lọ bá mi fún two hundred naira èmi mọ́mọ́dù. Ah. <laughs> ìyẹn ni máa jókòó tì wọ́n ọba yóò bù kú o ọlọ́run àmà bù ẹ́ kú gbogbo ibikíbi tó bá dé ni ìfẹ́ lọ jókòó ti mà ìfẹ́ lọ jókòó ti yẹn nàìjíríà ah, ó bù mí kú o <laughs> àwọn tí ẹ ò sọ fún ẹ ah, ẹni tó ń báwí yìí ò rí bẹ́ẹ̀ wọ ìyàwó ẹ náà confirm pé ah, ó ju àwọn lọ Saheed ò ṣẹgbẹ́ ẹ ìyàwó ẹ sọ ìyàwó ẹ gan sọ torí ìyàwó ẹ náà rí mi rí lẹ́ẹ̀kan jọ́tàjọ́ pàdé ìyàwó ẹ gan wo ojú àwọn lọ wọ́n fi súnmọ́ wàláì ojú àwọn ìyàwó ẹ gan sọ wọ́n ojú àwọn lọ anyway kọlọ ma ṣe ṣàánú wa ẹ bá wa ara lẹ o ilẹ̀ wa ní Lẹ́kì five million naira ní èyí tó wà ní ibi mosque ńlá yẹn mosque máa wà nínú estate kejì náà ìyẹn ní phase two ibẹ̀ ní school máa wà ìyẹn ní ibẹ̀ school máa wà mí bẹ́ẹ̀ school nìyẹn ó máa wà ń bẹ̀ ṣùgbọ́n eléyìí mosque tó tóbi òun la fẹ́ kọ́ mosque tó tóbi yẹn ibi la bien kọ́ aussi t'as gbé kíní ẹ̀wà àti t'as ẹ̀bọ̀dì mọ́ ohun tá a fẹ́ kọ́ síbẹ̀ yẹn mo ń bá jẹ́ kí n fi mosque yẹn mo gbó again fẹ́yìntì ẹ̀pẹ́ mọ̀. Uh, mosque wa yẹn lélẹ̀ òun lélẹ̀ saviour so mosque nìyẹn mm-hmm. bí ìtòbi tobi nìyẹn ẹ o ma bá àwọn òrè inú wa ó fẹ́ kọ́ tún ó tún fẹ́ kọ́ ọ́rùn eléyìí àwọn bó ṣe máa rí nìyẹn ẹ báyìí bàdẹ̀ ṣe máa bulẹ̀ fún rèé tó máa tóbi àti bulẹ̀ yẹn lẹ̀ tó máa tóbi gidigba bẹ́ẹ̀ tí ẹ pé wọ́gán á rí i pé àhà ah, ah, àwọn pípọ̀ yóò gbà ó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwa nílẹ̀ àwa là ń talẹ̀ wa àti <laughs> bù fún abùfọ́lọ́hún ìwọ náà débẹ̀ wàá rí náà wàá débẹ̀ wàá rí wàá à ah, torí pé gbogbo àwọn ẹni tí wọ́n ń ralẹ̀ lọ́wọ́ wa káwọn náà lè wò pé àhà irọ́ ah irú nǹkan báyìí gbọ́dọ̀ àwọn inú wọn gbọ́dọ̀ dùn pé yes pé táwọn kọ́lé àwọn sí tó wà ń bẹ mọ́sìkì yẹn no no no no no no ìdùnnú ni. ẹ o ó ṣe máa tóbi rí àyíká pàkí náà tún wà ṣé o ti rí o ṣe àti rí ẹ o ṣe àti rí <laughs> àyà ọmọ garden máa wà mẹ́fà àwọn ọmọdé tá a máa ṣe fàájì wọn nù bẹ̀ ibẹ̀ la máa ṣe garden sí fún wọn sọ pé tí wọn bá kọ àwọn ẹ́sẹ̀tì mi wà tẹ́gbọ́n kò ní sí garden kò ní sáyè fáwọn ọmọdé láti máa ṣeré àwa máa ṣe àyè ṣeré fáwọn ọmọ nínú ẹ́sẹ̀tì wa ń bẹ̀ ibi tí kí lorúkọ ẹ̀ ibi títí phase two ibẹ̀ ni school máa wà garden náà a tún máa ṣe mosque síbẹ̀ náà. bẹ́ẹ̀ ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run so bó ṣe rí ni kọlọ̀ máṣá gbà bẹ́ẹ̀ fún wa gbogbo ẹ̀yin tẹ́pẹ́ ń kún wa lọ́wọ́ ọlọ́njọ́ máṣá kọ́ ẹ̀yin náà lọ́wọ́ nígbà tí ẹ̀yin náà bá ń tọrọ oore lọ́dọ̀ ọlọ́run kọlọ̀ máa kọ́ di àìmọ́ṣe sí wala la hawla wala quwwata illa billahi ilà ilà azim ẹ̀yin sisters wa ẹ̀yin brothers wa bọ́lọ̀ ń ṣe kádàrá kí a fẹ́ ṣe nìyẹn tẹ́yìn náà bá nígbàgbọ́ sínú ọlọ́run ẹ gbà pé ọlọ́run bá máa ṣe mo dẹ̀ mọ̀ pé onígbàgbọ́ ní gbogbo apáta tá a gbàgbọ́ a lè ráwọn tó máa lárí mọ́lẹ̀ pé ẹ má dáwó fún o ṣọ́wọ́ ẹ̀ lèmi fi ń jẹun <laughs> àwọn onírànù àwọn onírànù bíi gírísì ó ń dùn wọ́n ní o ah ee ah gbogbo yín la máa pè gbogbo yín la máa pè gbogbo yín gbogbo yín la máa pè gbogbo àmàjọ dáwó tàmàjọ gbárùkù láti kọ ọlá láhàúlà wà láàkúwátà ìlà àbílà ìlà ilé àṣì ẹ bá wa ránú lẹ́wà o ẹjọ́ tó lọ lọ́hùn gbogbo ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa ẹ bá wa ránú lẹ́wà o ps home náà a tún ní ilẹ̀ ní Ìbàdàn five hundred thousand naira per plot eh, five hundred thousand but ìwọ tó bá ti ń pè wọ́n láti save your soul kọ́ bá lè mọ àyè save your soul ló máa fi ẹ́ sí o tó bá ti ń pè ẹ́ tó bá ti pè wọ́n jẹ́ kó wàá máa sọ fún wọn pé àyè ibi save your soul ló ń lọ o ibẹ̀ ló máa ibẹ̀ ló máa fi ẹ́ sí wàá dẹ̀ jẹ́ kí n mọ̀ wàá máa sọ fún wọn pé consent wàá send eh, receipt sí save your soul kó tó tó bá sanwó fún wọn tán jẹ́ kó máa mọ̀ pé àyè sẹ́fì ọ̀ṣọ́ rẹ̀ máa fi ẹ́ sí o torí pé alá ayé títí wá náà máa gbé ẹ lọ pé yes ibi àyè àwọn sẹ́fì ọ̀ṣọ́ lélẹ̀ ẹ̀ torí wọ́n yìí ṣe báyìí máa gírèdì ibi wọ́n ti wọ́n ti bóònù lẹ́lẹ̀ wọ́n ti gírèdì ẹ̀ tẹ́lẹ̀ kí lẹ́n pé wọ́n ti wọ́n ṣẹ̀ máa ru àwọn ibì kan fún ẹ̀yìn tí ẹ jẹ́ sẹ́fì ọ̀ṣọ́ tí ogun á máa rí layout ti ń wà mbẹ́ but láṣẹ ọlọ́run tó bá ti lọ bẹ̀ sọ fún ọ pé láti sẹ́fì ọ̀ṣọ́ ló ti wá wọ́n máa fi ẹsẹ̀ ayẹ pé àyè àwọn sẹ́fì ọ̀sùn nílé tó bá ti lọ sanwó tó bá ti sọ bẹ́ẹ̀ wọ́n máa gbé ọba gbé ẹ lọ bòmí o ò lè padà wá síbẹ̀ yẹn o kò pọ́síbù jẹ́ kọ́ mọ̀ ẹ̀ torí pé ibi ibẹ̀ yẹn àwọn máa kọ́ mọ́sìkì tiwa sínú ẹ́stéètì tiwa nínú ẹ́stéètì yẹn five hundred thousand naira dẹ̀ ní per plot ìyẹn ti bẹ̀ yẹn ọlọ́run máa ṣe ìṣerọ́rùn ọ̀làlá àwùlàwàlà àkúwàtà ìlà abilà ìlà àlè ilẹ̀ azim ẹ jẹ́ àpàdé ní ọ̀làláṣẹ ọlọ́run subhanakallahumma wa bihamdik. ونشهد أن لا إله إلا أنت ونستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله wabarakatu. asalaamu aleykum jama mùsùlùmí lọkùnrin àti lóbìnrin tí mọ̀ pé nínú kátàlẹ̀ tí ò lẹ́jọ́ nú káàsì tó ń bani kọ́lé sórí ẹ̀ lọ́nà tí ò lòdì sófin àlá. ọ̀kan gbòógì ní iléeṣẹ́ save your soul garden and numbers of reality jẹ́ akí àwọn oníbàárà wa nílẹ̀ yìí àti lókè òkun tó jàǹfààní promo price ní phase one lọ́dún tó kọjá. ìròyìn ayọ̀ tí mo tún mú wá rèé save your soul garden and numbers of reality tún ti dé pẹ̀lú ọ̀nà àrà ní phase wa kejì tí ò jìnnà rárá sí phase one estate wa ilẹ̀ títà ti bẹ̀rẹ̀ ní phase two báyìí pẹ̀lú àǹfààní promo price three point five million naira ní promo price tí a fi bẹ̀rẹ̀ ní phase two tí yóò sì padà sí dẹ̀ẹ̀dẹ̀ iye tí wọ́n ń ta ìrágbègbè àgbègbè yìí tí gbèdéke àsìkò promo yìí bá kọjá ẹ tún gbọ́ o. mo láyọ̀ láti sọ fún yín pé promo price yìí kò pín sí phase two pẹ̀lú bí a ṣe fún àwọn oníbàárà wa ní àǹfààní láti ralẹ̀ wa sí phase one pẹ̀lú five million naira léyìí tó náà sì padà sí normal price wa seven million naira tí gbèdéke àsìkò promo yìí bá kọjá. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí wa ní number three àyígbàmí street ìkégun fólú ìbẹ̀jú lẹ́kí lagos state tàbí kẹ́ ẹ pé àwọn zero eight one two seven two two six nine three nine àbí zero eight zero three five three nine four seven two eight ẹ̀rẹ̀ tún lè pẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lókè òkun plus four four seven seven eight three two zero four eight five eight nine save your soul garden and nomaso reality darapọ̀ mọ́ wa kó o donílẹ̀ kó o donílẹ̀ tí ì já wọn aládùn tí gbogbo àgbáńlá ayé ń jẹ̀gbádùn kì í ṣe nítorí òórùn dídùn rẹ̀ nìkan ṣùgbọ́n fún àǹfààní tó ń ṣe fún ìlera ara wa fún ìbọ̀sípò ẹ̀yà ara wa pẹ̀lú ẹ̀mí gígùn àti àlàáfíà tó pé láì ṣe ìlàkọjá fífi ebi panu tí olóyìnbó ń pè ní dieting àti wàhálà eré ìdárayá tí ó kọjá yìí SAM slimming tea ó ní ìdáhùn rẹ̀ SAM slimming tea ni èròjà tó wúlò fún ara tí olóyìnbó pè ní catechins tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú antioxidants léyìí tó jẹ́ èròjà tó máa ń dẹ́kun àrùn láti wọlé ságọ́ ara slimming tea ń fọ púpọ̀ ọ̀rá kúrò nínú ara bẹ́ẹ̀ ló sì ń yọ kí nǹkan ọmọbìnrin má dá múṣémúṣé kí ni mo dẹ ọmọbìnrin láàmú kóríkèríkè ara máa rẹ ni kí múṣémúṣé ọmọkùnrin náà má dá múṣémúṣé lọ́wọ́ akọjẹ̀dí SAM slimming tea la pòpọ̀ láti wọ̀yá àjà pẹ̀lú àwọn àrùn yìí SAM tea làkọ́kọ́ rú ẹ̀ lónírúurú ọjà tẹ́ ẹ bá dé ẹ ló sì wà jákèjádò lórílẹ̀‐èdè yìí àti lókè òkun. ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí plus four four seven five one two one three three zero four eight lẹ́ẹ̀kan sí plus four four seven five one two one three three zero four eight SAM slimming tea your healthy way to perfect sídi àsìkò tá a wà yìí ni àṣírí àlàáfíà ara àti ẹ̀mí ọmọ ènìyàn káàkiri àgbáńlá ayé rọ̀ mọ́ ewé àti egbò tí wọ́n bá àwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ ewé àti egbò ti ń lò láti ṣe ọmọ aráyé lóore nínú àwọn tí ẹlẹ́dàá fún ní kápá láti lo ewé àti egbò ṣe ọmọ aráyé lóore tí wọ́n sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwòsàn láti ara ewé àti egbò ní iléeṣẹ́ health is wet organic and prophetic medicine pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àròyá natural health care health is wet organic and prophetic medicine iléeṣẹ́ kan gbòógì tó gbóúnjẹ fẹ́ gbẹ́gbà wọ́bọ̀ nínú káfẹ́ ewé àti egbò ṣèwòsàn lọ́nà tí ò lẹ́bọ̀ọ́nú tó kalẹ̀ sílùú France gbogbo àwọn onírúurú àìsàn tó lè wà lágọ̀ọ́ ara ní iléeṣẹ́ health is wet organic organic and prophetic medicine pẹ̀lú àjọṣepọ̀ àròyá natural health care ti lo ewé àtegbò tí ó mọ bá àwọn àìsàn yìí wọ̀nyí àjà black seed oil ewé àtegbò tá a kò pọ̀ tí ó mọ dáàbò bo ẹ̀dọ̀ àti kíndìnrín protection of liver and kidney bẹ́ẹ̀ náà ló ń regulate blood sugar level stomach ulcer ọgbẹ́ inú bẹ́ẹ̀ ni ó sì ń dáàbò bo ọkàn láti má jẹ́ kí onírúurú àìsàn wọnú ẹ̀ rake herbal paste ìyẹn ló wà fún prostate cancer combo plus ìyẹn ni herbal paste medicine tó ń ṣiṣẹ́ fún fibrosis herb simplex hepatitis flu bẹ́ẹ̀ ni ó sì lè ṣe ìwòsàn fún àpẹẹrẹ covid nineteen anti-cancer náà ò gbẹ́yìn right flusher ló ṣiṣẹ́ fún constipation bẹ́ẹ̀ ni ó sì tún fọ ìdọ̀tí inú ara hemorrhoid náà ò gbẹ́yìn scv herbal solution la pèlò láti máa improve digestion lower blood sugar lost waste bóyá inú tó tóbi lower cholesterol lower blood pressure breast cancer bẹ́ẹ̀ ni yóò tún máa mú ìyípadà ọ̀tun dé bá ọkàn scv herbal solution náà tún ṣiṣẹ́ fún stroke hypertension excess body weight àti stomach obesity bẹ́ẹ̀ náà ló tún ṣiṣẹ́ fún ọlọ́mọbìnrin tó bá ṣe nǹkan oṣù láti máa wá nírọ̀rùn camel milk wàrà ràkúnmí àti omi ràkúnmí náà wà fún ìw ìwòsàn roy martin yẹn ni àgbà àràpàyà bóyá àwọn ìwòsàn tó ń ṣiṣẹ́ fún std sexual transmitted disease yẹn àwọn kòkòrò ìbálòpọ̀ bíi syphilis gonorrhea àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ló sì ń ṣiṣẹ́ fún urinary tract infection sti skin disease chicken pox kára máa yún ni korí head lice skin rashes itching bẹ́ẹ̀ náà ló sì ń ṣiṣẹ́ fún vaginal discharge and itching topic inflammatory disease pid èyíkéyìí ìwòsàn tó bá ń bẹ nínú ara ìwọ́sà àti kàn sí health is right organic and prophetic medicine àwọn ló lè bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ìrọ̀rùn ìròyìn ayọ̀ rèé fẹ̀yìn ara france náà ṣùgbẹ́ a ti mú ewé àti egbò tí ó ṣe onírúurú àìsàn tí ń ṣe yín wá bá yín láti máa wò ó sàn bẹ́ẹ̀ ni a sì ń ṣe delivery sí àwọn European countries bíi Italy Spain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyíkéyìí state tó bá wà nínú France ni is vet organic and prophetic medicine yóò dé etis vet organic and prophetic medicine wà ní rúwà normandy nílùú France ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ is vet organic and prophetic medicine lẹ́nìí kẹ́ẹ̀rí ìwòsàn tó pé ẹ pé ajia sekinat sórí nọ́mbà yìí plus three three six five two three eight three five three four bẹ́ẹ̀ ni ẹ sì lè bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ WhatsApp pẹ̀lú pẹ̀lú plus three three seven five one three nine two zero eight ẹ̀dẹ̀ tún lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára at sekinat aremu at gmail dot com health is wealth organic and prophetic medicine fún ìwòsàn tó pé ti ayé àtijọ́ títí di àsìkò. fàárẹ̀ o ta ló máa rà ìfàárẹ̀ o ẹ bá wa rà mo kí gbogbo ẹ̀yin èèyàn wa jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá dé Ògùn dé Oǹdó dé Kwara ẹni tó kówó sórí ilẹ̀ kò ṣòwò àṣedànù bílẹ̀ ṣe ń dàgbà sí lówó ẹ̀ ń dàgbà sí. ìròyìn ayọ̀ yìí wá fún Green City Estate tó wà ní Ìbàdàn Ọ̀yọ́ Express Road ìṣẹ́jú márùn-ún ní sí yunifásitì bàbá wa Kọ́ládàyìí sí ìṣẹ́jú mẹ́wàá ní ìgboro ọjọ́ ọgbọ̀n ìṣẹ́jú péré ní sí ilé ìjọba Ọ̀yọ́ State Secretariat ẹ tètè máa bọ̀ wá kówó sórí ẹ̀ o lè sanwó nù ihun tó o bá rà lọ́wọ́ wa ní five hundred thousand ó dá mi lójú kó o tó pé ọdún kan kó o tó pé ọdún kan wàá máa gba ohun tó kéré jù less than ten million naira tó o bá ra ìfàyẹ́nsìn báwo ló ṣe fẹ́ rí èrè yẹn jẹ eréré ìfàrẹ́ o ta ló máa gbà ọ̀pọ̀ rẹ o ẹ bá wa rà ìfàrẹ́ o ta ló máa gbà èmi K1 the ultimate àti iléeṣẹ́ PS homes and property à ń pè yín báyìí ń sìn pé kẹ́ tètè darapọ̀ mọ́ wa láti wá fi owó ṣòwò èrè lè máa jẹ o ire o. àwọn èèyàn tí wọ́n fẹ́ dà láṣẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tí wọ́n fẹ́ ṣàdúrà kó ṣẹ orí ọkà orí èrè náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń gbáyé. tẹ́ bá fẹ́ dà láṣẹ tẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ̀tún fẹ́ ṣàdúrà kó ṣẹ súnà tànà bí ni ẹ lò àwọn ọ̀nà tànà bí là ní ẹ mórílé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń kò má sí ewé kò má sí egbò kò má ṣàwòrè kò sì gbèkúde kò má sí ọgbọ́n kò má ṣàbùyẹ nípa kádàrà tọ́lọ́hún ṣètò lórí aráàyè ọmọ àdámà la ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́hún ní bẹ̀. la ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́hún ní bẹ̀. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo nígbẹ́ bẹ̀rẹ̀ sí sin ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yí yẹsẹ̀ wò sẹ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ mọ́. a ní òkà tájà sẹ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ mọ́. mo ní òkà kùsànrin ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ mọ́. orí ṣebele lẹ́nu sẹ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn àṣẹbọ mọ́ ọmọ. gbẹ̀tùgbẹ̀tù ń kọ́ ara ẹ bọ ni. èmi ò ní bá wọn ṣe lọ. la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ́ẹ̀. èmi ò ní bá wọn ṣe bọ mọ́. èmi ò ní bá wọn ṣe bọ mọ́. mo ní ìfúnpá ń kọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣe bọ mọ́ wípé ó ń dè níbàdí ààrẹ bọ ni. èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ni. èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ni. èmi ò ní báwọn ṣẹ̀bọ mọ́. mo ní Òṣogìyẹn ń kọ́ ààrẹ bọ ni. èmi ò ní báwọn ṣẹbọ mọ́. torí ọ̀sẹ̀ àbọ̀ òkè ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní òkè Ìbàdàn ṣe ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní pípé ségè ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. ọ̀sẹ̀ àwẹ̀ bíi faláboyún ó ti dá dájú pé ààrẹ bọ ni mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì ni mo ti túbà. mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì ni mo ti túbà. egungun ṣíṣe nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ṣàngó bíbọ nílẹ̀ Yorùbá. àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ifá dídá nílẹ̀ Yorùbá. àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. ìkúnlẹ̀ kíkí ni nílẹ̀ Yorùbá. àṣà ṣùgbọ́n kò bẹ́sìn mu. títà pín ní mánú fà láboyún. àṣà sani ṣùgbọ́n kò bẹ́sìn mu. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ àṣọ́ra fún. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ àṣọ́ra fún. Ọ̀ṣun Òṣogbo nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ fún. ìfúnpá ń kọ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọra fún. òun dè ní bàdí nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọra fún. sebele lẹ́nu sẹ́ nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọra fún. àṣejẹ abíwẹ́rẹ́ nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọra fún. ọ̀sẹ̀ àwẹ̀bí nílẹ̀ yorùbá. ẹbọ ni ẹ̀jẹ̀ àṣọra fún wá fún. bí báwọn gbẹ́yọ̀ sẹ́ni ilẹ̀ yorùbá. ẹbọ ni ẹ a ṣọ́ra fún. ẹbọ ni ẹ a kíyèsí. ẹbọ ni ẹ a ṣọ́ra fún.